بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا فجاءها بأسنا بياتا أو هم قائلون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 eléyìí tún ni ìpàdé mìíràn nínú àwọn ìpàdé èyí tó jẹ́ ìpàdé ti mímọ̀ èyí tí máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù ní àyè tí a wà yìí léyìí tó já sí wípé ètò wa ọ lọ síbi wípé topic tí a mú tí wọ́n fi ṣe àlàyé ọ̀rọ̀ òun náà ni khatarul bid'ah آثار ومخاطر البدع آثار ومخاطر البدع في الدين kí ni àwọn ipa tí ò da sẹ́mbà ní asar plural ni ẹyọkan rẹ̀ ní asar asar òun náà ní ipa ṣùgbọ́n tá a bá dérú àyè tá a wà yìí a ní pè nípa lásán a pè asaru àwọn ipa tí ò dára wàmàkọ́pìrù àti àwọn ewu ewu ń bẹ lóko lóńgẹ́ tí ń bẹ lára <clears throat> bídíà ṣùgbọ́n bídíà gan fúnra rẹ̀ ipa tí ò dá ni bídíà gan fúnra rẹ̀ ewu gan lòun gan ṣùgbọ́n agbègbè wo la ti fẹ́ sọ̀rọ̀ yìí òun náà ni ewu àti ipa tí ò dá ti ń bẹ lára bídíà léyìí tí máa ń kó tí máa ń rọ́lu ẹ̀sìn lára tàbí tí máa ń kó ìdọ̀tí bá ẹ̀sìn tàbí tí máa ń kó èrí bá ẹ̀sìn gẹ́gẹ́ bí ó ti jẹ́ sí pé tọ́pìkì yìí ó pàtàkì gẹ́gẹ́ bá a ń ṣàlàyé súnà ìyẹn ni dáadáa bẹ́ẹ̀ náà ló ti yẹ ká máa aburú náà tá ní ọmọ ènìyàn world and opposite tí èèyàn bá ń kẹ́kọ̀ọ́ lọ yálà ẹ̀kọ́ kíw ni abẹ́kọ̀ òwe ni kódà èdèkédè èèyàn gbọ́dọ̀ mọ world and opposite tó o bá mọ̀ ọ́ ò ìyege tọ́ ọ bá mọ̀ tún tọ́ ọ bá mọ̀ òsì ò lè rọ́nà lọ o tọ́ ọ bá mọ̀ òsì tọ́ ọ bá mọ̀ tún ọ̀nà ó dì mọ́ o tó nípa báyìí bá a bá ń sọ̀rọ̀ Islam a máa sọ̀rọ̀ kúfùr àbí ká máa sọ shirk tá ń sọ̀rọ̀ tawhid a máa sọ shirk tá ń sọ̀rọ̀ iman a máa sọ kúfùrù bẹ́ẹ̀ náà ni tá ń sọ̀rọ̀ sunna ó máa sọ̀rọ̀ bìdà kódà ó yẹ ká tẹnu mọ́rọ̀ bídíà torí pé aburú ni tí máa bá dáadáa jẹ́ mọ́nìyàn lọ́wọ́ ìdí ni òun ni tó fi já sí pé yíyà lọ síbi tọ́pìkì nínú àwọn nǹkan tó pàtàkì fún wa ni torí pé lómi yìí ọmọ wo yí pé kí ni ẹ tó fẹ́ sọ nípa bídíà àti mọ bídíà ọmọ bídíà o torí pé bídíà ń rìn ní ara rẹ̀ ní gbogbo ìgbà ni tuntun tuntun ní ń tẹ́lẹ̀ ètò orí lónìí kórìí lọ́dún tí ń bọ̀ lọ́la nítorí inú Ramadan tó lọ òǹkọ́ lórí inú Ramadan yìí ó tún tiri tuntun mí ìdáhùn sí dálẹ̀ nínú ẹ̀sìn ìdí inú ni tó fi jẹ́ sí pé àwọn onímọ̀ wọ́n ń tẹ̀léra wọn yìí lẹ́yìn àwọn ẹni ìṣáájú wọ́n kọ ọ̀rọ̀ nípa bídà àwọn tó tẹ̀lé wọn wọn sọ pé àwọn ẹni ìṣáájú ti kọ́ òtítọ́ wa àwọn náà tó ń kọ́ ọ lọ náà ni báyìí ló yẹ ká máa ṣe ṣe nípa báyìí láti lọ yí àṣí bí tọ́pìkì yìí àwọn nǹkan tí ó pàtàkì púpọ̀ fún wa ni nínú tí wọ́n ń pè ní bídà ọdẹ afọkà máa ń tẹ́ ń pè ní bídíà tí wọ́n ń pè ní bídíà òun náà ni gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ ṣe gbé kalẹ̀ al-ikhtira'u ala ghayri mithalin sabiq ní ọ̀gbọ́. al-ikhtira'u ala ghayri mithalin sabiq. òun náà ni ká establish nǹkan tó jẹ́ sí pé àwa gangan ládàálẹ̀ kò ní àpẹẹrẹ kan tó ṣáájú ẹ̀ kò sẹ́nì tá a fi kọ́pì àwa ládàálẹ̀ fúnra wa òun náà ni wọ́n ń pè ní bídíà ká dá nǹkan sílẹ̀ ní tuntun a to z díẹ̀ àwa la gbé kalẹ̀ jẹ́ǹpẹ̀ níbi díẹ̀ àná kì í ṣe kí bọ́yá àwọn ká ti bẹ̀rẹ̀ rẹ̀ náà àwa wá fẹ́ ọlọ́mú àfọ ẹ̀ wá ànábì mú wá ń tọ́jú ẹ̀ wá sallallahu alaihi wasallam yòókù tó fi wá pé àwa wá pé kì í ṣe bẹ́ẹ̀ ní tí wọ́n ń pè ní àlùbídà iná nù ni naam ọlọ́wọ́n bá sọ ní al pé badi'us samawati wal ard badi'us samawati wal ard ayé al-Qur'ani ọlọ́ni mi ni mo dá wọ̀lá áwùd bẹ́ẹ̀ náà èmi ni mo dá ilẹ̀ ẹlẹ̀ kò sóńtọ̀ ńlá yíyé bó ti wulẹ̀ kọ́lá rẹ̀ ó tó tẹ́ ẹ bá ti fọ̀rọ̀ lẹ̀ kún ọ̀rọ̀ rẹ̀ yọ sàtẹ́yìn ni tẹ́ bá ti fọ̀rọ̀ sẹ́mọ̀ kún ọ̀rọ̀ rẹ̀ yọ sàtẹ́yìn ni torí tí àwọn èèyàn máa ń halẹ̀ lórílẹ̀ ayé púpọ̀ pé èmi mo nígbà èmi mo làwó èmi mo dá nǹkan báyìí lẹ̀ ọ̀dà sí wọ́n lọ dá ilẹ̀ sílẹ̀ ẹ̀ pé yọ̀ no kì í ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run ní bàdí ọ̀sàmà ti wà láàrú àwọn èèyàn sọ báwọn dẹ́yìn ènìyàn gan nísìnyí táwa yìí wọ́n sọ pé àwa la méjì lágbájá tó fi dèèyàn ṣùgbọ́n òwò lè sọ pé wọ́n lọ da ilẹ̀ ọlọ́wọ́n bá fi ròyìn ara rẹ̀ pé bàdí ọ̀sítàmà wà ti wà láàbù ẹnìkan kan ọ̀ya plan fọlọ́wọ́n ọba tó fi da ilẹ̀ bákan náà ẹnìkan ọ̀ya plan fọlọ́wọ́n ọba tó fi da sánmà náà. ويقال ابتدع فلان بدعة أي يعني ابتدع طريقة لم يسبقه إليها سابق. ẹ ǹtí wọ́n máa ń wí náà ni pé tí wọ́n bá sọ pé èèyàn ti bídà nínú ìdílábà òun náà ni pé ó mú tuntun wá tẹ́nìkan kan ò ṣerú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni pé ẹni tá a máa wò kọ́ọ̀tì kankan ò ṣerú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí wọ́n ń pè ní bídíà nínú èdè ṣùgbọ́n nínú ṣẹ̀ríà òun náà ni tariqatun fid-din ni tí wọ́n tí a bá gbọ́ yìí nǹkan ti dàpọ̀ máwọn èèyàn lọ́wọ́ lákòókò sí i ẹlòmíì ti pè tí ì sí ní bídíà tí ì sí bídíà ó ti pè ní bídíà nípa pé kò mọ definition kò mọ túmọ̀ bídíà ẹlòmíì sì ti pè ó ti mọ pé tó ń jẹ́ pé bídíà lórúkọ rẹ̀ ń jẹ́ ó ti pè ní súnà torí pé kò mọ definition bídíà definition ìyá nìdí ká dúró mẹ́dáadáa tún kà sí gbọ́ ó ní Imam Shafi'i rahimahullahu ta'ala nínú àwọn àgbà ọ̀jẹ̀ onímọ̀ tí wọ́n gbàgbọ́ yé bídíà dáadáa ni bó ti jẹ́ sí pé àkíyèsí mi lára tí wọ́n náà ẹ̀rí nǹkan ọlọ́run ọba lọba tó pé jùlọ àwọn yìí wọ́n kọ́ nípa bídíà púpọ̀ wọ́n dẹ̀ tu iṣu bídíà dísàlẹ̀ kòkó rẹ̀ pépù tó bá fẹ́ máa àṣírí bídíà dáadáa sátìlọ sínú àwọn tẹ́lá tí màmú wa Ṣáàtìbí tí wọ́n kọ rahimahullahu ta'ala wọ́n ní tí wọ́n ń pè ní bídíà òun náà ni. tariqatun fi ddin mukhtara'atun tudahi ash-shar'iyyah يقصد بالسلوك عليها المبالغة في التعبد لله سبحانه. ó dàbẹ̀ ni pé nǹkan mẹ́rin ni definition ìkó sínú tó ṣe pé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tẹ́ ò bá ti rí lára nǹkan kan ọ̀gbọ́dọ̀ lè bẹ́ẹ̀ lẹ́tọ̀ òbí díà rẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní tọ̀rí kọ́tún fi dìn òun náà ní ìlànà kan tá a gbé kalẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn ìyẹn ní ìsìn ìlànà kan tá a gbé kalẹ̀ ní lójú ọ̀nà ayé kò sí mbẹ̀ ìlànà kan tá a gbé kalẹ̀ lójú ọ̀nà kíni lójú ọ̀nà ẹ̀sìn òun náà ní foundation àkọ́kọ́ tabọ́dọ̀mọ̀ ká tó lè pe kíní yìí ní bídíà kọ́kọ́ béèrè pé ṣé torí ẹ̀sìn ni wọ́n fi ń ṣe nǹkan yẹn àbí torí nǹkan mi tí wọ́n bá ní torí ẹ̀sìn ni ẹ̀hẹ́n ó ti gòkè àkọ́kọ́ nù ó ti parí o kì í ṣe gbogbo nǹkan tí wọ́n bá ń sin torí ẹ̀sìn kì í ṣe gbogbo ẹ̀ pátápátá hẹ́pẹ̀ nídìá ó di gbà tí àwọn amájẹmú yòókù náà bá tún tọ́ba pé tara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì. mukhtara'atun. mukhtara'atun. tabawa rí ojú ọ̀nà táwọn yẹn ń gbà sẹ́sìn yìí kó tó di páàtó máa lọ sókè ẹlẹ́ẹ̀kejì a láti wádìí wípé sáwọn ẹni ìṣáájú ṣe ẹ̀yìn ni pé sí ànábì wa ṣe sallallahu alayhi wa sallam tàbá béèrè pé sánábì ṣe tí wọ́n ní ah kò sí àwọn sàbí ńkọ́ àgbọ̀ ah, ah, àwọn tàbí ẹ̀yìn nínú ńkọ́ ah, wọn ò débẹ̀ mọ̀kútàrà ìtumọ̀ mọ̀kútàrà òun náà ni pé ọjẹ́ ń ta màámà dàálẹ̀ fúnra wa tí ò sẹ́ni láǹkà tó ṣe síwájú ó di mélòó jẹ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta. tùdọ́hì ṣẹ̀rìíyà. Eh, ibi tí nǹkan wá wà jù nìyí tùdọ́hì àṣẹ̀rìíyàta nǹkan tí wọ́n dálẹ̀ yìí tá a sì màpòjú ọ̀nà yìí ẹ̀sìn ni wọ́n fi ń sìn dandan ká tó pè ní bídíà tòdọ́hí àṣẹrẹ̀ẹ́yà ó gbọ́dọ̀ mú àwòrán ẹ̀sìn dání ó gbọ́dọ̀ mú àwòrán ẹ̀sìn dání kìíní ìgbọ́dọ̀ jẹ́ àwòrán ẹ̀sìn tó bá jẹ́ sí pé nǹkan yẹn wọ́n dálẹ̀ ṣùgbọ́n wọ́n rò pé àwọn afẹ́rẹ́ ti fẹ̀sìn lóòótọ́ kọ̀ mú àwòrán ẹ̀sìn dání àlébù àti ìlépè ní bídíà kò mú àwòrán ẹ̀sìn dání ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n máa fi ṣe bídíà yìí táwọn èèyàn fi máa ń pè ní bídíà nú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ sí pé ìmọ̀ ń dààmú onílé àtàlejò bí oríta mẹ́fà ni torí pé tíyàn bá wò dáadáa yóò máa wò pé tíyàn bá lẹ́kọ̀ọ́ yóò máa wò yí pé àkàtàkì tilẹ̀ sí ti yìí gbogbo ń tààfin máa wojú rí ọlọ́run ọba lẹ́tí pé nbídí àtàn torí pé tòdọ́hí àwòtòdọ́ ẹ̀yìn àṣẹ̀ríyà tó bá wò ké bídíà láwọn tó ń ṣe bídíà òkè rẹ̀ báyìí ọ̀pẹ a ah, tíyàn bá ń ṣe eléyìí lọ a ah, yóò súnmọ́ lọ́hùn pẹ́kipẹ́ki tó o bá wo àárín rẹ̀ ó wò ó pé a ah, tíyàn bá múra sí eléyìí a yóò dé mọ̀ káàmà láwọn ọjọ́ ọlọ́run ọba tó o bá wo parí ẹ̀ bákan náà ọmọ wò ó pé a a iṣẹ́ àwọn ẹni ọlọ́run là ń ṣe gbogbo bídíà ṣe máa rí nù ìyẹn tó bá wá rí báyìí ó fi yé wa yí pé ìwọ tó ń pè pèpè káwọn èèyàn má ṣe bídíà má sàfún sọ lẹ́nu má sàfún orúkọ tí ò dára má sì bẹ̀rù wọn ní wọn pé wọ́n pè àwọn wèrè wọ́n pè ọ pé wọ́n ti le jù wọ́n sọ yí pé orí ẹ̀ ti yí wọ́n sọ yí pé kí wà ṣètánì lókè wọ́n sọ yí pé bàbá ẹ̀ ti ṣépè fún wọ́n sọ yí pé ìyá burú ìyá rẹ̀ wọ́n pàtàn rẹ̀ wọ́n sì lọ ọmọbì kan torí pé ní tí wọ́n ń pè ní fídíò yìí gbogbo àti a to z díẹ̀ àwòrán rẹ̀ gbọ́dọ̀ jọ ọ gbọ́dọ̀ jọ kí ni ẹ̀sìn ó tún wá ní sẹ̀rẹ̀ ayé yíyà yóò jọ al-ibadata ash-shar'iyya ìtàmínú yẹn nígbà yóò jọ nǹkan tá a rẹkọmẹ́ǹdì fún wa nínú ẹ̀sìn pé ká máa ṣe nígbà bá bọ́ sínú àwọn àpèjúwe kálukọ́ máa wò pé ha nǹkan dé bẹ́ẹ̀ lórí tòdọ́rí ash-shar'iyya mhm. yuqsadu bis-suluki 'alayha al-mubalagha fi at-ta'abbud lillah ẹlẹ́ẹ̀kẹ́ni kókó ẹlẹ́ẹ̀kẹ́ni tá a máa rí lára bídíà àtàwọn oníbídíà òun náà ni pé àwọn tí wọ́n ń ṣe wọ́n máa ṣe nǹkan yìí láti wí pé a fẹ́ gòkè àgbà nínú ìjọsìn láti wí pé a fẹ́ ju ẹgbẹ́ wa lọ nínú ẹ̀sìn láti wí pé a fẹ́ ní wìláyà a fẹ́ di wòlíì ọlọ́run tó ju àwọn wòlíì kéékèèké lọ tí wọ́n fi máa ń ṣe fídíà nìyẹn ló fi jẹ́ sí pé bíyàn bá wọn sọ pé táwọn kan ń ṣe yìí kódà tí wọ́n sì rò pé náà làwọn fi di wàlíyà àgbà ẹ rí i pé wọ́n gbógun tì ọ́ ó rí i pé wọ́n pè ọ́ lórúkọ tí èsì jẹ́ sọ nípa báyìí definition ǹjẹ́ ń pè ní fídíà òun náà nù ni tábà ba má ni ó yẹ ká yẹ wá pé ntí wọ́n ń pè ní gbangba ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba kì í ṣe kíni kì í ṣẹ̀sìn lójú ayé ẹ̀sìn tó dáa jù lápè ìtòkì léwu náà nù tó fi jẹ́ sí pé oníbídíà ó ṣòro dá padà ó ṣòro dá padà kó lójú ọ̀nà gbótọ́ wà padà sójú ọ̀nà tó dára wọ́n àwọn tó ń dẹ́sẹ̀ ó yíṣì láti dẹ́ni tí ń dẹ́sẹ̀ padà ṣùgbọ́n ẹni tí ń ṣe bídíà ó ṣòro láti dá padà torí tí ó gbà wípé oyin lòun ńlá ó sì gbà wípé wàrà lòun mú míìkì lòun mú ó gbà wípé inú ẹ̀sìn lòun wà tó bá wá fẹ́ dá padà yóò rí wọ́n tó fẹ́ dá òun padà pé àti gẹ́gẹ́ bí ṣèyítán kódà yóò máa sọ pé a'udhu billahi minash shaitanir rajim àti lẹ́yìn tó fọwọ́ ó ní ẹ máa wíṣ ó yìí ṣe báyìí ó ń bídí àní o wọ́n fẹ́ ṣàlàyé fún ni ó ní gbọ́dọ̀ bá wí tó bá wù yín tán tí ajá ló ń ajá ní gbó náà ló máa ṣe fún ẹ̀ ṣùgbọ́n tí wọ́n wí tán wù wọ́n tán kálukú sì lọ padà so nípa báyìí ọ̀rọ̀ bídíà definition rẹ̀ ó yẹ kó yé wa wípé nǹkan tó léwu púpọ̀ ni lọ́fà tó fi jẹ́ sí pé tọ́pìkì tí wọ́n mú yìí láti pé kó jẹ́ pé ká máa àwọn danger tó wà lára bídíà nǹkan tó pàtàkì náà وهذا التعريف يشمل كل ما أحدث في الدين مما لا أصل له في الشريعة يدل عليه نعم definition tí a mọ́ wáyé ìtumọ̀ tí wọ́n mú wá fún bídíà yìí ó kó ó ti kó sínú gbogbo nǹkan táwọn èèyàn bá dá sílẹ̀ tí wọ́n bá mú wá sínú ẹ̀sìn tí ò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn nínú ṣẹ̀ríà ó ti kó sínú. فأما ما له أصل في الشريعة يدل عليه فليس ببدعة شرعا. ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó dé sí fún ìpìlẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n bá ní asulu nínú ṣẹ̀ríà kìí sí dẹ̀lílù sọ̀rí náà wọ́n ń wí ẹni tó bá kéwú yóò ti máa gbọ́n tí mò ń wí dáadáa bó o sì kéwú náà já sọ yorùbá rẹ̀ tí wọ́n bá ní asilu ìwọ náà mọ̀ bá ní náà látòní lọ pé asilu ẹbí bẹ́ẹ̀ jama ẹ̀ bá ní asilu kíní ní asilu kòtù láàsì pé kíní yìí ní dẹ̀lílù evidence tó tó tó lọ sórí kíní ìsún gẹ́gẹ́ direct kòtù láàsì ǹjẹ́ wọ́n ń pè ní náà ni àfáà fi sọ wípé fa ama máàláhu. aslun fi ṣẹ́rí yadullu alayhi. ẹ̀ẹ́rí nǹkan tó bá wà nù islam tó nípìlẹ̀ tí ń tọ́ka sí ló fi ní yadullu alayhi tí ń tọ́ka sí pé kì í ní ìyá a ó nípìlẹ̀ nù ẹ̀sìn ìtọ́ba rí bá ní fàlàyé sábìtì àti ṣẹ̀ríà àní máa pèrè ẹ̀ ní bídíà nù ṣẹ̀ríà ṣùgbọ́n a máa pè ní bídíà nínú èdè nínú èdè lárúbáwá ẹni pé tuntun ni máìkì tá fi ń sọ̀rọ̀ ní ìsìn ó ní asílù fi ṣẹrẹ ó ní pilẹ̀ mo ti túmọ̀ asílù fún yín lẹ́ẹ̀kan ìtumọ̀ asílù ni pé ẹ ẹ lè rẹ́ẹ̀rí kanú alukur'an tàbọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ó sọ wípé ẹ̀yin múmi ní òdodo lọ́kùnrin àti lóbìnrin tẹ́bá fẹ́ fẹ́ sí dáwà ẹlòmọ́lò microphone ó lè rí ṣùgbọ́n asílù ẹ̀ wà kí ni asílù ẹ̀ ànábì alaihi salatu wassalam wọ́n máa ń lo ẹni tí máa bá gbé ọ̀rọ̀ sétí àwọn èèyàn tó bá pọ̀ tó lò bá pọ̀ asílò nù nítorí mo tí wọ́n fi lo ẹni tí ń bá wa polongo ọ̀rọ̀ wa táwọn èèyàn fi ń gbọ́ àjẹsí pé tá a bá rí nǹkan tá a lè lò tá a ní máa lo ẹ̀jẹ̀ mọ́ àjẹsí pé àti kínú a lè lò asílò nù. nàám ànábì alayhi salatu wassalam wọ́n kírun lórí ilẹ̀ ilẹ̀lẹ̀ wọ́n á sì máa fọwọ́ túnlẹ̀ sí i tí òkúta nǹkan kan bá wà ń bẹ̀ ìsáwó ìsáwó ilẹ̀ àrùn àmọ́ dírẹ́ẹ̀tì ilẹ̀ tí wọ́n lẹ́bọ̀ ẹ̀ kí irun kíkí ó lè bá rọrùn fún wa láti kírun nàám sábà ní sáà lè tẹ́ni kírun nàám sáà bí tẹ́ni kírun sallallahu alayhi wa sallam ò lè rí pé wọ́n tẹ́ni ah, wọn à lò tẹ́ àtàǹbẹ̀lẹ̀ àwọn ò lẹ́ni àtàǹbẹ̀lẹ̀ tẹ́ àwọn àtọ̀rọ̀ táì ṣùgbọ́n sábà ní sí kìnnìún ní asílù nú ẹ̀sìn á sọ pé yẹ́sì ó ní àṣìlò ṣùgbọ́n ò lè rí evidence náà Kùránì àti súnà ànábì tí ó sọ fún wa pé ọlọ́run ní àbí ànábì ní kọ̀ láìsí tẹ́ bá tẹ́ táìsì àti tẹ́ bá tẹ́ ní sínú mọ́sálásí àti sílẹ̀ fẹ́ kírun. sọ nípa báyìí èyí tí wọ́n ń pè ní bídíà a gbọ́dọ̀ fẹjú ẹ̀ ju bó ṣe rí lọ tó o bá ti fẹjú ẹ̀ kọjá àyè rẹ̀ ó tún da alákatà títí ẹ̀sìn o sì gbọ́dọ̀ má mú débi tó yẹ kó dé tó o bá ti mú débi tó yẹ kó dé ó tún di ìwọ náà ó jà sí bídíà padà ọkàn di kàlánkìnì bó o ti ń fi abala kan jọ súnà lọ́ọ́ máa fi abala kan jọ bíjà eléwu sì wà léwu bọ̀ torí pé mùtàlá wínú ní à ń pèrè ẹni bá ń nì ọ̀gà ọ̀gà ní à ń pèrè ẹni bá ń nì bẹ́ẹ̀ bá fẹ́ káǹtì àwọn súnà wọ́n máa káǹtì ẹ̀ pé àà ó wà mí nìhùn fáwọn bídà bá fẹ́ káǹtì ara wọn náà wọ́n pè yẹ́s ó wà máa nà ó ti dọ̀gà náà nì tí léwu àfi káyà tètè kágbàgbọ̀ yẹ bídà bó ti tọ́ àti bó ti yẹ náà bó ti wá rí ìtúwọ́n pè ní bídà yìí ó ní pínpín táìpù ẹ̀ tí a bá mọ táìpù ẹ̀ yóò dojúrú mọ́ wa lójú nàám bí èèyàn bá jẹ́ sí pé èèyàn kan lèèyàn rí láyé rí èèyàn tó wá rí láyé ń rí àwọ̀ rẹ̀ jọ àwọ̀ rẹ̀ bóyá èèyàn dúdú nìwọ nìsín nítorí tí wọ́n rìn láyé ọ̀rí jẹ́ èèyàn dúdú lọ ó ọ̀dẹ̀ rí kà pé ọlọ́run dáhùn èèyàn kan tí wọ́n funfun tí wọ́n pupa nítorí ọba kọ́kọ́ rí èèyàn pupa àbí funfun ọ̀sà fún ó pé eléyìí ṣe nìyà kí lọ́fà tó fi sá fún torí pé ọmọ iye ọ̀nà tọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ṣe kíni tó pin sí ló fi dáa kọjá sí pé téèyàn bá fẹ́ ọ̀rá tán nìkan dáadáa àfikọ́ ọmọ pín ẹ̀ tó o bá mọ̀ pín ẹ̀ o ò ní mọ ibi tó yà sí ló fi jẹ́ sí pé kágbàgbọ́ yẹ ìpínpín bídíà ó ṣe pàtàkì níta ń pè ní bídíà oríṣiríṣi ni oríṣiríṣi táwọn ènìyàn àwọn èèyàn àwọn onímọ̀ wọ́n fa kùmú òkun rẹ̀ jáde látara àgbọ̀yé àwọn nusus àwọn evidence nínú alukoran àbí ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. àkùsọ́ àmúlẹ̀ bídà alibidiyatu alihakikiya hmm. walibidiyatu alidofiya. ẹ ìpín àkọ́kọ́ tá a fẹ́ pín rìn àwọn bídíà kan bẹ jẹun pé ní alibidiyatu alihakikiya bídíà tọjẹ sí pé ojúlówó authentic <laughs> Ọlọ́run là wá àwọn bídíà tọjẹ sí pé ojúlówó gidi ẹ mọ̀ pé oyin gidi ń bẹ àwọn oyin fake náà ń bẹ àwọn bídíà tó gbópọn tó jẹ́ ah, olúwa rẹ̀ ó ti fẹ́ ìjánu ẹbọ tán díẹ̀ ló kù náà ń alhakikiyya ó sì lè já nù tí ó sì lè já sínú ẹbọ bákan náà naam ǹjẹ́ ń pè ní bídíà hakikiyya náà ní original bídíà àbí ìjìnlẹ̀ bídíà ìtumọ̀ hakikiyya ó náà ní wípé àti asilu àti fari'u àti wásàtú ẹ̀ gbogbo ẹ̀ pátápátá bídíà ẹ̀ ẹ̀ lè rí nǹkan kan bẹ̀ tó jọ tó jẹ́ sí pé ó tiẹ̀ ní nǹkan kan tó nínú ẹ̀sìn Islam náà ń pè ní bídíà hakikiyya tó eléyìí kọ̀pọ̀ tó láwùjọ kọ̀pọ̀ tó nǹkan láwùjọ torí pé àwọn tó ń ṣe bídíà àwọn náà ní làákàyè wọ́n gbọ́n wọn ìdá bídíà àkèké alẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà torí pé wọ́n ti mọ̀ pé ara ọmọ ènìyàn ní gbà láti gbà lọ́wọ́ wọn ò dẹ̀ ní ríjọ torí pé wọn ò ní rí nǹkan tí ó bá kẹ náà àpèjúwe tí ó jẹ́ òye wa òun náà ni àpèjúwe tí wọ́n mú wá ń bíbà yìí pé nínú àwọn àpẹẹrẹ tí ó jẹ́ ká máa yíra pé bídíà àtọ́jẹ́ ojúlówó gidi nínú àwọn àpẹẹrẹ tá a fi máa dá mà òun náà ni. tahrimu ma ahalla Allahu min at-tayyibat ta'abbudan lillahi azza wa jalla wa ghayru dhalika min al-amthila. kéèyàn sọ yìí pé nǹkan tọ́lọ́run ọba ṣe ní haram lápèjúwe ọtí tahrim náà nǹkan tọ́lọ́run ọba ṣe ní halal kéèyàn pé haram nǹkan tọ́lọ́run ọba ṣe ní halal kéèyàn pé haram ni kọ́ wá rẹkọmẹ́ndì ẹ̀ pé ẹ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ táwọn èèyàn sì mọ̀ pé halal ní nǹkan yẹn ká sọ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ ń bá ti rú eléyìí ẹ rí i pé bídíà ló sí torí pé ó mú nǹkan ó fi jọ ṣùgbọ́n ní májẹ̀mú o ọbọ̀ ló jẹ́ sí fẹ́ fi sin láwọn ọba o ìyẹn pé yóò sọ pé kínní yìí òun fẹ́ fi sin láwọn ọba nàám àpèjúwe nínú àwọn nǹkan tí wọ́n máa ń lò fúnra àwọn nǹkan báyìí òun náà ni lápèjúwe kí ìyẹn ọ́ kéèyàn kọ́wọ́ bàtà Halali, ní ni kéèyàn wọ bàtà ni wọ bàtà gbogbo ma bẹ ó sì bá làákàyè mu kẹ́nìkan wá dé wá ní òun ti di haram léra òun àti gbogbo ẹni tó bá fọ́ lòun wọn gbọ́dọ̀ wọ bàtà eléyìí ẹ rí pé ni látòkè kọjọ́ nǹkan kan e ń bá ń ṣerú eléyìí ẹ̀ rí i kò lè lérò lẹ́yìn àwọn tó bá ní àwọn tí wọ́n ti jọ tiẹ̀ ni àwọn èèyàn yóò sì clear sáwọn èèyàn pé bídíà eléyìí àtà ni ọgbà ẹnìkan ní gbà ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àwọn èèyàn sábà ṣe bídíà àkèkéyà ọ̀pọ̀ tó nǹkan ó kéré lórílẹ̀ naam ẹjẹ alọbi ntí àwọn èèyàn ti sàǹfààní dáadáa alibidi atu ibi yọ̀ ni bídíà ìtumọ̀ bídí àìdọ̀fíyà òun náà ni àdàdálẹ̀ tá a fi kún ó ní pilẹ̀ ṣùgbọ́n bá a ti ń ṣe àfikún nílẹ̀ Yorùbá a ní pilẹ̀ fi káwẹ́wù mìíràn ṣùgbọ́n káfikún òun náà ni a lè pè bídí àṣà àdàdálẹ̀ àṣà so bẹ́ẹ̀ náà ni bídí àìdọ̀fíyà nínú ẹ̀sìn òun pàtójú ẹ̀ pọ̀ dáadáa nù sẹ́ríà. من وين òun نعم ni. البلاد الإضافية وهي التي لها جهتان أو شائبتان نعم إحداهما لها من الأدلة في الأصل مم. والأخرى ليس لها دليل على الهيئة والكيفية وهذا النوع أكثر من الأول نعم ومن أمثلة ذلك نعم فجوه تافي ماما تافي ماما لي هنان الذكر أدبار الصلاة كاسيا الذكر لين متى بسلام عنه ilé yẹn pọ̀ ló sọ pé bídíà ìdọ̀fíyà bídíà tá a jọyìn mọ́ ìpìlẹ̀ ẹ̀sìn tá a jọyìn rẹ̀ má rẹ̀ ẹ̀sìn tó jẹ́ sí pé ìpìlẹ̀ rẹ̀ wà nínú ẹ̀sìn ṣùgbọ́n àwa fi bóyá nọ́mbà rẹ̀ la fi kún ni o àbí bá ti máa ṣe la ti àwa lọ́tọ̀ ni o ìyẹn ni wọ́n ń pè ní bídíà ìdọ̀fíyà nínú àpẹẹrẹ rẹ̀ òun náà ni àdìkírù àdìbárò sọ̀làwà kéèyàn ṣe àdúrà tá a máa ń ṣe lẹ́yìn bàtà bá sálámọ̀tà lẹ́yìn o ẹ̀rí kí ni ìpìlẹ̀ rẹ̀ òun náà ní pé tá a bá ti sálámà tán ànábì máa ń ṣàdúrà ní máa ń ṣe àdìkà astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam ẹ̀rí pé ìpìlẹ̀ nù subhanallah walhamdulillah wallahu akbar ẹ̀rí pé ìpìlẹ̀ nù lẹ́yìn ìgbà nì káwọ̀ wá dé bí ẹ ti ń ṣe lọ́dọ̀ wá ń bí báyìí tẹ́sí ti di nǹkan mìíràn mọ́ lọ́wọ́ mọ́ wọn lọ́wọ́ àrùn dì má wa lọ́wọ́ tẹ́sí ti di nǹkan mìíràn mọ́ wọn lọ́wọ́ ni pé tí wọ́n bá sálámà tán ìran méjì ni wọ́n ìdá kí lè máa mọ̀ di tíṣà láéláé tí ikú kọ́kọ́jú sáwọn jàmá kọ́ máa wí ntọ́ba wù fún wa ó sì ṣeé ṣe kọ́ lọ mú tinú tíra súnà náà kọ́ máa wí bóṣù méjèèjì kankan náà ni aburú méjèèjì wọ́n jẹ́ pé yọ́ máa kọ́ àwọn jàmá wọ́n máa wí tẹ̀lé lẹ́yìn kì í sì pé ń kọ́ wọn o wọ́n fi ń ṣe díkìrì ni yọ́mọ̀ sálámà ta sálámà wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah subhanallah àwọn jàmáà náà wù tẹ̀lé lẹ́yìn walhamdulillah àwọn náà wù tẹ̀lé lẹ́yìn eléyìí a rí i pé ó ní pilẹ̀ pé a máa ń ṣe díkì lẹ́yìn ẹ̀rùn ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe yẹn òun ni wọ́n fi bà díkìrì jẹ́ àti irú díkìrì tí wọ́n ń ṣe àpẹẹrẹ kan náà ni nínú ẹ̀ òun náà ni. a ó fi ayé wákìtìn ala hayati lè ṣe máa di sọ́ọ̀tìn wáhid. bẹ́ẹ̀ ni òun náà ni gẹ́gẹ́ bí àníyà àkádà níyàn bákan náà ẹ̀rí pé ìpìlẹ̀ wà ń bẹ nínú ẹ̀sìn kádà níyàn ká tó kírun ó ní pilẹ̀ nú ẹ̀sìn ṣùgbọ́n báwọn èèyàn ṣe sọ àníyàn dà yìí òun náà lọ́sọ̀ di bídà anabi ali salatu wa salam nínú hadith ọ̀dà làáfíà innamal a'malu binniyat kádà níyàn ọ̀ràn èèyàn ni ká tó lè gbẹ̀sán lórí tẹ́ta bá fẹ́ sí tí o ti sáníyàn lórí tẹ́ta bá sí àkànṣeré lásán ni àlẹ́sìn kankan tó àgbà ìwọ̀n jọ ọlọ́run àníyàn yìí àwọn èèyàn wá dé tí wọ́n bá fẹ́ kírun wọ́n wà ń sọ pé nàwa ìtù tàbí wọ́n wí sókè tàbí kó nǹkan gan wí lóhun nìkan fúnra rẹ̀ sórí eléyìí àwọn èyí pé bídíà bídíà tó ń bíbá òfin yà àwọn bídíà tí wọ́n fi kó nǹkan ni eléyìí lọ gba ilé jù láwùjọ tá a wà tìrún kíkí ni ó ní ọ̀nbẹ́ ń bi adan ọ̀nbẹ́ ń bi àwẹ̀ ọ̀nbẹ́ ń bi àdìọ́kàn ọ̀nbẹ́ ń bi ìyàwó nìka ọ̀nbẹ́ ń bi ìkómọ ọ̀nbẹ́ ń bi ìsọmọlórúkọ ọ̀nbẹ́ ń bi ìsìnkú ọ̀nbẹ́ ń bi mọ́sálásí ọ̀nbẹ́ ń bi àlùwàlá ọ̀nbẹ́ ń bi ìwẹ̀ ọ̀nbẹ́ ń bi eid ọ̀nbẹ́ ń bi jumah ọ̀n bẹ́ẹ̀ bí zikiri ọ̀n bẹ́ẹ̀ bí asọ́láàt fún nàbì sallallahu alayhi wa sallam gbogbo aspect àti njọ́sìn náà ní dídí àìdọ̀síyà làwọn tó ń ṣe ní àmà bí wọ́n ti apply rẹ̀ síbẹ̀ ọ̀pọ̀ nàám eléyìí ní ìpín ẹlẹ́ẹ̀kejì ọmọ yẹn mi nígbà tó gbọ́ báyìí pé bídí àmì méjì lásán ń bí báyìí bídí àtúnjẹ́ sí pé àti a to z díẹ̀ kò lẹ́rìí kankan bídí ẹlẹ́ẹ̀kejì ó nípìlẹ̀ ṣùgbọ́n wọ́n fi kún yálà wọ́n fi kún ní nọ́mbà ni o tàbí wọ́n fi kún ní ìṣesí bí wọ́n ti ń ṣe eléyìí tó jẹ́ lẹ́ẹ̀kejì tá a gbọ́ yìí ó lè dé ká sọ̀ra fún ká sì mọ̀ ẹ̀yìn sìn tí wọ́n ti mú wa bí ká ṣèjọ́sìn tí wọ́n sọ bá ti ṣe fún wa ẹ̀jẹ̀ á pé ǹjẹ́ ní bá ti ṣe yìí sànà bí ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. Mhm. wasalifa al-bid'atul fa'iliyya. yẹn lẹ́ẹ̀kẹta nínú àwọn bídíà tààyè ká mọ̀ torí bí tí wọn bá pin wẹ́wẹ́ wà fún wa ni ó sì ti kọ́ máa dàrú fún wa òun náà ni al-bid'atu al-fi'liyya òun náà ni bídíà tá a máa ṣe

yóò ti máa wáyé òun lọ́pọ̀ jù bídíà yìí tó jẹ́ pé látara pé ká máa ṣe é ní òfin bídíà máa lọ́wọ́ kò tó nǹkan kí ló fà á tóun fi tó nǹkan torí pé ọmọ ènìyàn tó fẹ́ ṣe bídíà ó fẹ́ ṣiṣẹ́ tó pọ̀ ni ẹni tó fẹ́ ṣiṣẹ́ tó pọ̀ kò ní fi ṣẹlẹ̀ ìjọba jẹ́ sí pé máṣe máṣe nì àwọn èèyàn pọ̀ nídìí ẹ̀ ṣùgbọ́n náà ń náà àpẹẹrẹ àlùbídíà tó lè fẹ́ lè yà bídíà tá à tó yẹ pé ṣíṣe ni àwọn èèyàn fi ń ṣe náà fi ń já sínú bídíà ìyẹn pọ̀ púpọ̀ òun náà ni àzíyádá tó fi ṣẹ́rẹ̀ ńlá máa lẹ̀ ìsàmìnù bí kéèyàn ṣàfikún ṣẹ̀ríà ṣíṣe nù mọ́gíríbì ní ẹni ká sínú àwẹ̀ onínú kíládà ni ó lè bá pọ̀ ìṣáìn máa tó sínú ó fi kún nùnù bídí àánú ó jìyà ó jẹ̀wé ya níwájú ọlọ́wọ́n ọba tù nípa báyìí bẹ́ẹ̀ náà ni kàzíyádá tọrọ kí àtúnṣe sọ̀rọ̀ kéèyàn ọmọ ọmọ kó fi kún rẹ̀ ọ̀pá méjì ló yẹ kó kí ó kí mẹ́ta mẹ́rin ló yẹ kó kí ó kí ní márùn tẹ̀lé yànù nàám. أو يدخل في الدين ما ليس منه أو يفعل عبادة على كيفية يخالف فيها هدي النبي صلى الله عليه وسلم. أنا بقول fi jẹ́ sí pé o gbọ́dọ̀ tẹ bíréèkì fẹ́mi torí pé ọmọ ènìyàn afẹ́ràn ká máa ṣe afẹ́mọ̀ ká máa kàrí pé mélòó mo ṣe afẹ́mọ̀ ká máa kàrí pé ìgbà mélòó ni mo lò ń bi nǹkan yẹn wákàtí mélòó mo fi ṣe béèrè pé bóòlù ànábì ti ṣe ni sallallahu alaihi eléyàn ni olórí jù ló fi jẹ́ sí pé ó wà nù àṣàb lọ́dọ̀ àwọn sálàm wípé bídà súnà ẹyọ kan tọ́ ọ bá ṣe tọ́ ọ bá ṣe súnà lẹ́yọ kan ọlọ àwọn àwọn onímọ̀ máa ń sọ pé al-iqtisadu fi súnà ahabbu ilayya min al في العام أو في البدع أو من الوقوع في البدع ìpèkí máa ṣe súnà níwọ̀nba tọ́bálà náà nàdùwà Muhammadu mu sallallahu alaihi wasallam ahabbu ilayya ọ̀tẹ̀mílọ́rùn ju píkí sẹ́mi ọwọ́ apọ̀ kí mọ́ni ẹ́fídẹ́ǹsì lórí ti mo ṣe lọ. naam lápòjúwe tọ́ba sálámà kan lẹ́yìn o àti astagfirullah mẹ́ta astagfirullah astagfirullah astagfirullah. àwọn onímọ̀ ni àwọn sálàfù ni ká ṣe mẹ́ta ọtẹ mi lọ́rùn mo fẹ́ràn ẹ̀ mo nífẹ̀ẹ́ sí ọkàn mi balẹ̀ sí bí kí n wá mú tẹ̀sán bá gbọ̀nà gbọ̀nà kan lọ́wọ́ kí n gbá pé one million astagfirullah àwọn àti tàbí lásìkò tẹ kí n ṣe astagfirullah mẹ́ta mẹ́ta nì mẹ́ta tán ní ká ṣe nì lẹ́yìn sọ̀láàtù yìí lásìkò tẹ ká ṣe nì ìbáyàdà kan wà tí wọ́n kírètì kalẹ̀ tábà sálámà tán tí ó di wa lọ́wọ́ rẹ̀ tó sì pọ̀ náà wọ́n ní káwọn ọmọ lọ síbi ìbáàdà yẹn ó tẹ́ wọn lọ́rùn káwọn ṣe onímẹ́ta yìí torí pé ọlá tó gbà lára kó ṣe mẹ́ta yìí ó ti gbé gbogbo tí yẹn mi kódà tí yẹn gan òní ládá tó wáyé kóńtì bá gbàgbọ́ yẹ ẹsẹ̀ pé bídí àná tò nípa báyìí àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹlẹ́ẹ̀kẹrin àpẹẹrẹ bídí ẹlẹ́ẹ̀kẹrin àlùbídí àti tàkìyà bídí àti àfisílẹ̀ tá a ṣe òun náà ni àpèjúwe ẹni tàtàríkò ìṣèlúláàlì gẹ́gẹ́ bí kéèyàn sọ wípé òun fẹ́ dúró nínú òrùn tàkìyà nìyẹn tàríkìyà nìyẹn ìyẹn ni pé kó fi tárìkùlù mubah kó fi tọ́nà wọn bá fi níyọ̀ǹda bí ká ṣe kó bọ̀ wọn ò ní ṣe kí ẹ̀ sọ pé ní yẹ́s mi ò ní dé fìlà mi ò ní lọ́mbrẹ́ńlà bójú bá ń rọ̀ mi ò ní lọ́mbrẹ́ńlà bóun bá ń ràn èmi kọ́ mi ò ní lọ́mbrẹ́ńlà fìlàgà mi ò ní dé màá máa rìn nínú oòrùn ni bákan náà bí ìbá ṣe pé mo bá fẹ́ sùn lálẹ́ gbogbo ìgbà tí mo bá fẹ́ máa ṣiṣẹ́ inú òòrùn máa ti máa ṣiṣẹ́ ọwọ́ aláníyàn yìí kò ń fẹ́ sí máa súnmọ́ ọlọ́run ọba ni bídíàánù ilé ti ṣẹlẹ̀ láyé ànábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam wípé abu israel abu israel sọ́wọ́n nù tíra yẹn àbí òtún bẹ́ẹ̀ abu israel òní ànábì kánà ala al-minbar yakhtubu sallallahu alayhi wa sallam àbẹ́ni ti khutuba àjọ jimá sallallahu alayhi wa sallam wọ́n alẹ́ nìkan lọ́ọ̀kan tó wà nù ó dìde ó wà nù ó sì lè kí wọn ni man hada. ta lélẹ́yìí láti mọ̀ pé bídíà ntomu tó fẹ́ máa lo àwọn ẹni ìsáájú àwọn sàhábì ànábì kí wọ́n bá nàbí lò gbà sallallahu alaihi wasallam ó yẹ kí wọ́n sọ̀ra àwọn tó yẹ ká máa wòye pé wọ́n nù o tí ì bá ṣe pé ànábì máa pè wọ́n sákìyèsí sì máa ń wọn lọ́jọ́ wọn bọ́m̀bẹ̀ ló fi jẹ́ sí pé àwa gangan nídìí ká kó lè bá gbọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ pé kẹ́ ẹ sára fún bíbí àní o kọ́ máa lọ bẹ̀ tìrí pé àǹfààní wà ń bẹ̀ fún wa. ànábìyẹ ta lé léyìí wọ́n ní owó Abu Israel ah Abu Israel òun ni ọwọ́ nàbẹ́ ni pé ànábì ọ̀mà sallallahu alaihi kò sí àwọn sàbí tó pọ́pùlà ó sì tó bẹ́ẹ̀ náà ẹni tí ò pọ́pùlà náà ni yọ kan lu ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹni tó pọ́pùlà tó súnmọ́ ànábì dáadáa tí máa wá lẹ́kṣọ̀ ànábì dáadáa irú nǹkan máa nù yóò ti yé wọn ìyẹn kì í ṣe tuntun fún wa lọ́jọ́ bó fi ṣe bá máa rí ọmọ akẹ́kọ̀ọ́ tuntun tí ọmọ hùwà tí ọjọ́ sí pé tí àgbàlagbà ọmọ akẹ́kọ̀ọ́ bá hù níwà á bà wí púpọ̀ òun ti àní bá wí akàn ṣàlàyé fún ni. àwọn obìnrin kí ló ń ṣe ọmọ sì lè rí pò ń fẹ́ jọ́sìn fọlọ́n pẹ̀lú nǹkan báyìí báyìí báyìí báyìí wọ́n ka nǹkan bíi mẹ́rin nǹkan alákọ̀ọ́kọ́ ó lè rí pé òun ó dùn nínú ọrùn wọ́n wà nínú ọrùn òun ò ní jókòó ó di mélòó àwọn òun ò sì ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun ọgbà òní subhanallah ẹni tí ń gbà àwẹ̀ nílò kókó ní òrùn náà ṣùgbọ́n ńgbà tí bídí àfẹ́ wọlé tí fẹ́ wọlé wọ́n rò yí pé bí èèyàn bá ń gbà tó bá tún wà ní ládàá rẹ̀ ọ̀pọ̀ jẹ́ ń gbà tó ọba sọ̀rọ̀ látàárọ̀ tí ọ̀bẹ́ni kankan sọ̀rọ̀ tẹ́ńbà ń bá sọ̀rọ̀ ó sì wà lọ́dọ̀ àwọn àfáà ń bíbá o àbí òsì ni àwọn àfáà wa jẹ́mọ́. israel asalaamu aleykum kí ló ń ṣe tó ń fọwọ́ gbálẹ̀ anabi gan máa dán lórí ìrun sallallahu alayhi wa sallam kì í kàn fẹnu dán sallallahu alayhi wa sallam. àwọn ti náfìlà kan ni o bàbí ń fa tẹ̀sán báà kan lọ́wọ́ wọ́n ti wọ̀n fún pé kódà wọ́n sọ fẹ́ lómi pé wákàtí mẹ́ta ló fi fa náà ó kọ yìí tó o bá fà á lọ́wọ́ ọ̀ gbọ́dọ̀ sọ̀n kankan tọ́ ọba ilé sọ̀n kankan ó ti jánu ó tún bẹ̀rẹ̀ ntuntun subhanallah ẹ̀rí ó lè fa la ilaha illallah la ilaha illallah wọ́n lè pé one million yóò fà ọ wá débi nine hundred tán ní nǹkan kan bá dé tí ò jẹ́ pé àfikọ́ sá sọ̀rọ̀ bóyá ẹnìkan ń bọ̀ ọ wá fẹ́ já lukoto ah, káì káì káì ah, yóò tún bẹ̀rẹ̀ ntuntun nù ìyàmọ́ ìyàwó ń bí díà náà ni ó jẹ láyé ẹ̀ so nípa báyìí bí kéèyàn olóhùn ni sọ̀rọ̀ òun wà nínú oòrùn òun ó sì wà lórí ìdúró náà ìyẹn làwọn onímọ̀ fi sọ yìí pé ẹni tí bá ń gbọ́ kútúbà àyàfi tí ọba tí kọ̀ǹdíṣàn bá gbé ni kó jókòó ni torí bí ànábẹ́ pa ó ń tìyìn láṣẹ sallallahu alaihi wasallam ẹni tí ń ṣe kútúbà nìkan ni súnà pé kó dìde ẹni tí ó gbọ́ yóò jókòó ni ìpìlẹ̀ rẹ̀ nù ni àti tí kọ̀ǹdíṣàn bá gbé náà àtẹ́bí ní ẹ sọ fún ìpalásẹ nísìn kó jókòó kókó nínú ọrùn kó sì yá máa sọ̀rọ̀ ṣùgbọ́n ààwẹ̀ tí ń gbà ń nì kọ́ máa gbà ń sọ ẹ̀rín kan ẹ̀yinú nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó rò pé wọ́n fi súnmọ́ lọ́wọ́ ọba ẹ̀yọ kan péré iná ìrọ̀lọ́ náà lọ́wọ́ ajọ́ lọ́wọ́ ọba mẹ́ta yòókù igbó ni ẹ wá wò tí àwọn báwọn ṣe wà ń bẹ́ẹ̀ ni kẹ́ mọ̀ pé billions of muslims wọ́n ń bẹ lórílẹ̀ ní ìsìn tó jẹ́ sí pé tí wọ́n bá ń fi nǹkan ọgọ́rùn-ún jọ́sìn fọlọ́run ọba ninety nine point nine níbẹ̀ bíbíàn ó kù pọ́ìntì kan péré one pé ẹyọ kan péré tó kù ní onìkan iná ẹ̀sìn mẹ́ wọn ò sì rẹ́ni sọ fún wọn tàbí wọn ò rìn síbi tí wọn ò tètè hàn àwọn ènìyàn láti sọ fún wọn sọ nípa báyìí bíbíàn ká pé àṣe nǹkan àmọ́ ẹ̀yàn máa ń kọlu bídíà ẹ̀yàn máa kó sínú bídíà látara pé mi ò ṣe nǹkan náà mọ̀ irú ẹ̀ ní ká pé àwọ̀ ah, bàtà téèyàn bá fi ń sin lọ́wọ́ ọba irú ẹ̀ ní pé ká pé mi ò ní fi nǹkan borí mi ẹ̀ní pé sẹ́yìn pé àmọ́ ń dé fìlà àmọ́ mi ò ní borí tí bá lẹ́nu yẹn yí pé tóun ọba borí òun fi súnmọ́ lọ́wọ́ ọba irú ẹ̀ ní ká pé mi ò ní fẹ́yàwó tọ́ba lẹ́nu yẹn yí pé ra nǹkan gùn máa gbọ́ mi bá ní o bóyí dáadáa olówó láti ra nǹkan gùn kẹ̀kẹ́ machine car ọwọ́ ni mi ò ní rà ọwọ́ ńlá ni akọ fẹ́ fi sin lọ́wọ́ ọba pé ọ̀rá ni o rò pé àyèrè àwọn òfin súnmọ́ lọ́wọ́ ọba ni o ti ti bí dà o torí pé àtàríkù ni iná mi sọ pé kéèyàn fi nǹkan lẹ̀ èèyàn lè lu èèyàn lè jà sínú ọ̀fin bídíà látara rẹ̀ tọ́ba jásí pé èèyàn bá fi ilẹ̀ láti fi wá ètò ìpè fífi ilẹ̀ rẹ̀ èèyàn fi lánìyàn yìí pé kínní yìí yóò sún ọba ó fi ọba tó jẹ́ sí pé mo bá ẹ̀tọ́ ni ká ṣe nǹkan náà sọ nípa báyìí eléyìí ni ìran ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìran bídíà ẹ̀rin ẹlẹ́ẹ̀karùn àlè bídíà tó lè kọ̀wé bídíà tó jẹ́ sí ni bídíà ọlọ́rọ̀ ń bẹ dombidia eléyẹn lọ pọ̀ dáadáa gbogbo agbègbè ẹ̀sìn wa lẹ́sìn bá bídíà ọlọrọ níbi àhàdánù pípé bídíà ọlọrọ pọ̀ mbẹ́ níbi ìkọ́mọ̀ ṣíṣe bídíà ọlọrọ níbi kíka koran níbi àzíkìrì tábàní ọ̀rọ̀ ta a wí jáde gangan fúnra ara rẹ̀ ọwọ́ àti fi pè náà ó ní àwọ̀ ìyẹn lè máa ṣe díkìrì tó yẹ bá ṣẹ̀rí àwọn ṣùgbọ́n ohun tó fi sí ìyìn ó lè di àmọ́ lọ́wọ́ subhanallah walhamdulillah wallahu akbar lẹ́yìn ìwọ̀n èèyàn ni ṣùgbọ́n ìwọ náà ní subhanallahi walhamdulillah wallah tánàbí ṣúbàn sọ̀rọ̀lọ́wọ́ ìdí táwọn onímọ̀ fi máa ń ṣe nkárù fáwọn imam yípe bídí àti wọnú ọ̀rọ̀ yín tí wọ́n máa ń sòpinya ìṣàlẹ̀ tí wọ́n máa ń sòpinya láàrin tí wọ́n máa ń sòpinya láàrin tekbirot ẹni pé tí imam bá gbọ́ wájú gbogbo àfa àtòjókòó àti lèmọ́mù àti ẹni tí ń tó náà ń tẹ̀lé lè màmú lẹ́yìn ó rí fọ́pọ̀ mọ́sálásí tó ti wá ó rí pé tẹkbíìr Allahu akbar tí ìmáàmù máa ń ṣe ìyàtọ̀ wà ń bẹ làwọn ni adìyà fáyé lè ní yóò sọ fún mi àbí ìyàtọ̀ ń ń alákọ̀ọ́kọ́ ìyàtọ̀ wà ń especially tọ́ba jẹ́ sí bọ́ba fẹ́ẹ́ dìde láti lẹ̀ sórí rákà ẹlẹ́ẹ̀kejì àbí rákà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ẹ́dì kó lè bá a jẹ́ sí pé Allahu akbar rẹ̀ yóò bá gbogbo òṣèṣì ẹ̀ láti lẹ̀ dé òkèèrè ìkan ìtọ́wá gbalẹ́gboko jù lọ́dọ̀ wa nígbà yìí ni Allahu akbar tó bá parí hàn <clears throat> Allahu akbar wàláhì bid'atun qawliyya gbogbo ìwé kí wọ́n máa fi Allahu akbar Allahu akbar tó bá dé bíi. alákà àparí báyìí tó fẹ́ jókè Allahu bidan kódà ẹni tí ń rọ́ sí ìhun fún ara ara rẹ̀ òun náà ti mọ̀ pé báyìí náà ni ó rí Allahu ara ẹnu bidan ni Allahu tó yẹ kó wí náà ló wí ṣùgbọ́n chẹ́ǹjì di bidan. ẹ wá wo nǹkan ẹwà àdánwò tọ́bọ́ mi ènìyàn aláwọ̀ akíbáwọ́ta ṣe lórí ìwọ̀n ẹwọ́ bó ṣe pọ̀ tó a ti ń bá a bọ̀ dáadáa a wà fàbùrù parí ẹ̀ sí aláwọ̀ akíbáwọ̀ inú ṣètọ́nù ó dùn púpọ̀ ìpè bí ṣe ń bá a bọ̀ tọ́ dáa tó yìí ó ti parí ẹ̀ sí ibi tí ó ṣe kíni tí ò dáa àgbọ́dọ̀ sọ̀ra ìdí nìyẹn tó fi jásí sí pé kò nípìlẹ̀ yẹn bá wí tó nípìlẹ̀ nù sẹ̀ríà tó bá fohùn kan wí tó ti ń nítumọ̀ pé àṣà ó ti fẹ́ di bíi súnà ó ti sọ di bídíà nù jẹ́sẹ̀ pé tàbá ní bídíà tún kọ̀ lè yá bídíà tó pé ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ ẹnu la fi sọ àbọ̀dọ̀ fọ débẹ̀ náà pé ohun tá a fi ń wí náà ọwọ́ bẹ̀ sand tá gbé jáde lẹ́nu wa náà ọwọ́ bẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹ́ kẹfà. òun náà ni. alibidi atule amaliya. naam tẹwari bidi akawuliya ni bidi atun kawuliya tí mo sọ lẹ́ẹ̀kan tó lọ́rọ̀ èyí tá a emphasize lé lórí ni pé ohun wa ṣùgbọ́n yìí tó jẹ́ sí tó gangan ni major point níbẹ̀ òun náà ni bidi àtọ́jẹ́ sí pé ọ̀rọ̀ la fi wí jáde ìyẹn pọ̀ tó jẹ́ sí pé kò nípìlẹ̀ nú ẹ̀sìn ṣùgbọ́n wọ́n lẹ̀ mọ́ ntónípìlẹ̀ lẹ́sìn lára ẹni tó fẹ́ pè mí ní ìsìn ẹlẹ́mìíràn sọ pé a'udhu billahi minash shaitani rrajim Allahu akbar Allahu akbar ẹ̀rí tẹ́lẹ̀ wá sọ fún pé ah, ah, wá àfa àwọn tó fi láàmì náà ṣe tán ọ̀rọ̀ jù mí kò sí mbẹ̀ yóò jẹ́ tún dé o ṣé wọ́n ní ètò èlò èèyàn tí àbá ń pè wọn lọ́wọ́ mo ti sọ pé àwọn tó fi láàmì náà ṣe tán ọ̀rọ̀ jù ló tún ní ká sọ nípa báyìí ibi dí àkọ̀wé léyàn tó jẹ́ sí pé ìpìlẹ̀ rẹ̀ kì sáré bẹ́ẹ̀ náà ní tó bá pè wọn tán the same thing gbogbo tọ́bàtà wasallallahu wasallama ala nabiyina oríṣiríṣi náà wọ́n ń bídí àkọ̀wéléyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé irun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì kọ́ ọ́mà bídí àkọ̀wéléyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ rẹ̀ sáfù sáfù sáfù gbogbo sáfù sáfù ni gbogbo ẹ̀ pátápátá kò sí sáfù kankan nù sẹ̀ríà Islam tá a máa wí lórí irun iṣẹ́ ìmáàmù ni ni kọ́ kọjú sáwọn ìròyìn pé ẹ̀sìn dáadáa ẹ̀tò dáadáa ẹ̀sìn bá nàbí ti ní àṣì sallallahu alaihi wasallam kì í tàbí tó fẹ́ ṣe ìkọ́mọ̀ bẹ́ẹ̀ ni bídíà tó ń kọ wùlíyà ọ ń bẹ lọ́dọ̀ àwọn oníbídíà ńláńlá àwọn tí wọ́n máa ń ròyìn ọlọ́run láwọn ọ̀rọ̀ tí ànábì òfin ròyìn rẹ̀ sallallahu alaihi wasallam bídíà náà lélẹ̀ àmì ròyìn ọlọ́run lọ́dọ̀ àwọn bídíà ọba dọ́dọ̀ àwọn súfì especially wọ́n á máa rò pé àwọn làwọn máa ròyìn ọlọ́run rò jù torí pé wọ́n máa rò pé àwọn ni ahlullahi wa wọ́n máa rò báwọn lẹ́ni ọlọ́run wọ́n á máa wọ ibi ìròyìn táwọn bá ń fọ́lọ́run ẹ̀yin yòókù ẹ̀ lè máa wí wọ́n máa kí ọlọ́run ní ìjẹ́ ìyẹn kì í tẹ́ pé tó bá yẹ ọba ayé gan ni àbá fi rí ẹ̀kì tó bá gbọ́ yé dáadáa yóò kú bẹ́ẹ̀ níbẹ̀ lẹ́jọ́ ni wọ́n á máa ròyìn ọlọ́run wọ́n á máa pọ̀ ọlọ́run lóko tí ò jẹ́ ẹ̀hán ni ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wọ́n tún gba wèrè ọ̀rọ̀ láti ròyìn ọlọ́run lọ́tọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn mìíràn wọ́n á máa pe ọlọ́run ọba arúgbó ọjọ́ alágbádá aná àní oní àwọ̀tẹ́lẹ̀ gíní oríṣiríṣi àwọn nǹkan tí ò sí máa gbọ́ ni wọ́n lè pé ọlọ́wọ́ gbọgbọrọ náà gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí bídí àtúnkọ́ ò lè yà ọ̀nà ni tó jẹ́ sí pé a kàn tiẹ̀ mọ́ náà. bídíà fa onáà ni albid'atul amaliyya onáà ni bídíà tá a fara sí eléyẹn náà pọ̀ nínú ẹ̀ onáà ni kágbáwẹ̀ ara la fi k'i kì í sọ̀rọ̀ ka kápá la fi pa kì í gbogbo nǹkan bá ti ṣe lára nǹkan n gẹ́gẹ́ bí tí àfa wa àfa tó ṣe àkọsọ ọ̀rọ̀ mc tó sọ níbẹ̀rẹ̀ ó ní wọ́n máa sọ yìí pé àwọn kan ń gba àwẹ̀ rajab ẹni pé àwẹ̀ rajab tí wọ́n gba ni bídí àtún àmàlẹ́yà bídí àfarasẹ ẹ̀lùmí ń gba àwẹ̀ sẹ̀ríà gangan tó jẹ́ Ramadan gan tó jẹ́ pé lára àwẹ̀ náà ó ń ṣe bídí àmbẹ̀ náà ó ń ṣe bídí àmbẹ̀ látara wípé àwọn nǹkan tí ì ṣe ìwọ̀ fáláwẹ̀ ọkà kí ìwọ̀ fúnra àwọn nǹkan tó jẹ́ halal fáláwẹ̀ fẹ́ kó ṣe ọ̀bọ̀dọ̀ débẹ̀ so àwọn nǹkan yìí ó ti fi nǹkan mí kùn nù bídíà àmàlíyà nù ọwọ́ àmì kápá ẹran bídíà àmàlíyà ọwọ́ àlára kápá nǹkan ìyẹn lè pa kọjá orúkọ ọlọ́run ọba sí lára lóòótọ́ ṣùgbọ́n ó ṣe bídíà mẹ́ bíi kápá ẹran fún tí ọ̀yẹ́ apá ẹran fún tọ́yẹ kápá fún àtìwé orúkọ ọlọ́run ọba lára rẹ̀ ṣùgbọ́n nígbà tá a pa tán a wò yí pé aládìí ọkàn yí pé bẹ́jẹ̀ rẹ̀ ṣe pọ̀ tó náà ní ládàá mi ó ṣe pọ̀ tó ṣàwọn àwọn míì máa ń wò pé tọ́ba pẹran tẹ́jẹ̀ rẹ̀ bá fò yóò fi yẹ́s àpẹẹrẹ yí pé ládàá mi ti kínu ọ̀pọ̀ tá ń sọ bẹ́ẹ̀ fún ẹ àti ṣèbídí àmẹ́rin àti ládìí ọkàn tí ó yẹ ká ní iṣẹ́ wa ló sì fà sàní láti sọ́ra fún gbogbo àwọn bídí àtàwọn faransé ẹlẹ́ẹ̀keje alìbídíàtò ní bídí àtọ̀jẹ́sí pé kò kò ní hàn nínú ṣe ṣùgbọ́n náà ọkàn lọ́wọ́ àdéọ́kàn nínú bí a ṣe bí àtún dídí lè wọnú àdéọ́kàn subhanallah gbogbo nǹkan tí súnà bá ti wọ bẹ bídí àwọ̀ bẹ̀ torí pé bídí àwọn ń lé súnà kiri ó sì ń lé súnà káàkiri lóbi jẹ́ sí pé méjèèjì ò papọ̀ bí ọ̀rọ̀ táwọn sí dúró papọ̀ ẹnìkan ò sì mú bídí àfikẹ́ n ti ṣe bídíà lé lórí yẹn ó ti wó súnà kan bẹ̀ yóò jìyà wípé ó ń bídíà yóò tún wá naam wọn ni bídíà àkọ́díyà àpẹẹrẹ pọ̀ nínú àwọn bídíà kéèyàn máa ọkàn tí lẹ́sẹ̀ tí bá mu pẹ̀lú wa sallallahu pẹ̀lú ọba wa subhanahu wa ta'ala ẹ̀ ń bá ọkàn pẹ̀lú ọba pé ọba kì í fún yàn ó lè má bẹ́ẹ̀ bá ládìí ọkàn pẹ̀lú wa Muhammad sallallahu alayhi wa sallam pé àkùkù ah, mà bọ̀yá ó kú àbí òkú ń ṣe méjì tàbọ̀ ládìí ọkàn pé wa Muhammad sallallahu alayhi wa sallam kò lóòjì tẹmọ̀ pé gbogbo eléyìí ni àwọn ké káàkiri ńgbà kan tàbí wọ́n pé bá ń rìn ẹnìkan ò ní rẹ́sẹ̀ rẹ̀ naam tí bá òòrùn ipa ànábì sallallahu alaihi wasallam tọ́báládì ọkàn bẹ́ẹ̀ ń bò ló ti rí gbogbo àwọn àdìẹ ọkàn àwọn ẹ̀yọ kan lọ́wà téèyàn bá tún sọ jáde ó ti gbé mìíràn ni ló fi jẹ́ sí pé ẹlòmíì gbogbo méjèèjì tá a wí gbogbo ìran méjèèjì bídí àtà wí gbogbo ẹ̀ ló gbé wọ̀ bí ẹ̀wù tiẹ̀ ní ṣe bídí àhàkíkí ní ṣe ti ìrọ̀fíyà àkíkíyà ó ń ṣe kí ìrọ̀fíyà ó ń ṣe bídí ojúlówó ó tún ṣe bídí àìntẹ́lẹ̀mọ́ lára ó tún ṣe bídíà ìwò aláfarasí ó ń ṣe bídíà kọ̀wòlíyà aláfẹnusí ó ń ṣe bídíà tàríkíyà èyí tí wọ́n ń fi ilẹ̀ pé àṣẹ ni tó sì di bídíà máa lọ́wọ́ ó tún ṣe bídíà ìtàn farasí àti tí wọ́n fi ọ̀rọ̀ sí àti tí wọ́n fi àjọ kàn sí gbogbo ẹ̀ ló pèsè ara rẹ̀ ẹ wá wò pé ńgbà tánà bí n pé wàsá kí ní وكل بدعة ضلالة وكل ضلالة في النار قصوا بدعة تقوى صلى الله عليه وسلم كل بدعة ضلالة كل بدعة أتككري أتنلا أتنطها أتنطقما تودتن تنو أتتنوكا بوبوه أنا بني ضلالة صلى الله عليه وسلم وأني كيسان لسان يوم على ذلك يو ونبتن له wa kulla dalalatin fin nar àti mọ̀bí tí dọ̀lálà iná ni wàáyìn dùn nìyẹn ìdẹ́rùbà náà ni hadith yẹn wà fún kìí ṣe pé wọ́n ní gbogbo níbi dí àyàn alayhi wa sallam. Mhm. ni bídí fi dín. náà eléyìí wá ní lẹ́yìn ìgbà tá a ti mọ̀ pé bídí àríbó ṣe rí ìyẹn pé ó pín yẹlẹyẹlẹ ni àwọn ewu tó jẹ́ àkórí ọ̀rọ̀ wa gan jù torí bí bá àwọn ipa burú tó kó bẹ́sìn agbọ́dọ̀ máa ń tẹ́ ń pè bí rí àrùn yẹn náà ẹ kọ́ra ara sọ ní sókè fún wa nínú ọ̀rọ̀ yẹn náà kí wọ́n ní àwọn ewu tí bí rí àkóso náà ẹ̀sìn tó kó bẹ́sìn àwọn ìnira àwọn òkìkí tí ò dáa bí rí apá òkìkí Islam lọ́nà tí ò dáa ó òkìkí Islam lọ́nà tí ò gbàdá bí rí ọ̀rọ̀ Islam lẹ̀ wọ́lá lọ́bi jẹ́ sí pé àwọn bàbá àtijọ́ tó máa ń ṣàdúrà ni wọ́n gbà wọ́n ti ọlọ́run bá ní gbésù ní ànábì gbà sallallahu alaihi wasallam wọ́n bá parí ẹ̀ kí ni wọ́n wí lẹ́yìn ẹ̀ ọlọ́run bá ní ọrẹ bídíà sílẹ̀ wọ́n ní ọlọ́run bá panu bídíà rẹ̀ ó tó ní àdánwò fún ọ ní bídíà pé ọ ò tó bẹ́ẹ̀ kó pera rẹ̀ ní ahlul bídíà ó tó lábùkù fún ẹ sẹ́mọ̀ pé ó lè jẹ́ pé rẹ̀ ó lè kò ní ó lè máa pè ní kọ̀rọ̀ ṣùgbọ́n kò ní láì fi kọ́ máa pè wọ́n ní olè ó tó lábùkù fún wọn ní bídíà yìí pé tí wọ́n bá ní sí inú ahlù bídíà lọ́wà ó pè ní ò ní gbà tí wọ́n bá lè pè ọ́ ní oní bídíà ọ máa farigá ni ó tó lábùkù fún ẹ ife ó kọ kúkọ lọ ń jẹ iṣẹ́kíṣẹ́ ló ń ṣe ìdí nìyẹn tó fi jẹ́ sí pé bídíà ó ka burú bẹ́sìn púpọ̀ ó sì kó àbùkù bẹ́sìn púpọ̀ ó kó ìnira bẹ́sìn púpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ torí pé àwọn mìíràn ọmọ ẹ̀sìn yìí àyàfi tú àwọn ní bídíà ló fi jẹ́ sí pé bídíà ewu tó kó wá sínú ẹ̀sìn oní àlàfẹ́ máa kà bíi fifteen lọ́wọ́ àmì báyìí alákọ̀ọ́kọ́ àlùbídà ó darí ìdúró kófò wọ́n ní ewu àkọ́kọ́ tí bídíà kó bẹ́ sìn ni pé bídíà máa fa okùn èèyàn lọ síbi kúfòrò ni bídíà ìfa okùn èèyàn kúrò nínú ẹ̀sìn yọ fà jáde kúrò nínú ẹ̀sìn yọ fà jáde sínú kófòrò kófòrò náà ni yóò mú yàn jáde kúrò nínú ẹ̀sìn Islam pátápátá bíbí àmà fààyàn kúrò nínú ẹ̀sìn jáde sínú kófòrò pátápátá anábì wa alayhi salatu wa salam wọn sọ nínú hadith abu hurairah radiyallahu anhu. abi hurairah radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تأخذ أمتي بأخذ القرون قبلها شبرا بشبر وذراعا بذراع فقيل يا رسول الله كفارس والروم فقال ومن الناس إلا أولئك بين الحديث حديث أبي سعيد الخدري رضي, رضي الله, الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لتتبعت جحر ضب حتى لو دخلوا جحر ضب تبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى والنصارى قال فمن نعم hadith méjèèjì tí wọ́n kà fún àyè sọ́mà yìí náà ní pé anabi wa sallallahu alayhi wa sallam ó ní bídíà yìí yóò gbé yín débi pé ẹ máa tẹ̀lé àwọn tí ó wọ̀ yín lọ síbi kúfòrò àwọn náà làwọn jù àtàwọn nàṣọ́rọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ bídíà ti bẹ́ẹ̀ ní islam tẹ́mánìkan kì í fún wa dáadáa délẹ̀ gbogbo kápẹ́ gbogbo bídí àti bẹ́ẹ̀ ní Islam wọ́n fi jọ àwọn méjèèjì náà ìkan náà méjèèjì náà làwọn èèyàn fi jọ bídí à ti ń bẹ nínú Islam méjì ni ìpìlẹ̀ rẹ̀ ti wá ìpìlẹ̀ àkọ́kọ́ wá látọ̀dọ̀ àwọn ẹjú ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì ó wá látọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì ìtọ́wọ́ látọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì yìí òun lọ́pọ̀ jù lọ́dọ̀ àwa mùsùlùmí tabani àmàdá kọ bídí àkànní ìsìn ẹ̀ bá máa fẹ́ máa dá kọ bídí àmàmọ́ bá sọ bí tọ́jọ́ ìsìn àwọn ibi tó lọ ni ibi tó lọ ni ọ̀yá sọ bídíà kan tàbí ọmọ bídíà náà ọ̀yá bídíà kan náà ọ̀yá ẹ sọ̀rọ̀ òkè àsàlátù sannde <laughs> ẹgbàá báyà tí ìsọ ẹni tọ́jọ́ ó ti yẹ́yìn náà pé àwọn kírísítẹ́nì ló fi kí ni lọ́jọ́ wọ́n tún wá jẹ wọ́n tán yányán wọ́n tún wọ white àbí wọ́n tún wá kọrin lọ́nà báwọn náà ṣe máa kọrin ní church wọ́n tún jó ráwọn àti náà ṣe máa jó bóyá tí lùlù ní ìṣe àti mà ìlú ń bọ̀ abẹ́ náà tọ̀bá yà naam báyìí gbogbo bídí àti bẹ́ẹ̀nù Islam yìí kò sí nítorí mú wa tí wọn ò ní sọ fún wa pé ibi tọ́lọ̀ ni ibi tọ́lọ̀ ni lọ́wọ́n ọmọ ìyá mi kí n fún ọ ní ìlànà méjì péré gbogbo bídí àtọ̀bá wa látọ̀dọ̀ gbogbo àwọn Sufi àbí tablig àbí nǹkan kan ni ibi táwọn ti mú tiẹ̀ wọn lọ́dọ̀ àwọn nasọ́rọ̀ ni Christian gbogbo bídí àtọ̀bá wa látọ̀dọ̀ àwọn Sufi àti gbogbo àwọn ẹ̀mí ni àwọn ìjọ tí wọ́n jọ sófin ní lórílẹ̀ báyìí bí tí wọ́n ti wá ọ̀dọ̀ àwọn Christian ni wọ́n ti mú nasọ́rọ́ ni wọ́n ti mú ló fi jẹ́ sí pé gbogbo sófin láyé téèyàn bá kú nú ẹ̀sìn Christianity àwọn àwọn tí wọ́n ti comparative ni tó bá kú nú ẹ̀sìn tó bá ilé bọ́wọ́ sí ọwọ́ àwọn ìjọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó jẹ́ sí pé tàṣọ́wùfù ni wọ́n yóò kàn máa wá tíǹkì lé padà pé ẹ dákun kí wọ́n nìyàtọ̀ ibi mo ti wá síbi tí mo wà ní tí wọ́n máa rò padà ni wọ́n ń jó ń bí mo ti wá à ń jó ń bí iná à ń kọrin bí mo ti wá à ń kọrin bí iná gbogbo ń tọ́jà máa sì ná nǹkankan à ń sin bí a ti wá wọ́n ń sin bí iná kò sí haram kò sí halal bí mo ti wá níbi iná kò sí halal kò sí haram ló fi jẹ́ sí pé gbogbo àwọn sòfíà àtàwọn atọ́jọ́ wọn àwọn fòrókò wọn tí wọ́n ń bẹ lórílẹ̀ ẹ lọ́mọ pé ibi tí wọ́n ti mú wà nù páàtì kan nù ṣé wọ́n á rí páàtì àwọn tó kíw àwọn àfa àwọn àfa bídí àti mẹ́lọ́dọ̀ àwọn àfa tí wọ́n yẹ ṣe súfí tí wọ́n ṣe jọ́yìn àwọn à ń ṣe eh, tẹ̀blíìrì ìgbà kọ̀ọ̀bá ni àfọ̀ òtí ẹ̀sìn náà tẹ̀blíìrì tẹ́lẹ̀ so tí wọ́n jọ́yìn gbogbo bẹ̀yẹn tẹ́ ẹ bá rí àwọn àfa tó yẹ sí pé ìmọ̀ pọ̀ díẹ̀ níwọ̀n bá bó ṣe lágbára mọ́ tẹ́ ẹ bá bá bídí àlọ́dọ̀ rẹ̀ dáadáa ẹ lọ́ mọ̀ pé kì í sáwọn nàfọ́rọ́ lọ́jọ́ àwọn ẹjú ni àwọn ọlọ́wọ́n bá ròyìn wọn ní alukur'an suratul fatiha pé sirata ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àwọn maghdubi alayhim àwọn ni jù lọ́ọ̀lìn àwọn náà làwọn nàṣọ́rọ̀ ló fi jẹ́ sí pé ewu ló wá pọ̀ jù mo sọ fún ayé pé bídíà ti nàṣọ́rọ̀ tí àwọn mùsùlùmí fi jù àwọn nàṣọ́rọ̀ ó náà ọ̀pọ̀ kọjá ntàlẹ́fẹ̀wé tàwọn yahood náà hadith yìí anabi wa ń pè wá sákìyèsí sallallahu alayhi wa ó sì tó fún wa ó sì jẹ́ ìfàlétí fún gbogbo wa anabi wa ń sọ nínú hadith hadith Sa'id al-Khudri pé latattabi'unna sanana man kana qablakum shibran bi shibrin anabi ni ẹ fẹ́ kọ̀ ẹ ẹ tẹ̀lé ìlànà àwọn tó síwájú yín. ẹ tẹ̀lé ìlànà àwọn tó síwájú yín àwọn tó síwájú ń ó kó kèfèrí inú ó sì kó nàṣọ́rọ́ inú ó sì kó àwọn yahud okò sínú ṣùgbọ́n ànábì padà sallallahu alaihi wa pé àwọn ẹlẹ́bọ ò sí ń bẹ àwọn ẹlẹ́bọ wọn à sí ń bẹ. lóbi jẹ́ ti pé kó tó rí bídíà nínú ẹ̀sìn Islam ọba nílẹ̀ Yorùbá ọ̀ ń sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ kan tẹ́nìkan <laughs> ó sì sọ̀rọ̀ tó dá lóòótọ́ pé ẹ̀fẹ́ yára máa ń sọ̀tọ́ kú sọ dáadáa wọ́n ní àwọn ẹlẹ́bọ àwọn elégúngún àwọn nǹkan nǹkan ah, ayé gan ọ̀fẹ́ yín mọ́ ayé gan ọ̀fẹ́ kí ni yín mọ́ gan ti di ti ọ̀bá gbà mú mọ́ ó kúkú kúkú gan torí pé ayé ọ̀kọ̀ arúgbó lọ́wọ́ à ń bẹ̀ ọ̀rọ̀ tó dáa lọ́sọ̀ ló fi jẹ́ sí pé ẹ lè rí bídíà nínú Islam ẹ lè kò lè sábà wà nínú ẹ̀sìn Islam tó wá jẹ́ sí pé ìpìlẹ̀ rẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ̀n gbogbo bídíà tí wọ́n bẹ́ ní Islam bídíà aláriwo ọ̀dọ̀ àwọn nasọ́rọ̀ láti mú ẹgbọ́lọ́n tó bí kàkí Allahu Akbar tó bá dé chọ́ọ̀kì ní ìsòní Sunday ọgbà hallelu hallelujah wọ́n pariwo gbogbo bídíà gbogbo bídíà máa gba àwẹ̀ lọ láì láàlà má sínú ọ̀dà àwọn nàṣọ́rọ̀ alájẹmọ́ gbogbo ká máa tẹ̀lé èèyàn lẹ́yìn bí ẹranko tó ní sí ọpọlọ rẹ wípé kí lọ́lọ́run wí gíláà nàbì wí ní táfà bá tàbí sí náà láàmà ṣe ọ̀dà àwọn nàṣọ́rọ̀ ni wọ́n ti mú gbogbo bídíà kájókò sínú ilé kápá ní lọ́ọ̀bì kankan ibi tá a bá wà náà ló ń jẹ́wọ́ tí wọ́n wá bá wa káwọn afáàní díkìrí kan tá a máa fà ọ̀dà àwọn nàṣọ́rọ̀ àwọn ti mú gbogbo bíbí a ká sọ nǹkan ní ìdọ́lọ́wọ́ ọba máa wa lọ́wọ́ ọ̀dà àwọn àṣọra ni wọ́n ti mú náà sọ nípa báyìí anabi ni ẹ máa tẹ̀lé wọn sallallahu alaihi wa sallam ṣébùrán bí ṣébùrín wà zira'an bí zira'an àmà rí ni wọ́n ṣe pé máa tẹ̀lé wọn tó súnmọ́ wọn tó close pẹ̀lú wọn tó á sì rí inú wọn yín tó tàbí àtúmọ̀hún òwe lẹ́sìn ọ̀rọ̀ rà nábìsí mẹ́ sallallahu alaihi wasallam. ó ní àwọn tí à ń sọ̀rọ̀ wọn pẹ́ máa ṣe bí wọ́n yìí tí wọ́n bá wọnú ìsà òkété tó kété bá nísà tí wọ́n bá wọnú ìsà òkété lọ lápèjúwe tí wọ́n bá wọ bẹ̀ lọ báyìí tí wọ́n bá ní ibẹ̀ ní àdúrà tó ti ń gbà ní ìsìn ẹ̀yin mùsùlùmí náà sọ pé yẹ́s wọ́n níbẹ̀ náà ní àdúrà ti ń gbà ẹ ká máa wọnú ìsà òkété lọ ká lọ́ máa ṣàdúrà mẹ́. sẹ́mi pé wọ́n kírètì kálọ̀ ọmọ ṣàdúrà ní òru láwọn ẹlẹ́sìn nàṣọ́rà nàṣọ́ràníyà àwọn mùsùlùmí náà kéré ti tàhájúdù rọ tí wọ́n dá sílẹ̀ àwọn náà lọ wọ́n sáìsàn wálé ẹ̀ka lọ́tẹ̀ ni àwọn ọlọ́jọ́ méje náà ti wà báyìí àwọn nàṣọ́rà wọ́n lọ sórí òkè láti lọ ṣàdúrà àwọn mùsùlùmí náà ya wèrè rẹ̀ náà pé yẹ àdúrà ń gbà ń bẹ́ẹ̀ àwa náà ti lókè àdúrà àwọn nasọ́rọ́ wọ́n láàyè tí wọ́n pè ní grind. tí wọ́n dálẹ̀ bí yìí lójú ọ̀nà títì káàkiri kálukọ́ dàtí ẹ̀lẹ́ yọ sọ ọ́ tọ́lọ́ bá fẹ́ jẹ́ fọwọ́ kàn mí kìíní kan kàn mí kan kálukú ń pẹ̀lẹ̀ so àti àwọn mùsùlùmí náà ya tiwọn náà lẹ̀ àwọn náà ń dá tiwọn lẹ̀ pé ààyè ibi táti lọ́ máa ṣe àdúrà mùsọ́lá làwa mùsùlùmí máa ń ní fún Eidul Fitr àti Eidul Adha kò sí ààyè fáwa láti máa ṣe irú nǹkan àwọn tìǹ àwọn náà máa ń gbé nǹkan kọrùn àwọn nàṣọra wọn ni tí wọn máa ń gbé kọrùn sẹ́yìn náà ti mọ orúkọ ẹ kí lorúkọ ẹ jẹ ẹ wí dáadáa. agbélébù. ẹhẹ àwọn mùsùlùmí náà àwọn náà ní tiẹ̀ náà àwọn náà fi ń kọrùn kí ni tiwọn. tẹsán báà. tẹsán báà ní àà séwù ọ̀kọ̀ọ̀kan wọn àwọn séwù náà ti ń tijú wọn fi séwù kọ́ tọ̀wọ́n gbà kan tójú dúdú wọ́n gbèsè gbà tẹ́ máa rí báyìí wọ́n ń wẹ̀ wúlé lórí àbí tí wọ́n bá ti ń lọ bí bíbí àwọn lókun so tẹ̀sùn báyìí àwọn mùsùlùmí fi rọ́pò ìtàwọn àti nàṣọ́lá ń gbé kọ́rùn náà láyé ìgbà kan àwọn tá a mọ̀ pẹ̀lú àwọn àwọn ẹlẹ́sìn nàṣọ́lá níyà yìí wọ́n máa fi kíní ìkọ́mọ̀tò wọn náà àbí ní ìsìn àwọn mùsùlùmí náà ọkàn rí ẹlòmíì tẹ̀sùn báyìí ó ti bu níwájú mọ́tò rẹ̀ pé ah sóun fi lè sẹ́sìn ní àbíkíní sí mìíràn so báyìí gbogbo ohun tí wọ́n bá ṣe ni wọ́n máa wu àwọn mùsùlùmí torí wọ́n bá kú gbogbo ohun táwọn ànàsọ́ra bá ṣe ni wọ́n máa wù wá ẹ̀rí pé àwọn ànàsọ́ra wọ́n ń ṣe ọdún ọjọ́ bíi ànábì wa Isa alayhi salatu wa salam àwọn mùsùlùmí náà tún ṣe bí ànábì ti parí ọ̀rọ̀ bíbà sallallahu alayhi wa sallam pé wọ́n máa ṣe bí wọ́n ni àwọn mùsùlùmí náà ni a máa ṣe mọ́lídìí ànábì sallallahu alayhi wa sallam ó wá jọra wọn náà báyẹn ló ṣe lọ gbogbo nǹkan táwọn máa ń ṣe iná ni bí bá bẹ̀rẹ̀ mí nísìn ànábì sọ pé bí bá tún já mi ilẹ̀ lọ́la ẹ lọ mọ̀ pé àwọn mùsùlùmí kan ń wò wọ́n ni ló bá yá àwọn ni wọ́n ṣe bí wọn ló sọ pé kódà tí wọ́n bá nínú ìsà nínú ìsà òkété làwọn ó ti lọ́ọ́ máa ṣàdúrà ní ìsìn ẹ máa wò wọ́n o ńgbà bá rí gbà díẹ̀ ẹ ti rí mùsùlùmí àfáà kan náà tó ní ó kéde pé yẹ àwọn náà ti ní ọjọ́ ìjókòó àdúrà tá a ṣe nínú ìsà kínní nínú ìsà òkété bẹ́ẹ̀ sì wá wọ bẹ̀ láwọn wò naam anabi de lẹ́fù pé kò sí tí wọ́n ṣe tẹ́ẹ̀ ní ṣe kò sí tí wọ́n fi ń ṣe tẹ́ẹ̀ ní ṣe eléyìí àti yé wa yí pé gbogbo táwọn èèyàn bá ṣe kì í ṣẹ̀sìn anabi sọ pé ẹ máa tẹ̀lé wọn tó bá jẹ́ sí pé díẹ̀ ń bẹ́ nínú tí wọ́n ń ṣe tó jẹ́ sìn ni ibà máa wò yí pé kò yẹ kí gbogbo ẹ̀ wọ́ọ̀sì ìyẹn hadith yìí fi yé wa yí pé kò síjọsìn kankan tí àwọn ẹlẹ́sìn nasaraniya àbí yahudiya tí wọ́n ṣe tó jẹ́ sìn lọ́dọ̀ ọlọ́run tọ́lá nàbì sọ pé tẹ́ ẹ bá ti lè tẹ̀lé wọn ẹ ti tẹ̀lé òfò ẹ ti tẹ̀lé àdánù ìyẹn fi yé wa nàmú nípa báyìí eléyẹn ni ewu àkọ́kọ́ ti ń bẹ fún bídíà tọ́ ọba tẹ̀lé ti ń ṣe bídíà máa sọ fún yín pé ó ti tẹ̀lé àwọn àwo lẹ́yìn àwọn yahudi. bí màá kọjá àwọn nasọrọ tàbí kíni. yahudi. ẹ ó ti tó ní àdánwò fẹ́ ti ń ṣe bídíà wípé àwòkọ́sí rẹ onára àwọn jù ẹ̀yà làwọn nàṣọ́rọ́ tá a máa fọlọ́wọn ọba wá sọ́ra kúrò níbi ìlànà wọn nínú òun níjojúmọ́ nígbà seventeen times ó kéré tán ihdina sirata al-mustaqim sirata alladhina an'amta alayhim àwọn ẹni gẹ́yìrì gẹ́yìrì làwọn ẹni pé nù mi ò fẹ́ tàwọn eléyìí o ghayril maghdubi alayhim waladdallin bẹ́ẹ̀ bá tẹ̀lé ń bí díà ẹ̀sọ́ fún pé maghdubi alayhim ìdàkọ́ jẹ́ maghdubi alayhim tàbí dọ̀lọ́nì ìkànnà méjèèjì lọ́ọ̀jẹ̀ bọ́ọ̀bà jókè ọ̀jẹ̀ kínní ọ̀jẹ̀ sálẹ̀ eléyìí ewu ni o ẹ̀dá kan yàn yàn ẹ jẹ́ ká máa béèrè gbogbo nítorí àfi ti ìjọsìn fọlọ́wọ́n ọba kakọ́kọ́ béèrè náà ẹ méjì àmọ́ sítan ká tó máa sọ pé ẹ̀dá kan tí mo gbà á ọmọ yìí sì dánwò tí ó kọ́kọ́ fi kọ́sẹ́ náà àbí àbí à ń fẹ́ wàá sẹ́ exam láì kọ́ ní nǹkan kan ayé ìṣèlú kan gidi béèrè tó jọ́sìn fọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ò sì ní gbà jọ́sìn tá a bá ṣe pẹ̀lú àìmọ̀ kan náà asaniya sábàbù lèbókò de sunnati wa ahliha. ewu kejì tí ń bẹ fún bídíà láwùjọ yìí tó kó bẹ́ẹ̀ sìn òun náà ni pé bídíà tí ń bẹ láwùjọ yìí bíbẹ tí ń bẹ yìí àti bíbẹ táwọn tó ń ṣe bídíà ń bẹ yìí ó jẹ́ sábàbí táwọn èèyàn fi ń kórìíra sunna àtàwọn tó ń ṣe sunna ṣe é rí i pé wu ńlá náà ni ẹni pé tó bá ṣe sunna ànábì tá a lọ́jọ́ ẹ̀dá tá a lajọ ń gbà náà tá a bá ti sún ànábì ànábì lajọ lásìkò tá à ń sí lọ́wọ́ ni tí bídí àbá ti wà láwùjọ yóò jẹ káwọn èèyàn kórìíra ẹni tí ń ṣe bá ànábì ti ṣe ó wá fẹ́ dábẹ́ ni pé kánípa ànábì ń bẹ láyé ni sallallahu alaihi wasallam bọ́ bá ṣe nǹkan ni wọ́n fi ṣe ẹ̀yẹ ni mọ́mọ́ nìkan nínú àwọn òkú àfáà lọ́wà aláàbàdàn ó sì ń bẹ láyé ṣùgbọ́n àmọ́ kọ̀ǹdíjà lọ́wọ́ báyìí ó fi bánàbí ṣe máa kírun ó fi ṣe ẹ̀yẹ níbi lẹ́kọ̀ọ́ kan sallallahu alayhi wa sallam onítọ̀ bá ti ráwọn ọmọ wọn tí wọ́n bá ti ń ṣe báyìí tí wọ́n bá ti rùkú dáadáa tẹmọ bí ìjọba ti rún súnà ní ìjọba fẹ́ forí balẹ̀ ẹnì pé kò ní í jọ forí balẹ̀ àwọn bàbá àtijọ́ fún àwọn bàbá àtijọ́ ti máa forí dr bangbadi àwọn bàbá àtijọ́ ẹ bá àwọn bàbá àtijọ́ bóun ní ẹ sì máa forí balẹ̀ kà báyìí ni àbí ní ẹ sì máa forí nìkan ṣùgbọ́n ànábì ká sallallahu alaihi wasallam ànábì máa ń nà ní sallallahu alayhi wa sallam ó ń tì yín wọ́n ń sílẹ̀ ṣe ó ní tọ́ bá ti rí ṣòkòtò rẹ̀ bá ti jẹ́ pé kọ̀ọ̀kan kókósẹ̀ kọ́kọ́ fún ní ten pupa àmì mẹ́wàá pupa pé dénjà mẹ́wàá ń bẹ lára rẹ̀ ó ní tọ́ bá tún wò ó tọ́ bá fẹ́ kírun tọ́ bá ka ọwọ́ mọ́yà fún mẹ́wàá kejì ó twenty sẹ̀mọ̀pọ̀ ń kàn dẹ́hùn sínú ní public ní sí ní sílẹ̀ ṣọ̀yàn ó ní tọ́ba wá rí tọ́ba wá jásí pé orúkú tọ́nà tó sapá báyìí tó ṣe bí gbà ó fi wí nǹkan kan nígbà tí ń sọ̀rọ̀ tẹ́pù gbogbo wọn tán rẹ́rìn ń tọ́ba tó forí balẹ̀ tọ́ba náà oníkọ́ lọ wò pé kì í ṣe èèyàn kì í ṣe àwọn àwọn ọmọ burúkú tí wọ́n ti kékèkúkè tí wọ́n ti gbàgbàkúgbà mẹ́sìn àwọn nù mo ti lé bẹ́ẹ̀ lè sún náà ló pé bídíà ló sun débẹ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ kí ló dé fi máa sọ̀sọ́kùsọ bá ní. bídíà tí bá ti ń bẹ láwùjọ yóò jẹ́ káwọn èèyàn kórìíra ẹ̀sìn yóò jẹ́ wọn kórìíra súnà nàbì sallallahu alaihi wasallam mọ́sáàsì kan bẹ lákéde mọ́mú bẹ̀ mọ́ rí lọ́ọ̀kan bá náà wọ́n kí wọn kan bẹ̀ ńjọ́ kan gbà mọ́ wà ń bẹ̀ wọn ò wá arọ́ wá sí wọn ò rọ́ máa náà ní ìsìn o ọ̀pẹ nìfọ́ làwọn ọba níbẹ̀ àwọn òbòye tún ti padà abẹ́tẹ̀ tún ti ń rọ o wọ́n máa rọ́ wá sí ìrún bẹ̀ tẹ́lẹ̀ wọn ò arọ́ wá sí Allahu akbar limamu Ma wà á rọ bàbá kankan jáde nínú ilé ni kì í sì wá mọ́sálásí ọkàn jáde wá ni ó ní báwo ni mọ́sálásí lè silence nígbà tó fọ́ sẹ́yìn báyìí ẹ wo bó ṣe lébẹ́ẹ̀lì sunna nàbì sallallahu alaihi ó ní pé ẹ ń bá practice sunna ó ń ṣe bí ẹni tí kìíní tọ́pọ̀ sẹ́yìn ó ní tọ́jú tí mọ́sálásí ọmọ ahó kọ́ máa gbọ́ gbogbo ẹni tí ń lọ títí kọ́ máa gbọ́ evidence ẹ̀ nìyẹn sàkóso gbẹ́sìn bẹ́ẹ̀ so ó kórìíra sunna ó sì pìrìsẹ́ǹtì lọ́nà tí ó gbàgbà ṣùgbọ́n ẹlòmílì gbọ́ báyìí kọ́mọ́jẹ́ tí wọ́n dààmú ọpọlọ rẹ jẹ́ ká ká ìdọ̀tí ń kúrò ní ọpọlọ wa ẹni tó sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ fún píkọ̀ gbà tó bá jẹ́ pé báyìí ni kò yẹ ká máa ṣe táyà jẹ́jẹ́ tàṣáhùdù àbí kò yẹ kí lè mọ́mù nìkan máa kà á tó bá ti kà á ká máa bá wí alhamdulillahi rabbil alamin kí gbogbo jàmọ́ sọ pé rabbil alamin kí gbogbo ayé lè bá a mọ̀ pé ọ̀fọ̀ sí kíni.

ìmọ̀ ń jẹ́ kéèyàn kórìíra súnà yìí sì máa jẹ́ kéèyàn kórìíra àwọn tó ń ṣe súnà kí ni a sọ níbẹ̀. وهذا مما يدل على خطورة البدع. إمام إسماعيل بن عبد الرحمن الصابوني رحمه الله علامات أهل البدع ظاهرة على أهلها wàhálà. alamatu وظهر آياتهم وعلاماتهم شدة معاداتهم لحملة أخبار النبي صلى الله, صلى الله عليه وسلم واحتقارهم له والله هم بدعوا لفنا وتنومي bíbá kan rẹ̀ nìṣẹ́ olójú lásán ẹnìkan ní kínníkínní pé ah, ọlọ́mọdé lọ́tà níta bá ti gbé súnà lọ́wọ́ àti ní kínní. lọ́tà àti lọ́tà bọ́ ọ bá ṣe gbé lọ́wọ́ tó lọ́tà rẹ̀ ó ṣe pọ̀ tó mọ́tàrà ẹ jẹ́ wípé ó ń bí dé àsánà rẹ̀ ẹjẹ́ àjọ máa ṣe ẹjẹ́ àfàjọ irọ́ ni irọ́ ni ó ń bí dé òlé fẹ́ràn súnà nínú àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé ń bí dé àlè èèyàn tí ó fi yanjú dáadáa pé bí dé àlè yanjú dáadáa onáà ni pé yóò kórìíra ń súnà yóò sì kórìíra súnà nàbì sallallahu alaihi kìí tó náà kò má kórìíra súnà torí gbọ́ máa pè mí ma kó wọn fẹ́ràn súnà yìí yóò ta kun tó ń fi ń jẹ́ èèyàn náà ni dídí àtọ̀ ń gbé dání òun sì fẹ́ kúrò mẹ́ ìmọ̀mọ́ wa àgbà yìí wọ́n ní táwọn fi máa mọ̀ wọ́n onáà ni pé wọ́n kórìíra súnà wọ́n sì kórìíra àwọn tó bá gbé súnà dání wọ́n máa kórìíra wọ́n máa jẹ́ sí pé irú jókòó tẹ́ jókòó yìí tí ogun wa ń gbọ́ táwọn pẹ́yàn fẹ́ sọ̀rọ̀ bídíà àwọn èèyàn wá bẹ̀ wọ́n bẹ̀ ah nǹkan di tí ó ń bídíà bá kọjá báwọn lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ ní ìsìn yọ kàwọ́ lórí lọ. bó o bá sì kọjá béèrè fún kọ́pì lẹ́ṣọ̀ yìí wọ́n fún ẹ kó o báwọn èèyàn ṣe fẹ́ràn súnà tó lẹ́yìn sí kórìíra kínní bídíà tó. gbogbo nǹkan yìí a máa fi jagun fáwọn kèsì fáwọn bídíà ẹ fún ìtúkọ́ tiẹ̀ lọ wò ó so kò sí láìsí bẹ́ẹ̀ torí pé wọ́n kórìíra ẹ̀ gbogbo nǹkan tí wọ́n sì fi kórìíra ni wọ́n máa sọ̀rọ̀ fún yín ọmọ wọn ò lè lọ sílé ẹ̀kọ́ ń sún nàlàyé bàbá kan bẹ ó ní kọ́mọ wọn ya wèrè ó pè òun ju kọ́ lọ kí ó ní Saudi Arabia lọ àbá náà sí oníkíni tí ó lọ di tí ó lọ dún tí ó máa di tí ò ní kúnlẹ̀ mọ́ òun àwọn àwùjọ bìlà kó kúkú gán tẹ̀wọ̀n ju kọ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀ kàràhìn yàtọ̀ ìkórìíra ẹ̀sìn so báyẹn so ọmọ yára mi gbogbo kíbi tó bá wà ó ń bí díà máa bá gbé nígbàgbé ti mu'amala ni má bá gbé nígbàgbé wípé ti wúdú àti màwádà abẹ́dàní la yumkin kò ṣeéṣe yatarabbasu bik ee àkàbírù lọ́sọ̀rọ̀ ẹni tó ní ẹ̀sìpírẹ́ǹsì àgbà Imam Wasabuni rahimahullah àwọn ènìyàn sọ wípé àpẹẹrẹ táàfin máa mọ̀ pé tó jẹ́ sí pé kò sùn bídí àti òsì lára rẹ̀ نفني ظاهرة على أهلها بادية كن كان شدة معاداتهم بحملة أخبار النبي صلى الله عليه وسلم شدة معاداتهم يسوتاوا يسوا سوتاوا أكوجا به فانتبه بسنة النبي داني صلى الله عليه وسلم نعم أبو لكن أبي يباتيو دا تجلكن فبدي على وجهه أن عمل صاحبها مردود قطعا أي أبو لكن danger mi tunu ẹni tó bá ṣe bídíà wọ́n ti fẹ́ pàwọn náà létí ni iṣẹ́ tó bá fi bídíà tó bá fi bídíà ló bá fi ṣe mardudun qata'a ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀rọ kí la wá jìyà sí àwọn náà sì máa pèsè tá a ṣe ni ẹnájì kan la lò agbára kan la lò tá a fi ṣe ọlọ́run wà ní gbà lọ́wọ́ wa mardudun qata'a ọlọ́run ní gbà láéláé lọ́wọ́ ọdún ẹni bẹ́ẹ̀ hadith anabi wa sallallahu alayhi wa sallam sọ fún wa wípé. aḥdatha fi amrina hada ma laysa minhu fahuwa raddun. ọ̀rọ̀ ńlá lélẹ́yìn mà ní aḥdatha fi amrina hada ma laysa minhu fahuwa raddun. ẹnikẹ́ni tó bá mú tiẹ̀ wá tó fi jọ́sìn fáwa fọlọ́wọ́n ọba tó wá lẹ̀ mọ́ ìsìlámù lára kí ni ànábì òṣèré kọ́mẹ́ndì ẹ̀ fahuwa raddun. àní eléyìí hadith yìí ti ń sọ ni pé iṣẹ́ tó ṣe lọ́wọ́ nígbà lọ́wọ́ ẹ̀ fàhùwà rọ̀tún iṣẹ́ tó ṣe yẹn ọlọ́wọ́ bá wọn nígbà lọ́wọ́ ẹ̀ ó tún ládàáwò fọmọ ènìyàn ó sì tún ní ipa tí ò dára fún bídà nínú ẹ̀sìn káfí gbogbo wàhálà rẹ tó ṣe ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ náà. وفي رواية للمسلم من عمل عملا ليس عليه أمرنا ẹlẹ́kẹ̀rin nínú àwọn aburú tí ń bá àwọn ipa ìnira àwọn àbàjẹ́ tí bíbí à ń kó wọnú ẹ̀sìn òun náà ní sóhù sóhù àákébátìlẹ̀ mọ̀tẹ́dẹ̀ ẹni tí ń ṣe bíbí à àtúbọ̀tán rèé dà yẹn ni pé káwọn náà sọ́ra torí nínú ẹ̀sìn tí àbá ṣe bíbí à nínú ẹ̀sìn níta lè máa lẹ̀mọ́ lára ní pé àtúbọ̀tán rèé dà. ولهذا قال سفيان الثوري رحمه الله نعم البدعة أحب على إبليس من المعصية نعم فإن المعصية يتاب منها نعم والبدعة لا يتاب منها نعم وهذا في الغالب والله عز وجل يهدي من يشاء إلى صراط مستقيم نعم والخامسة بẹ́ẹ̀ni wọ́n ní àtúbọ̀tán oníbídíà kò ní dáa ìyẹn ni pé bídíà yẹn máa sún yẹn lọ sí ibi kátùbọ̀tán èèyàn má dáa ni tòdí bí téèyàn bá ti tí ó fi kó láyé má fojú kéré bídíà kankan o kódà tí wọ́n bá ní bídíà tàfẹ́ tàfẹ́ kékeré náà ní ebi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sí láàrin ìṣẹ́jú mẹ́rin òní nìkan náà ni tọ́ba ilé tẹnu bọ́ àti jáde ló le ewu ńlá dẹ̀ nìyẹn ẹ wá ní àjọ kan náà ni bídíà ọjọ́ kan òkò pé àmọ́ ṣe súnà má wákàtí kan náà ni hmm, àbíjọ́ máa rí ó sí bí wọ́n bá ti wà á tó bá ti lè wọ bẹ aburú wa bẹ nípa pé ìparí ọ̀rọ̀ yẹn lágbára làáfà wa ìmáàmù wa Sufyanu Thawri rahimahullah wọn ni al-bid'atu ahabbu ila iblis náà wọn ni bìlísì ṣètọ́n tí wọ́n bá ní nínú kéèyàn máa pa àyàn àbí kó máa jalè tàbí kó máa jalè tàbí kó máa ṣe sìnà àbí kéèyàn máa ṣe bídíà èwo lọ fẹ́ràn jù káwọn èèyàn máa ṣe ṣètọ́n náà sọ fún wa pé no kó máa jalè kó máa pànìyàn kọ́mọ sí bí díàlù òun àtẹ̀yìn Allahumma anta salamu lẹ́yìn lẹ́yìn ọmọ mọ́sálásí tẹ́ǹsì ń jàmá tẹ́ǹsì dì sí àsọ̀rọ̀ yín léwu jẹ́ǹtì ń pààyàn lọ. ẹ̀tún sí Allahumma anta salamu wa minka salamu tẹ́ǹsì ní jàmá láwọn àti àwọn tí wọ́n máa kí mọ́lọ Allah Allah Allah láwọn àti àwọn ni hu hu hu. àbí ẹ gbọ́ yẹn ẹ sì mọ̀ yẹn hùwà á jẹ́ ká máa gbọ́ ha ha náà wọ́n fi ha ha wọ́n sọ pé ha ẹni tó máa fi ha hu hùwà yẹn ń pè ní hù yẹn o hùwà hùwà hùwà hùwà hùwà hùwà hùwà hùwà hùwà hùwà yẹn nígbà tí wọ́n bá wá wí pọ̀ wọ́n pa wá rẹ̀ hu hu hu hu hu hu hu. lẹ́fù báyìí lẹ́fù ni la ilaha illallah ń bọ̀ wáyá wọ́n pè la ilaha lásán àwọn pè illallah illallah wọ́n bẹ̀rẹ̀ la ilaha illallah ẹlẹ́ẹ̀kejì illallah illallah illallah illallah ń bọ̀ wáyá ẹlẹ́ẹ̀kẹta lẹ́fù ẹlẹ́ẹ̀kẹta allah allah allah allah lẹ́fù ẹlẹ́ẹ̀kẹrin huwa huwa huwa huwa huwa lẹ́fù ẹlẹ́ẹ̀karùn hu hu hu hu hu yọ̀ọ́dẹ̀ mọ̀ra sí wọ́n wà pé ẹ̀mí ń lò ó èṣù ní ń lò ó bí èèyàn ọ̀bá wílé nǹkan tó bá dúró fíìd àwọn tó máa àwọn pléyà kọ̀ọ̀kan àwọn tó ní ẹnu orí ìjókòó mi báyìí tó bá dé stadium Òṣogbo mẹ́rin nì tó bá sáré pọ̀ tó bá fòkè púpọ̀ ó rí i pé tó bá fẹ́ stop ara rẹ ó tún ti fò kọjá ìgbà tó fẹ́ stop ara rẹ gan àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ǹgbọ̀n òun fò sókè báyìí ó ti wá ṣe fún bí wákàtí méjì ó wá ní mo fẹ́ stop àsìkò tó fẹ́ stop yẹn ó máa sọ pé ọ̀yẹ́ máa ní kó dúró gan pé stop stop ti wọ́n fi fún ọ nì ó rí i pé ó ṣe é lé torí pé ó ti wọ kíni ó ti wọnú ẹ̀jẹ̀ rẹ kí ló lù ọ́nbẹ̀ náà sẹ́mi náà béèyàn bá ń wí Òṣogbo Òṣogbo Òṣogbo Òṣogbo Òṣogbo tọ́ba tẹnumọ́ lásán tọ́ba wí kọjá àlà ẹ̀mí èṣù ó lò ó kìí ṣe aláwù tó wí lọ́jọ́ kan máa pín kínní kan lọ nǹkan kan lọ èṣù náà ní lọ tó nípa báyìí àwọn nǹkan àwọn kí èèyàn máa ń tá a yìí ọ̀rọ̀ ẹ̀ léwu jẹ́ nǹkan ń pa àyàn lọ ó léwu ju bídí àléwu púpọ̀ wà lájẹmọ́ ló fi jẹ́ sí pé àwọn onímọ̀ wọ́n yìí fẹ́ bá wọn jókòó àyẹ̀mọ́ yóò dé tí wọ́n bá pè yàn sí téèyàn lè débẹ̀ kì í ṣe pé torí àwọn irú àwọn àjọ wà níbẹ̀ àwọn èèyàn wọn akẹ́wọ̀n ẹsẹ̀ wọn ṣe wọ́n dẹ̀ sì wí ẹlòmíì sì sọ kò sì mọ̀ bóun sì sọ kò sì yẹ kó sì sọ ṣùgbọ́n tó jẹ́ kó sì sọ ni pé ọba àwọn ń bí díà ọba àwọn ṣe kí ni ọba àwọn rìn ọ̀dàrà dé wọn wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ wọ́n wá di lójú ọwọ́ sọ̀sọ̀kùsọ̀. táwọn mímọ̀ máa ń sọ fún afẹ́ jìnnà látù jálìsù ahlal ahwa ìwàlùbídà ẹ̀ gbọ́dọ̀ máa bá wọn jókòó aláà gbọ́dọ̀ bá wọn jókòó gan tẹ́bí mi tó fẹ́ wà ní tíjọba bá wà ní àwọn máa bá wọn yóò di gan bó bá sálámà àyíntá ló tó bá yẹ pé àyìnì dáhùn sálámà rẹ̀ tó bá yẹ pé yóò ṣe láǹfààní àwọn máa ń sí pẹ̀lú ọmọ akẹ́kọ̀ọ́ tí ó sì kéré tá a bá rí ní bídíà kan tó bá kí yàn yẹn lè má dá lóhùn fún bí ọ̀sẹ̀ kan ẹ káàbọ̀ salamu aleykum ní ọ̀dọ́ lóhùn bẹ́ẹ̀ bá wà lóde tẹ́ bá bá pàdé gbogbo yẹn bá ń kí ẹ má dẹ̀hùn lóhùn àmọ́ sí kó lè ba àmọ́ lára wípé tóun ṣe kí ni kódà a sì mọ̀ pé yọ̀ọ̀mọ̀ torí pé yọ̀ọ̀mọ̀ ti lójú lẹ́yìn ọ̀rẹ́ láàrín ọmọ pé á ah, ń tó síjò ni àwọn ìbúnbídé àti kí ni àní kò yẹ ká máa bá wọn jókòó torí pé fáyọ́ọ̀sì wọn máa ń ṣe ni máa ń tètè rán à àìsàn wọn máa ń tètè rán à bí àìsàn tó ní HIV lára yẹn tó wá ní kó máa pààrọ̀ ẹ̀jẹ̀ láti ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́jẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń bídíà tí wọ́n tún léwu tó ń bídíà lọ tó ń bídíà tún léwu ju tiwọn lọ ìbáyé nìkan tẹ́léhùn ni tẹ́lé ìyá rẹ̀ kìyàmọ̀ ni ó kò bá fún yàn tó fi jẹ́ sí pé ó ń bídíà ọ̀rọ̀ wọn léwu púpọ̀ ju ẹlẹ́sẹ̀ lọ nàám ntòfin màárín sáfin mu ewu tí ń bẹ fún bídíà láwùjọ àbí nínú ẹ̀sìn ó fẹ́ travel ó lọ sí garage mọ́tò practical yìí agbọ́dọ̀ máa sọ máa ní seat méjì lọ́wọ́ àná bus ẹnìkan ti jókòó ní window side ní rírà ẹnìkan tó wà wájú náà jókòó ní window side ìkànnù wọn ó gbé tẹsán bá kọ àbọ̀ fà lọ́wọ́ kẹ́rin gbàgbà báyìí ìkejì òun bóyá ó kàn mú sìgá lọ́wọ́ ni níbo ló ti ọ̀dọ̀ tó tó ń sìgá lọ́dọ̀ kò sí àbò nítẹ̀sùnbá nítẹ̀sùnbá àti omi nìkún bídíà ẹmọ ilé ti jókòó àfa ẹ mọ bí ẹ ti jókòó ntí jẹ́ ń sọ fún ẹ lọ jókòó lẹ́gbọ̀ọ́ ń sìgá wàlá ìtẹ̀síbíìkù náà pírátíkà àwọn sálàfù nìyẹn nígbà tó ọmọ pé kò síbòmí ìtọ́ fẹ́ jókòó sí mọ́ ju ìkànnì méjèèjì náà lọ ó sì níbòmí ó sì ní káàtàrà rẹ ó sì lọ bí tó lọ ẹni tó mú sìgá lọ́wọ́ òun jókòó lẹ́gbẹ̀ẹ́ kódà kò ní tó mú tẹ̀sán máa lọ́wọ́ kí wọ́n gbára ogún kọ̀ọ̀kan kan dúdú ẹ̀ má jókòó tì ewu tí ń bẹ lára rẹ̀ ó kọjá HIV torí pé yọ wọlé sí ọ lára ẹni kó jókòó tì tọ́ ọ bá sọ̀kalẹ̀ ó ṣeé ṣe kí ó fi àbàwọ́n sínú àdì ọkàn rẹ tàbí sínú ara rẹ tó ò ní rí wọ́n kó lára rẹ tó fi kó láyé bí sìgá bá bọ́ sí ọ ní mú ẹnu kó délé kọ sílẹ̀ mẹ́ta náà ni tọba sẹ́ńtọ́ ológun sí okò lára ẹ̀ bídí àléwu jama ìyí táwọn ní sẹ̀rí àwọn kìnnìún tó bí ẹgbẹ́ tẹ̀yìn bá ń sin kan gba mi lómi ọmọ pé ah bó o lẹ̀ sìn wọ́n ti wá lé tó báyìí má sùn mọ́ ń bí jọ àwọn yàrá nínú pé báyé ti wá rí yìí á máa kíní kan máa fọ́ọ̀sì wá ń gbà mí tá a bá wọn jókòó wàláì tá a bá lọ sódò yìí nítorí pé kò sí bó ti fẹ́ ṣe àfikẹ́jọ pàdé èèyàn mọ̀ wá sáyé pé mo fẹ́ fi èèyàn méjì là láàárín sáyé pé àga wa wọ́n fi kìí ṣe pé tẹ̀rí ba nì mí àfẹ́ jókòó tì ní níbi ẹ àfa àmọ́ bọ̀ wá jókòó báyìí tiẹ̀ kọ́sàtì ẹ̀lẹ́ bá a là wá láàrin pé kí ni ọ̀fẹ́ jókòó tì lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn kan ìyá gbọ́dọ̀ sọ̀ra o ewu ń bẹ lára bíbí àkọ́kọ́ àgbọ̀dọ̀ fojú kéré ẹ̀ àgbọ̀dọ̀ jìnnà sí náà nínú àwọn ewu tí ń bẹ fún bíbí à òun náà ni torí àbá ń sọ̀rọ̀ bídíà tá à ń sọ̀rọ̀ bídíà yìí à ń láti mọ̀ dáadáa gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sin kankan tí ń jọ́sìn fọlọ́hún tí ó bá ti ní evidence ó ń bí díà lóko ẹ̀ wọ́n ní a máa kọ́ ń bí díà láwùjọ yìí ọ̀pọ̀ gbogbo ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ wa ẹ̀ ó ń bí díà ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo ṣe mọ̀ pé gbogbo ẹgbẹ́ tí ń bẹ láwùjọ wa ẹ̀ ó ń bí díà ọ̀pọ̀lọpọ̀ wọn tí ń pè níjọ ń bí díà ọ̀pọ̀lọpọ̀ wọn àfikọ́ padà síbi àwọn tí wọ́n yìí sẹ́gbẹ́ tí wọ́n yìí dẹ́ ṣèjọ kí ni tiwọn qala Allah qala Rasul ẹgbẹ́ ìjọ máa dé ìyàmọ́lẹ̀ ni àti ẹ̀mọ́ tí máa mú ìyàmọ́lẹ̀ pé ìlànà ìjọ ìlànà ìjọ ìlànà ẹgbẹ́ ìlànà ìjọ ìlànà ẹgbẹ́ ó ní wọ́n ràn òfin ẹgbẹ́ wọ́n ha ju fatiha lọ òfin ìjọ wọ́n mọ̀ ju àdéhùn ànábì lọ sallallahu alaihi wasallam ìyẹn ni ni ó là wá kú ní bíbélì à tó bá ti lè pààkì ara rẹ mábì kan nì kò sí ní atẹ́gùn bídà ó gbọ́ torí pé kò sí àwọn akẹ́rẹ́hùn kò sí náà. sábàbù fitinati wàjà alibatu sari wal musulmi. náà ó tún tó ládàáwò fún bídíà pé bídíà máa ń fa fìtínà bídíà sì máa ń fa burú ẹni tó bá dẹ̀ sí bídíà náà ọlọ́run ọba sẹ́bi lé wọn subhanallah náà. alimubtada akifaru man yakun fi tiribitan. bẹ́ẹ̀ wọ́n ní oníbídíà ní sábà máa bọ́ sínú fìtínà máa bọ́ sínú ní máa kọ́ ẹ̀ oníbídíà ní sábà máa jẹ́ sí pé ìmáa ń rọ́ọ̀lù fìtínà tí wọ́n ní fìtínà bá bẹ̀rẹ̀ láwùjọ kan báyìí ogun lọ́gùn ẹni tí ó fọ́ọ̀lù síbẹ̀ ọ̀hún bí díà ẹ̀rọ máa ní fìtínà kan bẹ̀rẹ̀ báyìí ẹni tí ó fọ́ọ̀lù síbẹ̀ jọ ọ̀hún bí díà yálà ó fìtínà ayé o àbí fìtínà ẹ̀sìn náà náà ni ó fi jẹ́ sí pé ọlọ́run ọba sọ pé falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnah aw yusibahum adhabun alim nǹkan méjì ọlọ́run ọba sọ pé yọ ọba ọ̀hún bí díà ń báyìí ló fi jẹ́ pé àwọn onímọ̀ ní ayé yìí ayàtọ̀ ẹ̀kọ́ fi ó ti tó fún wa bí ká fi máa sá fún bídíà tí wọ́n ti pè nǹkan kan ní bídíà báyìí pé àwòzòbílà àgbọ̀dọ̀ pàdé ká sá fún un náà ọlọ́wọ́n bá ní àwọn oníbídíà wọ́n máa rí fìtínà láyé wọ́n tún máa rí fìtínà nínú sàárè wọ́n tún rí fìtínà lálùkìyàmà wọ́n máa rí ìyà láyé wọ́n máa rí ìyà nínú sàárè wọ́n tún lọ́ọ́ ìyà níjọ́ àlùkìyàmà méjèèjì ọlọ́wọ́n bá ní ọmọ bọ́ńbídíà ọlọ́wọ́n bá kọ́ làwà kúrò níbi bídíà náà. فهل هناك فتنة أخطر من مخالفة سنة النبي صلى الله عليه وسلم على الأعمال الصالحة قبل وقوع الفتن فقال بادروا بالأعمال فتنة كقطع الليل المظلم نعم يصبح الرجل مؤمنا ويمسي كافرا نعم أو يمسي مؤمنا ويصبح كافرا م. يبيع دينه بعرض من الدنيا أو يمسي مؤمنا ويصبح كافرا م. يبيع دينه بعرض من الدنيا بعرض من الدنيا نعم ففي الحديث الذي وفي الحديث الذي رواه أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال في من أحدث في المدينة من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه صرفا ولا عدلا bẹ́ẹ̀ni àwọn ẹ̀rí tí wọ́n kà lẹ́rù àwọn hadith àtàrí alukurani ó fi ń rinlẹ̀ fún ayé pé àlòní bídíà ó ti fu gọ̀gọ̀ gbogbo ẹ̀rí tí wọ́n kà fún ti ń fi rìnlẹ̀ fún àná wọ́n sọ fún wa pé irú ẹni bẹ́ẹ̀ ìrìn ìyẹn tí wọ́n máa ti làánà rẹ̀ wọ́n pọ̀ nínú hadith mi tí ó wà nípa ìtọ́wà nínú sahih Imam Muslim ó ní àǹtọ́ àti sahih Imam Bukhari ó ní anabi sallallahu alaihi wa sallam ìmọ̀ni àhàdàsà fi ha hadasan ẹnikẹ́ni tó bá ti bídíà tó bá dájú àdàdá lẹ́lẹ́ àwọn mọ́ṣídìfà tààbọ̀ sọ́pọ̀tì àwọn tó ń dá bídíà rẹ̀ fún àlẹ́ yìí lẹ́yìn ọ̀dà alẹ́ kini ni ma máa bẹ fún fáàlẹ́ ni ó dálẹ̀ ó ni ìyàtọ̀ máa bẹ fún fáàlẹ́ yìí lánàá tó lọ. ikati wà náà sí àjùmáyé. nǹkan mẹ́ta ni gbangba gbangba Laana ibinu ọlọ́run yóò ma Ibinu naam. Mhm. لا يقبل الله منه صرفا ولا عدلا نعم المبتدع استدرك على الشريعة نعم يوضع في بديع نتين تنسي بديع ọsọ pé ọlọ́run gbàgbé ó dẹ̀ tó ń sọ yí pé ànábì ṣe mistake sallallahu alayhi wa sallam nílẹ̀ náà nìkan gbà láti sọ pé ọlọ́run má gbàgbé nǹkan kan nù ayé alukùránì tí ó sọ sẹ́nà nìkan gbà sọ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe mistake ń bi àwọn àdìsí kan bẹ́ẹ̀ nìkan bá yí bẹ́ẹ̀ gbangba sí wa ẹ̀ rí i pé àwọn yóò kéré lórí ni pé ah tiẹ̀ ti bàjẹ́ wàláhì ọ̀rọ̀ tó ní bídíà ń sọnù gbogbo gbàkígbà tí bá ti ń rí inú bídíà rẹ̀ tí bá ti ń ṣe ní ti ń sọ lìsánù làhálì rẹ̀ òun náà ní gbé ọlọ́run gbàgbé ànábì sallallahu alaihi wasallam òun náà ṣe mistake sallallahu alaihi wasallam kí ló dé tó fi rí bẹ́ẹ̀ torí pé n tó fi ń jọ́sìn yìí <clears throat> ìwọ́kọ́ lẹ̀sìn ọlọ́run lọ́fẹ̀sìn rán ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ìwọ wá dé ọwọ́n fi kankan jọ́sìn ọwọ́n ní náà láti máa jọ́sìn lọ àjẹ́ sí pé nítorí sọ ni pé ọlọ́run gbàgbé ẹ̀kọ́ sọ fún wa nítorí sọ fún wa náà ni pé bóyá ọlọ́run sì sọ fún ànábì ànábì àìdí ẹ̀ ó fi pamọ́ kò jíṣẹ́ sallallahu alaihi wa sallam sòye eré àméjèèjì yìí ewu ńlá ni o sẹ́yìn pé màkà tóru ni a pè ewu ni òun bídíà àwọn bídíà oríṣi méjì náà ní ẹbá kan náà àkànṣọ́ bí dáa ti ń sọ lẹ́ẹ̀kan nígbà àwọn bídíà tó jẹ́ sí pé máa ń repeat sáásáásáásá àwọn bídíà tó jẹ́ sí pé bóyá ẹ̀kan lásán ló ń tì ń ṣe lé ọdún tàbí lóṣù àwọn bídíà wo lọ́wọ́ léwu jù náà méjèèjì ṣé n ti ń repeat ara ní gbogbo ìgbà ni àbí n ti ń wá ní bí ọ́fún ní oṣù kọ̀ọ̀kan tàbọ̀dún kọ̀ọ̀kan àbí lẹ́ẹ̀kan ní gbèsè ayé yẹn èwo ló léwu jù n ti ló léwu jù Ah, èyí tó léwu jù òun náà lè ń tà ń sẹ́yìn gbogbo gbà lọ́wọ́ wá sọ́ọ̀dì gbogbo bídí àti mẹ́lá àwùjọ yìí tó fi léwu náà nù ní tí máa ń rìpíìtì ara gbogbo gbà lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíì ó ní bídí àláàrọ̀ láàrọ̀ tí máa ń ṣe ẹlòmíì bídí ọlọ́sàn ń bẹ ó pè láǹsìmí àárọ̀ ń bẹ láǹsìmí ìrọ̀lẹ́ ń bẹ wàsífà kínní alẹ́ ń bẹ ìdí òsì láǹsìmí tí ọ̀ wàsífà òun náà ní ìtúnáǹtì tí máa kà ní ilé rẹ̀ náà ayatul kursi yìí lálálẹ́ eh, mọ́kànlá mọ́kànlá lámàkà ń bo lo ti rí mọ́kànlá náà ìjọ mọ́ndé mọ́ndé tí mo bá ti gbà wẹ̀ báyìí látàgò tí mo bá ti fẹ́ sínú màá ṣe àṣìbùnà Allahu wa ni'mal wakil tèrè tàtí ń bo lo ti rí tó ti mu lásà àtúnfún nọ́mbà ẹ̀ẹ́dì eléyìí ewu ti ń bẹ ń bẹ nọ́mbà ẹ̀ẹ́dì eléyìí ewu ti ń bẹ ń bẹ òun náà ni pé gbogbo ìgbà tó bá ti ń rìpítì ẹ̀ gbogbo lọ́ọ̀hì àlẹ́ìkì ànábì lọ́sọ̀ bẹ́ẹ̀ sọlọ́lọ́ ló dé nígbó níbi dé ìmúrí bọ́ kò lè escape wọn rẹ lọ́lọ́ ló dé nígbó níbi dé ìmúrí bọ́ kò lè escape wọn rẹ lè escape ló ṣe ti pé ọ̀rọ̀ wọn léwu púpọ̀ ìní pé àwọn àdánwò tí mẹ́ta ló ń bí àyè ló mú káwọn mí ọmọ wò ó pé lọ́jọ́ kí gbogbo onímọ̀ fẹ́ni kò yí pé kì í ṣẹgbẹ́ ẹ̀ṣẹ̀ kì í ṣẹgbẹ́ ẹ̀ṣẹ̀ ló mú kẹlòmí ò sì sọ tó fi ló ń bídíà gbogbo wọn ni kíni kèfèrí náà sọ nípa báyìí àtìsí anábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá ti ṣe bídíà tàbí ó dá bídíà sílẹ̀ tàbí òun gangan support àwọn tó ń ṣe bídíà láàrin ilé ìlànà tó lọ wal malaikati wan nas ọlọ́run tó wá ní gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀. sarfan wala adla. naam ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ewu tí ń bẹ fún bídíà ó náà ní pé ní bídíà ó lé ó ti sọ pé ẹ̀sìn Islam kò pé bí ànábì òjíṣẹ́ pé sallallahu alayhi wa sallam náà. فعن حذيفة بن اليمان رضي الله عنه قال والله لا تفشون البدع حتى إذا ترك منها شيء قالوا تركت السنة سبحان الله حذيفة وانا ما حذيفة انت ما بير انقا رضي الله تعالى عنه أبي صاحب سر النبي صلى الله عليه وسلم على سر النبي صلى الله عليه وسلم أني anabi sọ fún un sallallahu oyin sọ̀rọ̀ ó ní wàllá olùfọlọ́n búra látàfṣù wánà bídà ó ní bídíà ọ fànká bídíà ó gbalẹ̀ gboko bọba gbórí òkè bídíà ni bó gbórí ilẹ̀ bídíà ni bọ́ ń lọ bídíà gbogbo àlẹ́. torí ká ti sunna. bíbi pé yóò dé lẹ́fọ̀ pé táwọn èèyàn bá fi bídíà lẹ̀ gan àwọn èèyàn mọ̀ pé ah wọ́n ti fẹ̀sìn ilẹ̀ wọn ọ̀sẹ̀sìn mọ̀ àwọn èèyàn bàdé lẹ́fọ̀ pé wọ́n ti fẹ̀sìn ilẹ̀ wọn ọ̀sẹ̀sìn mọ̀. So yé wa báyìí àfáà wa àgbègbè wọ́n ti fẹ́ sin ilẹ̀ wọ́n ọ̀sẹ̀ sìn mà tó yé wa báyìí àfáà wa àgbà yìí ti ti sàbí àgbà yìí wọ́n ń sọ bí tí ọ̀rọ̀ bídíà tí ó parí sí ọ̀nà ní láwùjọ ìgbà àwọn èèyàn ó ti ka bídíà kẹ́sìn bẹ́ẹ̀ bá wá fi bídíà lẹ̀ wọ́n pè kọ́ máa sẹ̀sìn mà láti máa mú ní májẹ̀mú fáwọn èèyàn pé tó bá ti wọnú bídíà báyìí tó bá jáde àwọn séwù wọ́n ti ní nákàlẹ̀ tí wọ́n sàṣọ ó kú dànù kó wọ́n bá nàám bẹ́ẹ̀ àfáà wá ní bídíà ọ̀fọ̀n kan débi jẹ́ sí pé táwọn èèyàn bá fi bídíà gan lẹ̀ fáwọn òsì bídíà mọ́ àwọn èèyàn pè é súnà làwọn èèyàn ò sí mọ́ subhanallah bídíà ó di lẹ́fún ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ewu bídíà nàám alimọ̀tàdé yahmed ismahu wa ismaman tabi'a ẹni tó ń ṣe bídíà àti bídíà ti ń ṣe yóò máa jẹ́ lẹ́sẹ̀ yóò sì máa jẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá fọ́lù ẹ̀ yóò máa ru ẹ̀ṣẹ̀ wọn náà ẹgbẹ́ bá mú bídíà kan lọ mọ́sálásí rẹ̀ ní ìsìn tọba ilé dálẹ̀ tó o bá rí establish tí wọ́n sì gbà lọ́wọ́ rẹ tiẹ̀ bàjẹ́ ọgbà ó jìyà fọ́ dáburú sílẹ̀ gbogbo ògbà kígbà táwọn èèyàn bá ti wá ń fọ́lò bídíàn ní gbogbo ògbà náà lọ́mà forí kó lọ́mà rẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ lóbìjẹ́ sí pé tí èèyàn bá ń ṣe bídíà ọ̀rọ̀ ẹ̀ léwu púpọ̀ àwọn èèyàn máa kọ́pì ẹ̀ lóbìjẹ́ àwọn olórí bídíà kan bẹ tó jẹ́ tí èèyàn bá wò wọn báyìí ó gbé ha ojúmọ́ láyé iye tẹ́ ń rú ẹsẹ̀ tẹ́ ń rú lójoojúmọ́ ọ̀nà lọ́mọ yìí nọ́mbà rẹ̀ nínú àwọn ewu tí ń bẹ fún bídí aláwùjọ yìí òun náà ni pé alimọ̀tẹ́dìáwó yòhálò bẹ́yìn náà wà bẹ́yìn náà ṣọ́rbí min hawbi nàbí yìí sallallahu alayhi wa sallam. ẹni tó ń ṣe bídí kò ní mú mi táǹpé ní alikawusar omi alikawusar kò ní mú jálè kìámà kò ní bá nàbí mú sallallahu alaihi wasallam àwọn náà lámàkà inna a'tainaka al-kawthar ọlọ́run ní àwọn ọlọ́run àwọlá fún wa nàbí ní omi ńlá kan tá ń gbẹ̀ ní kawthar tó kú téèyàn bá ń mú báyìí ògbé òní gbẹ̀yàn mọ́ láyé tó bá ti mú láyé kìyàmà náà àwọn ń bídí àwọn ènìyàn mú ń bẹ̀ ànábì lọ bẹ́ẹ̀ o sallallahu náà ẹlẹ́ẹ̀kẹ́ tí ń bẹ fún bídíà láwùjọ òun náà ni pé. alìbùtẹ́rẹ́ mu'ridun an dhikrillah. wọ́n ní bídíà tí wọ́n bá ní ẹ̀rí pa àwọn bídíà wọn máa ń pera wọn pé alásìkiri láwọn àwọn onímọ̀ máa sọ pé àwọn bídíà gan ni wọ́n ìṣe alásìkiri wọ́n láwọn gan ni wọ́n kì í ṣe alásìkiri kí ló fà tó fi rí báyìí nì torí pé àwọn àyè tó yẹ kó ti ṣe zikiri sẹ̀ríà tánàbí mú wá kò ní ṣe kò ní ṣe àtọ̀ náà àwọn ibìkan máa tó yẹ sí pé ànábì rẹkọmẹ́ndì zikiri fún abẹ́kasí sallallahu alaihi wasallam òun bídíà òní sí gbogbo èmi pé ọfẹ wọ toilet zikiri wà tó ṣe ọfẹ jáde zikiri tó wà tó ṣe ọfẹ wọ masalasi zikiri tó wà tó ṣe ọfẹ jáde masalasi zikiri wà tó ṣe ọfẹ wẹwù ọfẹ jáde ńlé ọfẹ wọlé ọpàdé ara ẹni gbogbo zikiri salamu aleikum kankan yẹn ò lè ba lọ́dọ̀ ń bi díà o. kódà yóò máa fojú wo kékeré pé kí ni gbogbo jalajala tẹ̀ ń kó kẹ́ ẹ ò fa tẹ̀sán bá gidi tó wì fún ìdí nìyẹn tó fi jẹ́ sí pé wọ́n ní wọn ìṣe alázìkiri torí pé ẹni tí ń ṣe alázìkiri gangan ni tó bá ṣe zikiri ìdánábì sí sallallahu alaihi wasallam ẹnu ẹnìkan ò sì gbà nínú àwọn bídíà kó sọ fún wa pé ànábì ìṣe alázìkiri àbọ̀wọ̀n tí ọba ti sí àjẹsí pé ẹ ń bá ṣe zikiri bá nàbì ṣe ṣe òun ni wọ́n ń pè ní alázìkiri ẹni tí ọba ṣe bá nàbì ti ṣe alásìkiri lòun tiẹ̀ àwọn àfáwà kan ní ẹ máa wọ́n fẹ́ bú aláṣìkiri bídíà wọ́n ní ah, ọkùnrin aláṣìkiri yẹn ni ó ń ṣe kiri lóòótọ́ náà nípa báyìí oníbídíà yìí ṣaláṣìkiri onísúnni aláṣìkiri gbogbo nǹkan tí ọjà kọjá aláṣìkiri kò ní sí lọ́jọ́ bí àwọn àpèjúwe ti mú fún wa ká wọlé ká jáde ká wẹ̀wù ká ṣe gbogbo zikiri sanabi máa ń ṣe díẹ̀ rọkọmẹ́ndì fún wa yìí ó ń súnni àjọ kàákún ó ń bídíà kí lọ́ fi ṣe yọkàn wí nǹkan kan náà ni bí sájà ah, wí nǹkan kan kò ní ṣe zikiri tánà bí mu wa sallallahu alayhi wa sallam. náà. alḥadiyata aṣara alimubtadi'a yakitumuna alhaqa wa yukhfuna. ẹlẹ́ẹ̀kọkànlá nínú àwọn ewu tí bídí à ń dálẹ̀ àti àwọn ipa burúkú tó kó wọ inú ẹ̀sìn òun náà ni pé kò jẹ́ káwọn èèyàn àwọn bídí àyè sòdodo à ń bẹ́ wọn tó mọ̀ òdodo sọ ọ̀ ń ọmọ òdodo àlàámà àpẹẹrẹ aburú tí ń bẹ́ẹ̀ bíbí díà nìyẹn ọlọ́run bá sọ pé iná ladí ní àtúmú náà máa zan náà bàyí náà tí wọ́n hu dáa mi bá àdìmọ̀ àbàyàn náà hù náà sì fi kìtà bẹ̀ ọ̀la ìkàyà láàánú. ayé alukóraní yẹn fi rin ilẹ̀ fún ayé pé àwọn bíbí díà wọ́n máa ń pa òdodo mọ́ wọn kì í sọ. ló jẹ́ sí pé àwọn èrò tó bá ti lè kéde àyìn kan báyìí pé kọ̀ lọ́mọ nù wọ́n fẹ́ ké sí kò ní fẹ́ torí kò ti mọ̀ pé tó bá ilé ké síwájú yóò rí nà. àwọn bídíà wọn a máa ṣe zuhudu fún mímọ̀ wọn ìwà mọ̀ lórí ìjókòó tá a jókòó ní ìsìn yóò gbé àà gbogbo ìjókòó tẹ jókòó òun táwa bá jókòó àá ti parí àlò kòránì nígbà ọgọ́rùn-ún fẹ̀fọ́ wọn ha fúnra wọn ni kòránì wọn ha fúnra ní jùsù jùsù láwẹ́láwẹ́ wọn wà máa kùn bí oyin ìbí gbogbo ìjókòó tẹ jókòó yẹn wákàtí méjì tẹ àbí three hours lónìí ah tó wáyé wa a ti sọ àlùkòrán ni seventy kalẹ̀ mo ló ń sọ kalẹ̀ ìṣúwọ̀ tó bẹ̀ kọ́ sọ àlùkòrán ni kalẹ̀ ó pẹ́ kí wọ́n bá tẹ̀ pọ́ kí tún san sọ kalẹ̀ kì í sùrù ká sọ àlùkòrán ni kalẹ̀ ọlọ́run nìkan alùkùrán anábì gan sọ alùkùrán nìkalẹ̀ mo a máa kọjá yìí bí púpọ̀ a afẹ́ sọ alùkùrán nìkalẹ̀ fún ọ mo ló ti sọ kalẹ̀ ó ké àbọ̀ sọ kalẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mo ké àti mo sí kíni mo sọ kalẹ̀ ìròyìn à ń sọ kalẹ̀ ọlọ́run nìkan lónìí o ẹ̀dá kankan ò nínú àwọn èdè ènìyàn ẹgẹ́ bí àwọn tẹ́ ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala so nípa báyìí àwọn bídíà wọ́n máa pa òdodo mọ́ ara àwọn technique tẹ́sí máa pa òdodo mọ́ òun náà ní fún wọn ò ní jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ wọn ò ní jọ mọ̀ tí wọ́n bá mọ̀ wọn ò ní kà fún wọn wọ́n sì jogún ilé lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn nàṣọ́ra níyà ni torí àwọn náà yìí jẹ́ kí àwọn ọmọ ìjọ kí wọ́n ka òdodo tó wà nínú ìwé wọn tí wọ́n gbé dání wọ́n máa fọwọ́ bò wọn ò ní jẹ́ kí wọ́n wọ̀ bẹ̀ náà. عشرة عمل المبتدع ينفذ على الإسلام إيه إن كان لا للين دين جان لاني نمبر 12 هنا هو يوتين بيفون على وجهه òun náà ni pé. amalu limubtadi yunafiru ala islam. Ise tó ń bídí n'inu esi ṣe nínú ẹ̀sìn n'inu esi to ń ṣe nínú ẹ̀sìn yìí tó gbé wọn islam. ẹ̀dùn náà ni bídí à ṣe ń lé àwọn islam. o n fa àwọn ni islam. ọwọ́ rí àwọn mùsùlùmí kan tí wọ́n jọ ń bídíà tí wọ́n ń ṣe ìjọsìn wọn nílànà bídíà wọn ó ní subhanallah ó ní kìí ṣe mùsùlùmí o ọlọ́mọdé wọn ò nẹ́fà òun ọlọ́mọdé wọn ò rí tí wọ́n fi ṣerú ẹ̀sìn rádaràdá báyìí bídíà tó rí lọ́jọ́ sọ̀sọ̀kúsọ. ìwọ náà fún alájáfún aláfojúwe nígbà tí èèyàn ló ń ṣe Islam tó wá jó débi pé nígbà tó sì jó ah, bàbá sì he ọmọdé obìnrin ó sì hàn ọ̀gẹ̀ ó ń dì mà nígbà tẹ́mi ń lò tán ẹ̀gbọ́n ó mú obìnrin olóbìnrin àbúrò ó mú um, àbúrò mọ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mọ́ um, ọmọ àbúrò wọ́n dì mọ́ra wọn níbi tá ti ń ṣe zikiri tàbí nǹkan kan tó ń ṣe lọ́wọ́ tíyàn bá rí bẹ́ẹ̀ yóò pè bẹ́ẹ̀ sẹ̀ wò ni ọlọ́wọ́ àwọn ṣíà tí wọ́n bá ń ṣe yọ́mọ àṣùrà ọjọ́ kẹwàá lọ́dọ̀ wọn èyí abẹ́ mọ̀ wọn àwọn sáìtì tẹ́ sọjọ́ kẹ eh, àṣúrà wọn ó ti wà nàìjíríà náà àwọn náà làwọn ń da kìnìún rú yẹn sọ ọdún wọn ọdún wọn ọdún ẹ̀jẹ̀ wọ́n máa sọ kọ́ pé wọ́n pa Hussein radiyallahu ta'ala anhu ọjọ́ ìwọ́n fi máa máa kì pé wọ́n pa Hussein àwọn náà wàá sọ pé àwọn náà kù sí lọ́rùn náà àwọn náà fẹ́ kú nítorí Hussein ntí ó mú sísọ́ọ̀sì lọ́wọ́ ntí ó mú àdá lọ́wọ́ ntí ó mú kínní lọ́wọ́ wọn àkóra wọn jọ wọn ó sì tilẹ̀kùn bẹ̀ pa pé ọba ti wọ ọbẹ̀ ò lè wọn a máa kọrin wọn máa dárò Hussein èso wa gba yọ gbàjọba mọ́ wọn lọ́wọ́ wọn a máa gún àwọn ládàá wọn máa sára àwọn lọ́bẹ ẹ̀jẹ̀ wa máa sàn lára wọn ládàá ẹlòmíì ẹ̀jẹ̀ ó bù láti orí dẹ́sẹ̀ báyìí kò tí ì kú o tùmọ̀ gbogbo wọn náà wọn ó lọ sọ síìtù padà wọ́n sì láwọn ń ṣe ẹ̀sìn Islam pé àwọn tán ara alẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun imagine kí kèfèrí kan wá rí wọn tí yóò ṣe Islam yunafiru anil Islam bídí àlè láwọn èèyàn kúrò ní Islam ẹ̀já tó máa pèjúwe náà bídí àwọn tí wọ́n máa ń rìn káàkiri ni kọ́ máa lọ kí Islam títí expressway uh, ìbàdàn ìkiri ìfẹ́ expressway ìbàdàn nígbà tá à ń lọ lóṣogbo àwọn ará wọn kan tí ń lọ lọ́wọ́ ọ̀tún báyìí wọ́n kó gbá wọ́n kágbà lọ́wọ́ wọ́n sá ń lọ làwa ń ra nǹkan níbi tí wọ́n ti ń tàgbàdo làwa ra gbàdo làwa ra wúùs àwọn wo làwọn èyí ojú sì ń tí yàn pé kéèyàn pé sára mùsùlùmí náà bìsẹ́sì náà ló ní kí ká máa ṣe yọ̀ọ̀sà wọ́n sàkóńgẹ̀ẹ́sì. bídíà ń láwọn èèyàn kúrò nínú ẹ̀sìn sáìdì mìíràn bídíà ó ń láwọn èèyàn kúrò nínú ẹ̀sìn látara Boko Haram sàn pé àtàwọn tó ní fíkìrà pé ọ̀gbọ́dọ̀ kàwé ọ̀gbọ́dọ̀ mọ́sùmọ́tọ̀ eléyìí bídíà kan náà ẹlòmíì ti torí eléyìí pé ah òun lè jọ wọn mọ́ lọ sílé ẹ̀kọ́ tẹ̀sìn wà ń dáadáa torí pé yọ ya irú àwọn abáwọn ẹjọ́ ara kọ́ bí ó ṣe kà á lásán tó bá ti máa bí tẹ́lẹ̀ máa ti mẹ̀sìn pọ̀ wọ́n máa yà àyàkóyà ni kí lọ́ọ̀fà tí wọ́n fi ń ṣe báyìí ni dídí àti wọ́n rí ni bí yẹn bá ti mẹ̀sìn tó bẹ́ẹ̀ ló ti gbádùn kí ni ẹ̀sìn rẹ tó. mọ̀ ní ìsìn gbà tó jẹ́ sí pé àwọn bídí àkán ti wà fẹ́ẹ́ pé wọ́n ń kílè mu pé àwọn onímọ̀ náà ni wọ́n sì ń lẹ̀ mọ́ súnà náà lẹ́gbẹ̀ẹ́ngbá mi àwọn èèyàn ń sá ló fi jẹ́ sí pé ó ń súnà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ bá ń ṣe súnà rẹ lọ má jẹ́ má fà á kọjá èyí táwọn tó síwájú ṣe o torí a tún ti rí rírun náà láwùjọ yìí wọn yìí gbé ìlẹ́yìn lóko bídí àǹtí wọn wọn yìí sì gbé e máa sọ̀rọ̀ pé lágbájá òun ṣe bídí à kò sì sínú ẹni tó lẹ́tọ̀ọ́ láti máa sọ bí gan láti máa ṣèdájọ́ lórí pé kíní bí ni kátó à ń pè ní bídí kátó à ń pè ní bídí á kátó à ń pè ní bídí á ó sì ń ìtọ́ba rọ lójú ó béèrè lọ́dọ̀ ń tàn pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí wọ́n ṣàlàyé fún ẹ. sọ nípa báyìí bídíà ó present Islam ní àwòrán tí ò dá láwùjọ bídíà ó label Islam pẹ̀lú àwòrán image tí ò tiẹ̀ dá rárá lọ́lẹ̀ mọ́ Islam lára ó wá ń lé àwọn èèyàn kó nínú ẹ̀sìn ara burú bídíà láwùjọ ni bàbá kan pè mí lánàá ó ní ẹ́ kí ló dé tó fi jásí pé àbọ̀lọ̀ eh, máa kún ẹni àwọn ọmọ máa kúnlẹ̀ fún bàbá wọn mọ́ mo ní ẹ̀dá kan torí ọlọ́run ta lẹ́yìn tó ń sọ̀rọ̀ náà ó lóun ní lábájá lábájá báyìí bàbá mo ní ipò owó lẹ́dì mo nínú ẹ̀sìn ó ní sífì máa mú bìkan lò bí wọn lọ náà nìyẹn kí ni bàbá bí ń ṣe mọ́rọ̀ ó ní ṣé bó wà ní àti wà máa pọn sí káwọn ọmọ wọn máa bọ̀ á lọ́wọ́ ni bó ṣe wínú mo ní ha ah ẹ má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ náà ibẹ̀ fẹ́ béèrè béèrè ni ẹ má kọ́rọ̀ sí mi lẹ́nu pé sọ́mọ yẹn máa bọ̀ yín lọ́wọ́ ẹ kọ́kọ́ béèrè ẹ jẹ́ kí n ṣàlàyé nígbà mo lè ṣàlàyé fún ní subhanallah ó láwọn ọmọ pé bó ṣe rí nù ni ó torí pé wọ́n láwọn kan ti wà ní iṣẹ́ o nígbà tí wọ́n bá ti di pé wọ́n bá ti bọ́ tí wọ́n bá ti kúnlẹ̀ fún bàbá wọn máa ti ya wọn mọ́ wọ́n wà lọ ra milk lálẹ́ àná ní sọ yẹn ó ní wọ́n lọ ra nido milk eh, powder milk wọ́n ra wọ́n fojú dá déédéé ọyàn tí wọ́n mú láyà ìyá wọn wọ́n wà lọ pé fún ìyá yìí gbà ní ìkìlẹ̀ rẹ̀ gbà lálẹ́ àná lélẹ́ òun ẹ wò ó ṣe mọ̀ pé ó jẹ́ kókó rira súnà látara bó látara àwọn bídíà bídíà àwọn tí wọ́n pé wọ́n lọ méjì fáwọn èèyàn ní àwọn tẹkifiri yún ni àwọn ènìyàn àwọn tí wọ́n máa ń pè gbogbo èèyàn ń kèfèrí báwọn lọ lọ. ìwọ náà tọ́wọ́ ń súnà yìí má kú dọ̀tí bá súnà káwọn èèyàn má ma torí jẹ́ máa ní bíbí à ń lé èèyàn kúrò níbi ẹ̀sìn bí ṣe ń lé àwọn èèyàn kúrò níbi ojúlówó ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní lé àwọn èèyàn kúrò níbi ẹ̀sìn tá a lè máa o torí pé ojúlówó ẹ̀sìn náà súnà ó wà wà nù ojúlówó ẹ̀sìn wà nù wọn náà tọ́wá jẹ́ sí pé ọba ń ṣe ènì ẹ̀sìn ọ̀nà tó wá ń gbà ṣe ó ti di alákatakítí ó lé àwọn èèyàn kúrò níbi kí wọ́n ṣe ènì ẹ̀sìn náà padà tàbí ọ̀lọ̀ sọ́ra so bàbá ní bídíà ó ń kó bá ìlọsíwájú ẹ̀sìn láwùjọ bẹ́ẹ̀ náà ni àwa tá a wà nínú ẹ̀sìn náà tá à ń ṣe súnà ká jìnà sí gbogbo nǹkan tó lè máa kó dọ̀tí bá súnà lára bọ́ọ̀ bá fẹ́ pírátìsì àwọn ṣẹ̀ríà pẹ̀lú òbí rẹ̀ àti pẹ̀lú àwọn ẹni tó jọ ọ lọ fi ẹ̀kọ́ ojú tì ìtẹríba ni mo fi practice yẹ súnà ọkọ yẹn lọ́yà o ẹni náà fi súnà bá ti fi súnà báyìí no ọmọ gbégi mú sókè báyìí ẹnìkan ní àgbà ẹtì ẹni wọn mọ àkọlẹ fún amọ wọn tún ti ń gbégi mú sókè sí abáyìí salamu aleykum wa rahmatulah tọ́ba dúró báyìí ọlọ́dà ó ní báyìí ní ó ṣe salamu aleykum wa rahmatulah wọ́n lọ sábẹ̀ sọ yìí pé mi ò tẹ ọrùn kankan fún ẹ ẹ kí ló wá dé àṣejù lélẹ̀ nù bídìí àlódún dálẹ̀ ọ̀hún torí pé àwọn sálàfù yìí ṣe báyìí pé àṣàlámù àríkùn aráàmùsọ̀rọ̀ padà ṣàdánwò ni bẹ́ẹ̀ náà ni bíbi bíbọwọ́ èmi á máa bú àwọn ọmọ tí wọ́n ń bí báyìí dáadáa láwọn tí wọ́n wá láti bòmíì ni o bá fẹ́ bọ́ wọn lọ́wọ́ á nàwọ́ sáwọn ọmọ akẹ́kọ̀ọ́ mo wá notice pé àbísúnà bídí àmì ìdàtúnṣe dálẹ̀ yìí àwọn wàá sọwọ́ wọn bígbà tí wọn ò serious rárá tọ́ bí ti ń túmọ̀ síbi takaburu gàrú ní tọ́ bá ti bá ń sí bàbá rẹ̀ bàbá rẹ̀ tó ti gbọ́ súnà ìtọ́lọ́run tí ọmọ ẹyẹ ìbọ̀ díẹ̀ díẹ̀ tọ́ wa nà àfáà símábì símábì eh, ẹ̀yẹ símábì kẹrẹ ábọ̀ mi lọ́wọ́ kí wọ́n lè bá àmọ́ bó ṣe rí. kọ́ ara pé asalaamu alaykum wa rahmatulah àtẹ̀yìn pẹ̀lú bọ̀lá aláwọ̀ nìkan èmi wá fẹ́ practice bí wọ́n ti ń practice ẹ̀ ọ́yá salamu aleykum wa rahmatulah. àdánwò mi ìtún nù wàláhì ọ̀nbẹ o mo ti ṣe nkárù lọ́sẹ̀ yìí mo ti takọ ẹnìkan lọ́sẹ̀ lórí ẹ̀ tẹ ẹ bá tẹ̀ ti ń rí nǹkan ó níbi tí wọ́n ti ń produce ẹ̀ jáde nù iná tá à ń lóye ní ìsìn kọjá wa ẹnìkan ló ṣe ẹni tó ṣe bá ń nì tí bá ti ń wà ní ó níbi tí wọ́n ti ń produce irú ọ̀nà bá ń jáde. ìyá sọ báyìí gbígbà tí iná lọ́wọ́ tó fẹ́ bọ̀ ni pé yóò jò bọ́ ọ bá gbàlagbà lọ́wọ́ òun ní kọ́ ojú túwọ́ kù lọ́wọ́ rẹ̀ kì í sí wọ́n ló ló tọwọ́ rẹ̀ lọ́wọ́ bá náwó tó ṣùgbọ́n bá a ṣe ń súnà dáa súnà dáa ẹ lè bẹ́ẹ̀ lè súnà pẹ̀lú àwòrán tí ò dáa pẹ̀lú àwọn àtàǹsì súnà ibi kíkí la ti sọ̀rọ̀ ó kú bí báàsì máa ṣe pẹ̀lú àwọn olùkọ́ ẹlòmíín náà káàsì tíṣà rẹ̀ ní gímú báyìí ọ̀dọ́ kẹfìrí ní tíṣà rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àbí ọ̀sọ́ bí ọyẹ yẹ tíṣà tọ́ba kọ lẹ́kọ̀ọ́ sallallahu alaihi wasallam ní kẹfìrí páálí ni kẹfìrí wọn sọ báwọn nígbà wọn pé kẹfìrí ni kí lọ jókòó wájú ẹ̀ ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ mo bá ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó fún lọ́wọ́ àgbà ó sì fún lọ́wọ́ tí ni èyí tí wọ̀ fi kì í ṣe bídíà kéèyàn kó bàtà àfa ìwọ àfa náà má ju bàtà alẹ́ ntọ́ka kùnú má ju bàtà alẹ́ pé ẹ̀yin ọmọ yẹn ẹ má já sí ní kẹ́ ẹ má já sí pé mi ní nkè mi ní nkó nǹkan mi ti dénú kì í ṣe láì sí kaba kó bàtà kì ṣe láì sí kaba sàlùwàlà ká sàlùwàlà fún ká ṣe omi àlùwàlà fún sùmọ́wọ́ náà má jókòó kalẹ̀ bóyá ẹ má ṣe má ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe é fún ànínàbì ni sallallahu alaihi wasallam yìí sì máa kọ́ ọ́ sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan yìí dàbí ń sọ yìí ni pé tàbá sọ pé bídí àgbalẹ̀ àwọn sábàbí tí bídí àtúnfi ń balẹ̀ tí fi ń gbalẹ̀ àti súnà òfin dàgbà òun náà ni pé àwọn bídí à wọ́n fi bídí àtẹ́ǹsì wọ́n fi ń lé àwọn èèyàn kù nínú ẹ̀sìn yálà ìsìláàmù ni o àbí yálà ó jẹ́ súnà nàbìwà Muhammad ni sallallahu alaihi wasallam. al-bid'a al-mubtadi'a yufarriqu al-ummah. Ah olórí kan rárá ewu tó lágbára jù mọ́tò bí nàbà wà gálẹ̀ ẹ̀kọ́ wà ní wọ́n ní alìbídíà alìmọ̀bùtẹ́díà yóò fárò kò lè ó mà ewu ńlá ni bí bídíà tẹ́ ń wo ní tá à ń sọ ewu rẹ̀ tó lágbára jù tẹ́mi rí inú gbogbo tá à ń kálà táàrọ̀ yìí ewu tó lágbára jù bẹ́ẹ̀ ni yóò fárò kò lè ó mà bídíà àtẹ̀tẹ̀ ń ṣe wọ́n jẹ́ kí mùsùlùmí ó pín yẹlẹyẹlẹ ni wọ́n sọ wá di táàní táàní kankan tó pa wá pọ̀ táàfi jẹ́ pé ọ̀kan náà ni wá ummatun wahida àjẹbẹ́ mọ̀ lọ́wọ́ bá fi kì í fún wa alukuran lẹ́yìn mi yáyà bóyá yà kan bẹ́ẹ̀ nù tíra tán mú lọ́wọ́ ọ̀yà kan. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء كانوا شيعا وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون بين الله بات ولا تكونوا كالذين تفرقوا واختلفوا الله بات صلى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله ني يوكاني اجي اما يلا يلي eléyìí ní ìsìn bídíà ó pin wa yẹlẹyẹlẹ gbogbo ìjọ tó bá ti sọ pé díìnì díìnì mọ̀ ń sọ̀rọ̀ mìkan mo ní àwọn olóṣèlú gan ọ̀fẹ́ kí pátì ọ̀pọ̀ àbí àfa àwọn olóṣèlú tẹ ètò ayé gan wọ́n ni pé kí pátì bá pọ̀ àdánwò ní fáwọn ẹ̀yin mùsùlùmí wa ni máa dá díìnì díìnì káàkiri lẹ̀ wọn da dá tẹ́lẹ̀ wọn náà dá tẹ́lẹ̀ wọn náà dá tẹ́lẹ̀ wọn náà dá tẹ́lẹ̀ dáyé di tẹ́lẹ̀ dájúmọ̀ tẹ́lẹ̀ dáyé di tẹ́lẹ̀ dájúmọ̀ tẹ́lẹ̀ di tẹ́lẹ̀ kẹ́ẹ̀sì dawa wà àwọn elétò ayé gan kí wa sọ fún wa pé wa'tasimu bihablillahi wala ẹ má oríṣiríṣi tún àwọn ń bíbáyé wàkánù ṣíhàn lásìtà nínú fi ṣe. ìwọ ọba wo ìsara wọn ànábì o sallallahu alaihi wasallam ẹni pé wọn ìsara ànábì sallallahu alaihi wasallam àyàn àyàwó àìdíyà ni àwọn àyà tí wọn fi ń dẹrù bà wọn kì í ṣe bí wọn ti ti kèfèrí àtẹnudọba ti kèfèrí láàrin wọn wọn sọ fún ayé gbé gbébẹ gbébẹ àrùn bí tọsọ pé laysa minna man ghashana fa laysa minna kì í ṣe pé gbogbo ni wọn ti kèfèrí wọn bí wọn fi ń dẹrù bà wọn pé wọn à ní tẹ̀lé mi wọ gbogbo àyè tí ní ànábì bá wọn ò sì ní lẹ́tọ̀ọ́ sí gbogbo àyè tó dáa jù táwọn àjọ mi ọwọ́ sọ nípa báyìí èyí tí wọ́n ń sọ báyìí òun náà ni pé bídíà ó sòpin yàrá mùsùlùmí ó sòpin yàrá mùsùlùmí ẹnìkan kú wọn fẹ́ sí ó sòpin bíbáyìí náà ni ọmọ rẹ̀ sì da ọmọ rẹ̀ da mọ́ lọ bí jàǹdà ó ń tàn ọmọ ẹni náà da ọ̀fẹ́rẹ́ ẹ̀sìn púpọ̀ ọ̀fẹ́rẹ́ ẹ̀sìn púpọ̀ ọmọ ẹni náà dá àwa lọ bí jàǹdà rẹ̀ ní ìfẹ́ dárúkọ ọbẹ̀ wọ́n á ní àní tí èrò pé báyà ọmọ ó láṣẹ láti pé kí wọ́n sin ẹni náà nílànà sẹ̀ríàn náà ṣe dé ọmọ sásẹ́yìn ni wọ́n ní kó kí ni òkú rẹ kọ́ kì í sí òkú rẹ mọ́ òkú kí ni ẹ òkú ìjọ nǹkan dé àwọn náà yà tùsẹ́gbẹ́ kan asáwò wọn mo wá dúró wọn tètè ṣe kọ́ wọn tètè bẹ̀rẹ̀ ẹrú wọn náà ń ké àṣẹ lọ́wọ́ ní bíwá yìí náà ni ọmọ rẹ̀ dá ọmọ yẹn náà dá púpọ̀ wọn ké àṣẹ àdúró àkó mbẹ kọ́ wọn bá ṣe káàntì wa mẹ́tí ń ké àṣẹ àṣàṣùmẹ́yìn èyí tì wá dúró ọwọ́ á náà ó mú kùránì lọ́wọ́ báyìí àáfàá ló ń pẹ́ o gbogbo àyàn wa pé tì wọn ń kagán yasin wal Qur'anil hakim innaka lamina wọn náà ń ṣe àmì àmì ah, òkú lẹ́fẹ́ ńlá rèé wọ́n sì bùkù kalẹ̀ mọ́ wá ké yasin tán lẹ́yìn ìgbà náà ni wọ́n ti wá ní afẹ́ kírun ràṣẹ kírun sókù lára kí ló dálé ńlẹ̀ farraqu dinahum bàbá sọ fún wa pé kò dáa wọ́n nínú ìlànà tàwọn nìyẹn anábì sọ báyìí ìlànà tiwa nìyẹn ọlọ́run sọ báyìí ah, ah, Principal tí ọ yàtọ̀ sí wa ọ̀fẹ́ tújọ báyìí bídíà ó pín wa yẹlẹyẹlẹ yóò tún máa wà tí bídíà bá ti ń bẹ ẹ tí pín ìwọ́tọ̀ wà báyìí ní ìsìn tó wà bídíà kan lọ́ọ́ pé bídíà tó wà nínú bídíà tó wà ń àwọn bídíà nasfat ń ya tapsat wà. mọ̀ ya jaftat wà ẹ máa lo alphabet lọ afsat bafsat safsat máa kà lọ tí ó fi dé z zedsat gbogbo ẹ̀ tí ó sì máa pinnu torí pé ìpìlẹ̀ ni pé bídí àyè dúró kì í stable bídí àwọn máa pín ni wọ́n máa pín lọ ni wọ́n máa pín káàkiri sí i tẹ́mání rin iṣẹ́ tó dáàrin àwa mùsùlùmí rújù láyé tọ́sọ̀wádìí yẹ́lẹ́yẹ́lẹ́ kò sì tó bídíà bídíà náà lórí ẹ̀ bá a ṣe jókòó ìta ń gbọ́ra wa yìí ẹ̀ máa ń tọ́ dà wá pọ̀ ni ẹni tó dúró tó tọ́ farabalẹ̀ yìí bóyá kò sì bídíà lọ́dọ̀ rẹ̀ tàbó wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kò lágbára tó bá lágbára mo mà kó ní dúró mo ń jẹ́rìí ẹ̀yin tẹ́ dúró nínú ẹ̀yin tẹ́ dúró àtẹ́ni tó jókòó wípé ẹ sì nínú ẹni tí bídíà bá ń bẹ lára ẹnìkan nù yín kò lágbára tó nǹkan mo lọ́n ti wá bọ́ sí tí ò lágbára mu ibi tó ti gba ìtí ò lágbára mu mọ́ dé bẹ́ẹ̀ mọ́ látòní lọ torí ọba tún ti débẹ̀ yóò tún máa lágbára sí so bídíà dẹ̀ ni yóò máa pín ni o lè lẹ́nìkan tó já bídíà lẹ̀ kí wọ́n dúró wọ́n tún yá ẹni tó ya náà yóò tún yá ngba anabi ní sallallahu alaihi wa tó ní àwọn mùsùlùmí àkùnrin seventy three nítorí pé seventy three nìkan yìí seventy three ní àwọn igi ńláńlá àràbà lábẹ́ igi kọ̀ọ̀kan eh, àìmọye ọmọ tó ti hù mẹ́ lọ́jọ́ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ bíbíà ó pín àwa mùsùlùmí yẹlẹyẹlẹ ọlọ́run ọba sì kórìíra ká fún yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ ní kò sí ewu kankan fún bíbíà jù pé ó ń sọ wá dọ̀tọ̀ọ̀tọ̀ lọ ó tó wà láburú lóbi jẹ́sí pé kéèyàn bá jọ ń bíbíà tí bàbá bá jọ ń bíbíà tí wọ́n bá jọ ń súnà níjọ́ bàbá yẹn bá kú ọkà dánwò gbogbo ń tọ́ fẹ́ ṣe lẹ́sìn òun níjẹ́ òsì àfi tọ́ ọba yarí dé ẹ̀fọn lóko ìyẹn sì máa yarí o máa gbọ́ mi o ìyẹn máa yarí o torí pé bẹ́ẹ̀ dé kóòtù ayé gan kóòtù ayé tí èsì ti ṣẹ̀ríà wọ́n sọ pé bàbá ọmọ ọmọ ló ní bàbá rẹ̀ rèpé tí mo bá rí ẹsẹ̀ nìkan nínú yín rí báyìí ẹ lọ ẹ̀wọ̀n ẹ pẹ̀lẹ́wọ̀n jọ̀bọ̀lọ̀ ẹ rèpé kálukú ẹ wò má dé báwo òun ló ní bàbá rẹ̀ o ìyẹn bó o ti ẹlẹ́wọ̀n tó gbé lọ sọ̀rọ̀ akínjáde ó di pé wọn ò ní wé láwà ní yẹ̀yẹ́ kan wá síbi òkú bàbá rẹ̀ tó bá sì wà ẹ bọ́ sẹ́yìn lọ́nlọ́n ẹ bọ́lọ̀ jẹ́ wọn gbérí ẹnìkan kú fún mi báyìí níjọ́ kan àwọn ni mi ò sì fẹ́ ráyè láti lọ torí pé kì í ṣe nǹkan tó wà màṣúhùrù bì dín wọn á ní káwọn kan lọ bẹ̀ wọ́n máa débẹ̀ wọ́n láwọn èèyàn ti dé wípé wọ́n fẹ́ ṣe bí wọ́n ti máa ṣe ẹni tí ń bá kọ́ọ̀lù ó lápá àwọn ò lè ka ìjókè lónìí o wọn ò ní jẹ́ wọn ò ní gbà pé kí n sáà máa bọ̀ náà ni kò búrò fáyà nìṣó làbá débẹ̀ mo tún fáwọn èèyàn pé bá ti ṣe rè àti débẹ̀ báyìí ọba kírun sókù lára máa kírun tán lá mo ní wá gbogbo ẹyin tẹ jókòó lábẹ́ kí ní dìde àjọsìn òkú ni àjọsìn sẹ́kùn wọn yìí lọ sìnkú tẹ́ ńlẹ̀ wọn bíbá tó kù bá ti kú dábàá tán kírun sí lábàá yìí àwọn àfáà wọn àlọ jókòó wọn àmọ́ retí pé tẹ ẹ bá sin tán tẹ ẹ bá dé ọsọfanu tánàbí kéde fún wa sallallahu alaihi wasallam ìfàmẹ́jì lágbà ìrún tá a kí àti bá a ṣe sin òkú ta méjì mo ní ọyá gbogbo yẹn dìde wọ́n sì tẹ̀lé wa lába lọ bẹ̀ nígbà sìnkú tán ẹ gbọ́dọ̀ lọ́nbí o àforíjì fún pẹ́ẹ́nì kan ọmọ ẹ ṣe iná ní báyìí báyìí báyìí báyìí ká ṣàdúrà fún kú ibà ṣe wà ká tọrọ àforíjì fún kálukú ó sì ṣe ni kí ṣe pẹ́ẹ́nì kan ọmọ ẹ ṣe tí gbogbo wa máa ṣe amínà ànájọ́ òṣèbáwò kí n dùn fi dùn àyìn kálukú ó ṣe ni tọba ìṣẹ́ ń parí ẹ̀ máa lọ tọba ti wá parí ẹ̀ tán mọ́jókòó ń bí ìmọ̀ o ànábì ìjókòó ń jẹ́ o sallallahu alaihi wasallam sálámà kọ́ ṣàdúrà fún kó o sì máa lọ láti bí ìsìn ilé rẹ lálàáfíà ọlọ́run pọ̀ òkú yẹn léjọ́ náà púpọ̀ wàlá ẹyin àfáàn kú tí wọn ò rí nǹkan báyìí síra rẹ wọn apapapa ọkọ ilé jẹjẹ àṣẹríà wọn ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni níbi kan ní Òṣogbo nígbà náà ni èyí ti pẹ́ díẹ̀ tiẹ̀ ìkànnà àwọn àfa tó jẹ́ àfa Òṣogbo lọ́mọ ọ̀hún náà àwọn àfa Òṣogbo lọ́wà bàbá rẹ̀ wá kú láyé àwa lọ bẹ̀ wọ́n ti sìnkú dáńsí mi tó débẹ̀ àwọn á ní àjókòó àwọn tani sínú àwọn abẹ́jọ́ náà wọ́n mẹ́jọ wá wọ́n á òkú ń bá sìnkú tán à ń lọ àfẹ́ máa lọ wọ́n á rí tẹ́ǹtì tí wọ́n ta wọ́n ní wọ́n fẹ́ ṣe ìjókòó àfa ah, à ìjókòó rẹ̀ ẹnìkan wọ́n ní tẹ́ ẹ̀ bá yà bẹ́ẹ̀ ní tí wọ́n dánwò ń bẹ̀ yọ kọjá bẹ́ẹ̀ mọ̀tọ́ tó tó àìsàn tó lé lé ní ààyè aláṣẹ nǹkan mo bá yà bẹ́ẹ̀ wọ́n bá bàgà fún mi mo bá jókòó àwọn yẹn náà wà ń bẹ àwọn bàbá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi lè gbàgbé bàbá yẹn ọlọ́run ìjọ nígbà wọn bá bẹ̀rẹ̀ nìkan kí n ṣe wáyà sí àìsí wáyà sí nílò òde báyìí kò sì bá sẹ́rẹ̀ ànábì wa Muhammad mu sallallahu alaihi wasallam ṣùgbọ́n nítorí kálíbà pèntà kéèsì máa sọ̀rọ̀ ara sàlàyé pé ìjókòó báyìí kì í sẹ̀rí àkẹ́sí gbá mc kankanbọ̀ bẹ́ẹ̀ ni ọba ni ah, lànà àdà tó ń wálé gẹ́rì náà bí nǹkan wúwá dáadáa tí wọ́n máa wéyẹn ni ọ̀rẹ́ ní àṣà ilé ti àwọn kan ó lè má jẹ́ àṣà lọ́dọ̀ àwọn kan bó ṣe yí bàbá bàbá tó jókòó ní káì ọ̀bọ̀dọ̀ sọ nǹkan kan mọ́ kálukú wọn máa lọ ilé ẹ̀ bí wọ́n ti sọ náà ní ká ṣe. àwọn ọmọ sì ti àwọn afáà ti rẹ kẹkalẹ̀ pé òkìkí ọ̀bà kan ló so náà púpọ̀ wípé tí ẹnu bá ilé gbé tí wọn bàbá àwọn ọba sọ ní tí sọ ni àwọn ọmọ ti sọ wípé bí bàbá àwọn ló kú bọ́ba ti sọ tán bá àwọn wà lọ pa jẹnẹrétọ̀ àwọn yọ ẹ́ńjìn gbogbo tẹ́ǹtì yẹn àwọn máa yọ irin lábẹ́rẹ́ pé bọ́bá wù ọ́ dúró <laughs> bàbá yẹn lọ́lọ́run fi bàṣẹ́ níjọ́ náà fún wọn lọ́jọ́ pé bàbá yẹn nígbà tí mo ń lọ padà mo ní mo fẹ́ lọ kí mo mọ̀ wọ́n gan ṣùgbọ́n nǹkan máa lé wọn ni ẹ wò báyìí ni àmọ́ gbóyàwó ọmọ yàrá mi nítorí bá dán owó àwọn olùdí ṣẹlẹ̀ bí wọ́n ló ní bàbá ni bẹ́ẹ̀ ni ó dìjọ́ náà máa bọ̀ wá ẹ pé kò ní wá ìsàmà sí gbogbo orú àwọn kaba ló fi jẹ́ sí pé bídíà ń tà ń sọ ni pé ó sòpin yà wá kí ló ta fi ń jàǹbí àti fẹ́ sìnkú bídíà lọ́fà nígbà tí a bá ní qala Allah qala rasul yóò pè no qala ansaruddin no qala nawaruddin no qala tijaniya yóò wí qala mi bídíà tó ń dáná àwọn amasalasi á ní kíní ọ̀dẹ́ mọ́jà sí mọ́ àwọn kan láta màá sí náà ni ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ ọlọ́run ò ṣe kí ló fà á bidan ibẹ̀ ni masáàsì ti ń yà àwọn ìbí nóò ó kó masáàsì wá ní òun náà bà pé ah, tẹ́lá ni máa lọ máa máa lọ máa lọ dá tèmi náà lẹ̀ èyí tó yẹ kó jẹ́ masáàsì ẹ̀yọ kan ó di mélòó báyìí ó di méjì wàláhì aburú tó wà ọ̀pọ̀ gan o kò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin àwa mùsùlùmí bẹ́ẹ̀ Eh, aláṣejù ni wọ́n ẹ̀ mú yẹn lóhùn wọ́n kàn discourage àwọn tó fẹ́ gbòdodo ní sọ nípa báyìí bídíà ó sòpin ara mùsùlùmí ó sì tún sòpin ya ẹ lọ yẹn ni pé ìwọ tó ń gbọ́ mi yìí tó tún máa gbọ́ padà gbogbo ní tí wọ́n bá ti pè ní bídíà fọ́ sá gẹ́gẹ́ bí yẹn ṣe máa sá fún wéré bẹ́ẹ̀ ni kò sá fún pé alọ́mọdé ń rí àbọ̀dọ̀ gbà tí wọ́n bá ti kà fún wa pé àdéhùn sọ báyìí bídíà bídíà bídíà àbọ̀dọ̀ gbàgbọ́ yé bídíà ọ̀rẹ́gẹ́ bí ṣàlàyé fún wa ká tó pè nǹkan ní bídíà àbọ̀dọ̀ wádìí dáadáa ètò sí bídíà ni lóòótọ́ tí o bá ti jẹ́ bídíà ká máa ṣe ń sọ tí wọ́n ṣe bídíà ni lóòótọ́ ká jìnnà sí náà. الرابعة عشرة نمبر 14 المبتدع مبتدع لهواه وانا بدع onífẹ̀ẹ́nú ni onífẹ̀ẹ́nú ló ń bidà bidà aburú ẹni pé máa sọ ìyàn di onífẹ̀ẹ́nú ni èyí onífẹ̀ẹ́nú ó ń bidà bó ṣe nífẹ̀ẹ́nú ló jẹ́ kó máa ṣe bidà tó bá ti wá pẹ́nu bidà ìfẹ́nú yẹn náà wà ó ń bí díà àwọn ní agídí tí ó ní agbára so torí pé ìfẹ́nu gan ni tó establish ti ń ṣe ti ṣe ti fi ń ṣe jọ̀sìn fún ọlọ́run ọba number fifteen. alimubtadi'u qad nazzala nafsahu manzilata limudahi lishari. eléyìí náà léwu ó náà number four fifteen ìparí ẹ̀ nù. wípé ẹni tó ń ṣe bídíà ó ti gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam torí pé ó ti di musharri' òun náà ti dẹni tí ń gbẹ́sìn kalẹ̀ pé bá ti máa ṣe bá ti máa ṣe bí gbẹ́sìn kalẹ̀ dẹ̀ ní ọba ọ̀fẹ́ nìkan kan àyàfẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́ni kankan tán gbogbo àwọn àyínmà àwọn àfáàgbà gbogbo wọn ni a bọ́pá bọ́sẹ̀ pé àwọn èsì mọ̀ṣárẹ́à àwọn èsì ẹni tí ń gbẹ̀sìn kalẹ̀ àwọn mọ̀tẹ́bí àwọn làwọn olùtẹ̀lé làwọn so gbogbo àwọn oníbídíà ní mọ̀ṣárẹ́à wọn ni wọn pèrè àwọn ẹni pé wọ́n dá ẹ̀sìn tuntun sílẹ̀ lọ́bí jẹ́ sí pẹ́ta bá ní tẹ́ǹsì yẹ́ ọ̀dà wọ́n wà lọ́mọ nǹkan mi ìgbésí kí ní ọ̀dà ní ta ní ọ̀dà kọ́ ni náà wọ́n ń kọ̀ fẹ́nìkan tí ń kírun nídìí sàárè ìjọ kan nídìí sàárè ó ń kírun ọkọ̀ ojú sí kébìlà o a sọ fún un pé ah, n tó ń ṣe yìí kò dáa torí pé tí ń kírun nídìí sàárè tàbí tí ń sàdúrà nídìí sàárè mẹ́ta ni wọ́n lẹ́fù mẹ́ta ni wọ́n wà tí wọ́n á rí ọkọ̀ ojú sí kébìlà ó sì ń kírun nídìí sàárè lè ti ń kírun káyọ̀ sọ fún pé káì hasabida láyé jùs kọ́dà ó ní kí ni ọ̀dà ó sì kírun ẹ lọ ń gbòó sì kí dán ẹni tó ń ṣe nǹkan àròyìn tí ń ṣàtúnṣe rẹ̀ yìí kọ̀ rọ́ọ̀ṣì ó wù yí pé bọ́yá irun tí ń kí yẹn mu lẹ́mìí ní ọ̀jọ̀ ọdún lóhùn mo dẹ̀ kírun tán bó ti sálámà tàbá yìí ó ní kí lòun sọ ó lòun sọ fún pé àní irun tó ń kí ní ìdìsàrè ìgọ̀dà ara ìtàlẹ́dì yẹn ni ha àbùdán ìdà ẹ̀rí tó mú àfún ni tó ṣe ẹ̀rí nǹkan ẹ̀rí nǹkan ó ní àrò àyíta lẹ́dí yẹn ha àbẹ̀dẹ̀ ní ìdá sọ̀rọ̀ ó ní wọ́n lòun á fẹ́ máa ṣàlàyé fún un pé àwọn ní ó ní wọn gbọ́n kankan tó fẹ́ sọ́mọ́ ayé àlùkòránì yìí ìwọ ọlọ́run fi bá wí àrò àyíta lẹ́dí yẹn ha àbẹ̀dẹ̀ ní ìdá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọn tẹ́ máa ń kí mọ́lọ́wọ́n ọba tẹ́ máa ń sàtìkiri bídíà tẹ́ bá ní ẹ má ṣe é má kọjá yóò gbé ọlọ́run ọba sọ pé wazakirina Allaha kathira wazakirat kì í sẹ̀rí kì í sẹ̀rí rárá bí ìgbà tí èèyàn jalè ni táwa ní olè ni ó ní òun ọjà òun bá fi pamọ́ ni wallahi evidence wọn ẹ̀ pé ẹni tẹ́ ẹ ká nǹkan wọn lọ́dọ̀ ẹ̀ ní ìtọ́sí ó nǹkan rẹ ẹ wọn lọ́dọ̀ rẹ wá ní ah, ohun tó ìwọ jí kíní àti ìbá lọ́dọ̀ àá ẹni ah, ah, ò jí mo bọ́ ṣe kíní mo bọ́ fi pamọ́ ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń bí díà bọ́ọ̀lù rẹ̀ wọ́n ṣe rí nípa pé wọ́n ń dá ẹ̀sìn ilẹ̀ tuntun mùsàrẹ́ ọ̀hún náà ni wọ́n ewu ńlá dẹ̀ ni wọ́n ń bá nàbí fagagbága sallallahu alaihi wasallam ṣèdí nìyẹn tó fi jásí pé lákòókò tá a wà yìí tá a bá wòye sí gbogbo tá a fi ń jọ́sìn fọlọ́wọ́n ọba láwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tá a bá kà látòkè délẹ̀ dídé àti dominate sunna nínú ìjọsìn àwọn dídé àti wọn gbọ́dọ̀ yẹ sí yálà o nínú òrùn kíkẹ́ ẹni o nínú ah, tawhid tawhid ah, ọ̀nà níbi irun kíkí níbi zakat níbi àwẹ̀ níbi hajj níbi ìzíkiri níbi eh, dáadáa níbi ọ̀rọ̀ ẹnu níbi iṣẹ́ ẹ̀rí pé bídí àti gba gbogbo ẹ̀ ju ti súnà nábì lọ sallallahu alaihi wasallam eléyìí ni nǹkan mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ nǹkan tó rọrùn láti mú wá tá a lè fi máa sọ yìí pé ewu ń bẹ lẹ́kọ̀ọ́ ló ń gẹ bídíà bídíà ọ̀nkọ́ aburú wọ inú ẹ̀sìn àti aburú tí ẹ̀sìn rí látara bídíà àbẹ̀lẹ́wọ̀n bá aláhùn jùlọ àwọn nǹkan tá a gbọ́ yìí kọjá kọ́ sáǹpàní fún aláyé jẹ́ kó wúlò fún aláyé fìyàmà àwọn Yorùbá máa ń sọ pé tá a bá fi etí ọ̀tún gbà tá a bá fi etí ọ̀tún gbọ́ kọ́mọ́ gbà tí tá a bá fi etí ọ̀tún wọlé kọ́mọ́ gbà tòsí jáde àsámọ̀ ọ̀rọ̀ ní ọlọ́run máa jẹ́ àgbàgbé ẹ̀ ó sì jẹ́ kọ́ máa yé wa ká lè máa lò nírọ̀rùn gbogbo àwọn nǹkan tí ó tì wá táàfin lọ já lójú díà ọlọ́run má jẹ́ kó tiwa o wo àwọn nǹkan táà ní yẹ táà ní gbòkó ń bẹ̀ ọlọ́run ọba kó pèsè ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ọba gbogbo nǹkan tí ó fẹsẹ̀ wá rìn lẹ́tọ́jú ọ̀nà súnà nábì táà ní yẹ táà ní gbòkó ń bẹ̀ ọlọ́run ọba kó pèsè ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn tó ṣètò tó ń fi agbátẹrù ètò ọlọ́run ọba kan san wá lẹ́sàn rere látòrí àwọn tí wọ́n ṣe ṣe adarí ìjókòó ní tòní ọlọ́run bá kó san wọ́n lẹ́san rẹ̀ àti gbogbo àwọn àáfàá náà ọlọ́run gbogbo ẹni tẹ́ wá náà ọlọ́run bá kó gba lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa kó jẹ́ kó wúlò fún aláyé kó tún wúlò fún alálùkìyàmà gbogbo ẹni obìnrin àtàdó àfẹ́yìn náà ọlọ́run bá kó gba lẹ́sìn fẹ́yìn náà àti fún gbogbo tiwa náà wa akhiru da'wana أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وتب علينا إنك أنت التواب الرحيم lórí ìbéèrè tí wọ́n á béèrè jẹ́ ká mọ̀ dájú sáká wípé kò tún láǹsì kí ọgbọ́n á ń sàlẹ́nu mi lórí gbogbo ìbéèrè tí wọ́n á béèrè ìtẹ́ àbámọ̀ á sọ la adìrì á sọ pé pẹ̀lú mi yọ máa expect pé gbogbo nǹkan bá béèrè náà gbogbo ẹ̀ o ìta àbámọ̀ tó bá kí ni ìbéèrè wọn. sọ jazakumullahu khairan kọ́lọ́n bá ní san àwọn afọwọ́ ní ẹ̀sán olóore. ẹlẹ́ẹ̀kejì ẹrú ọlọ́run kan wípé ǹjẹ́ ní inú oṣù shahaban tá a wà yìí ṣé nǹkan kan ń bẹ special téèyàn ó ṣe tó bá ti di ìdajì oṣù yìí torí pé àwọn kankan lọ ń gbòòrò lọ́wọ́ báyìí wọ́n ń pe náfìlà kan ní náfìlà akúnlẹ̀ mọ́ dìde so eléyìí tí wọ́n ti há flyer wọ́n ti há nítorí ẹ̀ so kẹ́dàkùn kí ẹ ṣe àlàyé fún wa ní orí ẹ̀ jazakumullahu khairan. naam ìbéèrè tí wọ́n béèrè lákọ̀ọ́kọ́ wípé irú aburú wo ni kí ni àwọn máa pe tí èsì ní bídíà èsì bídíà ní bídíà tàbí tí kìí ṣe ẹ̀ṣẹ̀ ká máa pè lẹ́ṣẹ̀ irú aburú wo ló lè kó bá ẹ̀sìn àbí àwùjọ ìdáhùn wọn náà ni pé anábìwa sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa yí pé halakali mutanatti'un ẹ̀mẹ́ta yẹn rìpítì ẹ̀ halakali mutanatti'un halakali mutanatti'un ànábì ní àwọn aláṣejù bàbá àṣetẹ́ àwọn kólékólé ẹ̀sìn àwọn ọmọ fẹ́ ṣe gbogbo ẹ̀ àwọn apẹ́rẹ́ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ jù kankan lẹ̀ ó ní halak ó ní wọ́n ti parun ó ní wọ́n ti parun halakali mutanatti'un ṣe rí ẹ̀sìn islam tọ́lọ́n fi rán ànábì wa sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ròyìn ẹ̀ pé wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ní ẹ̀sìn islam àárín agbede méjì ló kìí sókè kìí sísàlẹ̀ àárín ló ẹ̀sìn islam àárín gbèdé méjì ló wà ara àwọn èèyàn tí wọ́n máa fa lé ara àwọn ènìyàn tí wọ́n máa fa ńlẹ̀ àárín ni kí wọ́n gbé tiẹ̀ sí. òǹbídíà yọ́ọ́ máa jó òǹbídíà níbi àṣejù òǹbídíà yọ́ọ́ máa jó òǹbídíà níbi àṣeètò èyí tí wọ́n wí ní ẹ̀rí pé aláṣejù nù ó sì ń bẹ tí wọ́n ṣe wí ní bí wọ́n bá fi síbi jẹun ní ìsìn bídíà ló sí lọ́dọ̀ àwọn kan bọ́bá fi spoon jẹun bíbí àlọ́sẹ̀ lọ́dọ̀ àwọn kan mo rò pé báyà àwọn tí wọ́n ń rìfáàsì náà nìyẹn. béèyàn bá pè irun nínú mọ́sálásí tá a fi máìkì pè irun nínú mọ́sálásí lọ́dọ̀ àwọn kan bíbí àyìn. àwọn àṣejù mọ́ ń sọ yẹn o. bí ọba wa gbé máìkì lọ́wọ́ tó wá bọ́ síta bí ọba ti gorí nǹkan tó ga tó bá dún lẹ́lẹ̀ bíbí àlọ́tàn sí ṣe ń kà bá àkàsọ ẹ̀kọ́ ní ẹ̀mọ́ síbídì àlọ́dọ̀dọ̀ ṣe gbogbo àwọn nǹkan àwọn yìí bí yàn bá ṣe as-salatu khairu minan nawm níbi ìpèrún ẹlẹ́ẹ̀kejì aláwọn èèyàn tá ń pè ní bídíà àṣejù ni gbogbo nǹkan mẹ́rin tí mo kà yẹn tí yàn bá pè ní bídíà àṣejù náà ni ìyẹn a gbọ́dọ̀ sá fún un ẹ̀rù sì ń bá àyàn pẹ̀lú àwọn ọmọ kéékèèké kọ̀ọ̀kan táwọn ń rí pẹ̀lú madrasa tí wọ́n ń lọ ẹ̀rù ń bà ènìyàn pẹ̀lú àwọn ọmọ kíkì kíkọ̀ kan tá à ń rí pẹ̀lú nàwọ̀nyíyà táìpù rú madrasa tí wọ́n ń lọ ọmọ táwọn ọmọ yìí yóò bí padà lọ́la yóò lé o apá yóò ní ká mọ́ o torí pé wọ́n ti wúlẹ̀ lé láti age of seven làwọn ọmọ ọdún méje gbogbo àwọn nǹkan táwọn wíìn ni wọ́n ti gbà pé bídà bídà bídà bídà bídà mọ̀ bá yá gbogbo ní tèsí bídà míì yóò pè ń bídí àtọ̀báyà agbọ́dọ̀ sọ́ra so ewu wà ń bẹ ewu tó wà ń bẹ náà ni mo sọ fún wa pé halak ìparun ní ma kángan orú ẹni tó bá mú mọ́ ní hajj bẹ́ẹ̀ naam àwọn àfáà wa tí wọ́n ń kọ́ ọ̀rọ̀ tí wọ́n síwájú àmàrí inú wọn tí ó sì mistake àmàrí inú wọn tí ó sì sọ ń tọ́ da ṣùgbọ́n àwọn míì ti gba àwọn àfáà kan pé wọn ò ti ṣe mistake dáadáa ní à ń ṣe gbogbo tí wọ́n bá sọ especially ṣéèkù wa àgbà onímọ̀ tí gbogbo ayé gbà fún nípa ìmọ̀ hadith sheikh albani rahimahullahu rahmatan wasi'a aláwọn èèyàn náà orílẹ̀ lákòókò sí ìtọ́jú pé wọ́n ń ṣe ìtìmá òsì súnà wọ́n ti fẹ́ sọ bàbá ń da ìnábì ọlọ́run tán àwọn ọ̀nà sọ́ra òdodo ọ̀rọ̀ ni mo fọ́ lọ́wọ́ ọba búra tí bàbá yẹn bá ń bẹ láyé ní ìsìn ká ní pé ń bẹ láyé ni àwọn àdìsí mi wà tí ó tún sọ pé ó tún ti wà dọ̀ àyínfò padà tó tún wà tó wà sàhéhù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ebí èèyàn ni wọ́n ṣùgbọ́n lọ́n bùn wọn lẹ́bùn ni ó sì ràn wọ́n ṣẹ́ ó sì tọ́ wọn sọ́nà ó sì lò wọ́n fún ìlọsíwájú sunna anabi wa Muhammad sallallahu alaihi wasallam yíyá ṣe pàwọ́ àṣàṣe ìjà wọn àti fẹ́ dùn bídí àná táwọn ti gòlówó pẹ̀lú àwọn onímọ̀ báwọn bá wí nǹkan wọn pé bídí àní wọ́n tó wí o ní tiwọn o ìgbìyànjú ló sì gbé wọn débẹ̀ ìwọ wà tó bẹ̀ ń tiẹ̀ torí pé báwọn ṣe wí tí wọ́n nì tí wọ́n tó wí ní ẹlòmínà tó tó wí tó ní kì í ṣe bídí à ìwọ wà dákẹ́ ń bẹ̀ ń pé ah àfáà báyìí sọ pé bídíà ni àfáà báyìí sọ pé kìí ṣe bídíà ó lè hikaya ó lè gba ọ̀rọ̀ wọn wá ní tiẹ̀ especially àwọn mọ́ṣálà tó jẹ́ sí pé ọkọ̀ ìṣèpìlẹ̀ ẹ̀sìn bíi akẹ́tún kéékèèké kan lọ́wọ́ àmì àbọ̀dọ̀ sọ̀ra o ó ti ń bẹ lóṣogbo ń bíbà yẹn bó ṣe ń bẹ ní gbogbo àyè náà nù ló fi jẹ́ pé àgbọ̀dọ̀ máa dákẹ́ láti máa fa àwọn èèyàn sílẹ̀ tó bá ti ń sáré jù ẹ fà á padà díẹ̀díẹ̀ a kì í rìn báyìí so nípa báyìí aburú wà lára àwọn tí wọ́n ń pe ntí ìsẹ̀sẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n ń pe ntí ìsẹ̀sẹ̀ bídíà ní bídíà aburú àkọ́kọ́ ni pé ìparun ń bẹ fún wa gẹ́gẹ́ bá nàbì ti sọ sallallahu alaihi wasallam aburú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n ti fẹ́ di wọ́n ti fẹ́ di ẹni tí ń ṣe tẹ̀síríà náà tẹ̀síríà ni pé àwọn náà ti di ẹni tí ń jẹ́ pé àwọn náà wọ́n ń gbẹ́sìn kalẹ̀ lẹ́gẹ́ bó ṣe tẹ́ wọn lọ́rùn bó ṣe wù wọ́n òyìn tẹ̀lé gbọ́dọ̀ sọ́ra nítorí pé bídíà tí ó bá jẹ́ bídíà ọ̀daràn nítorí pé ní ẹ̀ṣẹ̀ tí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ó ṣòfò ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ tó bá jẹ́ pé ṣubúhà bá wà ń bẹ̀ ọ máa sọ pé àwọn àfa àgbà ni wọ́n ní ìdájọ́ àárín o ẹnu tèmi ò sí kíni kò gbà á ìtọ́ba wa mú ń bẹ̀ máa ṣe má sì kọ̀ndẹ̀mù ẹnì kejì tó bá ṣe àṣejù ní pé tọ́ba rẹ̀ nìkan tó pinnu níbi àṣàlátù khairu minan nawm mọ́rántí ìjọ kan tí mo kọ́kọ́ sọ̀rọ̀ kan bíbáyìí níbàyìí náà nípa pé àgbọ̀dọ̀ àlè àsọ̀látò khairu minan naum kọ́ wà níbi àdánù sáni ìran ẹlẹ́ẹ̀kejì ó dáa jù kọ́ wà níbi ìran ẹlẹ́kọ̀ọ́kọ́ lọ mọ́ láwọn kan tó jẹ́ sí pé ó kú bá wọn gan ó dààmú wọn wọn ò gbọ́ rí wọ́n ti bà pé bídíà ni pé ha bó lẹni yóò tún máa sọ bídíà mọ̀ ń bọ̀ ya ara ṣe kíni ara rọ̀ wọn padà nígbà tí wọ́n padà lọ yẹ àwọn nǹkan mi wò bóò tiẹ̀ gbà yẹn kí ti gbọ́ wà wípé bídíà ni dó láàrin méjì èyí tí mo mú nìyí ṣùgbọ́n ní mo lò pọ̀ dáa jù ṣùgbọ́n tẹ́lẹ̀ ká bá ṣe kejì òun náà ní kíni òun náà lẹ́rìí tó fi ṣe bá ti ṣe nìyẹn náà. irun akúnlẹ̀ máa ń di irun akúnlẹ̀ máa ń di. béèrè lẹ́ẹ̀kejì yẹn ó jẹ́ mọ́ tọ́pìkì yìí gan òun náà ni pé bídíà láwùjọ àtàwọn aburú ẹ̀ nínú ẹ̀sìn nínú àwọn aburú bídíà láwùjọ nínú ẹ̀sìn òun náà ló so tá a wà yìí wọ́n lé àwọn bídíà kan lára wọ́n yẹ oṣù ṣàbán lára láwùjọ tá a wà yìí nínú ẹ̀ tó hàn jù òun náà ni láyélátò nẹ́sìmì ṣàbán òun náà ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ṣàbán wọ́n láti ọkàn pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ṣàbán nìyí àwọn èèyàn láti ọkàn pẹ̀lú àwọn hadith tí ọ̀dà àti àǹfíńsẹ̀rì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ wípé òun náà ni ọjọ́ láyélátò lè kọ́dìrì òun náà ni ọjọ́ láyélátò lè kọ́dìrì ìdí nìyẹn tẹ́ fi ní ẹja fi sọ pé wọ́n yan náà fi la akímọ́ akúnlẹ̀ má dìde wọ́n gbà ròyìn tí wọ́n fún wọn ò tún wá gbà akíkú lọ́yẹ kẹ́ẹ̀pẹ́ náfìlà akíkú téèyàn bá kì yóò kú dànù torí pé ó ní one thousand raka ni ẹ mọ one thousand raka ẹgbẹ̀rún raka ọlọ́gọ́rùn-ún náà ń bẹ tùmọ̀ mọ́ jẹ́rìí àwọn àfa àtọ̀dọ̀ wa ń bí báyìí wọ́n mọ̀ ní owó dáadáa wọn ò ní yan náfìlà tó nǹkan díẹ̀ ni wọ́n rọra yàn wọ́n kàn fà kókò yòókù kówó jọ lásán ni wọ́n lè bá gbowó lálẹ́ one thousand raka ń bẹ alifu raka oní one hundred raka ń bẹ nínú oṣù sàbán ní oṣù sàbán ẹ lọ́wọ́ máa fi gbogbo ẹ̀ pátápátá kì í sí ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi àwẹ̀ nìkan iná lọ́wọ́ wá pé àmọ́ gbà ní oṣù sàbán gbogbo náfìlà kankan ò sí fún sàbán naam so nípa báyìí kìí sí lànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ ń bá ti lọ bírú náfìlà akúnlẹ̀ mádìde nì kọ́lọ́ mọ̀ pé gbogbo ewu tá a sọ ń bi bíbí à ń nì ó ti ṣẹlẹ̀ sínú ọlọ́nkọ́lá wà kú mbẹ́ o. jazakumullahu khair oníbèrè béèrè pé ìrun jumua wípé mọ́sáàsì kan wà tó já pé ìgbà tán bá fẹ́ kí kéwù rẹ̀ wọn kì í ké sókè bóyá fatiha rẹ̀ àti sura mi tí wọ́n tàtẹ̀lé wọ́n máa ń kí gẹ́gẹ́ bí ìrun dúrì ni. pé ǹjọ́ lẹ́tọ̀ọ́ ká máa kírun ní ká máa kírun júmọ́à nírú mọ́sálásí báyìí bákan náà ni pé ǹjọ́ lẹ́tọ̀ọ́ fún ìmáàmù kó máa ka suratul ikhlas lẹ́ẹ̀mẹ́ta lórí rọ́kà kan. náà lórí sọ̀látùl júmọ́à èyí tó yé mi tí mo sì rí ká ọ̀nà ni pé tí mo sì máa mí ìyàtọ̀ sí ọ̀nà ni pé kìráà rẹ̀ jàhàríyà ni kìráà tá máa ń kà sókè ni. ìtì níta máa ń ka jẹ́jẹ́ torí gbogbo àwọn tó gba hadith bá nàbí ṣe kírun sọ̀rọ̀ láti jùmọ̀ àwà radiyallahu ta'ala anhum bí wọ́n ti gbà wá òun náà ni pé wọ́n sọ sóra tánàbí máa ké báwo wọ́n ti wá máa sóra tánàbí máa ké ó sì dídí kí wọ́n gbà wá pé sóra tánàbí máa ké níbi sọ̀láàtù zórí rè sọ̀láàtù àásìrì wọ́n yìí gbà wá torí pé jẹ́jẹ́ ni zórí àti àásìrì wọ́n gba gbogbo àfi tó bá sàlàyé fún ẹlẹ́nu fún ẹ lókù ṣùgbọ́n jùmọ̀ bí wọ́n ti gbà wá látẹnu bánàbí ṣe kí ni sallallahu alaihi wasallam tó bẹ́ẹ̀ ni àwọn ìrun tó jẹ́ ìrun tó kú gbogbo ayé jọ nínú sẹ̀ríà tí kìí ṣe kódà tí kìí ṣe ọ̀ràn yàn gan àmọ́ ké sókè salatul Eidain ìrun ọdún túnú ìrun ọdún léyà istisqa khusuf gbogbo àwọn àrùn nì táàfin máa wójò ẹ̀ẹ́dì kan máa ké sókè bẹ́ẹ̀ náà ni salatul Jumu'ah náà ẹ bá wá rí ẹ̀rí tó dá lójú pé wọ́n máa kí jẹ́jẹ́ kó mú wá ṣùgbọ́n èmi ọ̀gbọ́ rí mi ò sì ká rí ni pé jàríyà ni tó mú tẹ̀bá lẹ́rìí tó bá mú wá á gbà á lọ́wọ́ rẹ̀ Allahu ta'ala àná. jazakumullahu khairan kọ́lọ́mbà ní san àwọn ṣéèkì wa ní ẹ̀sán lórí. wọ́n ní wọ́n ń pààrà suratul ikhlas lórí ọ̀pá ìrun kan pèsè ọba lẹ́ẹ̀mẹ́ta pèsè ọba ṣẹ̀rí àmú sí Suratul Ikhlas lẹ́ẹ̀mẹ́ta mo rò pé ń tọ́ dààmú ó ń tọ̀hún gẹ́gẹ́ bí oríta mẹ́ta sí máa ń dààmú àlejò òun náà ni ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó sọ wípé innaha ta'dilu thuluthal Qur'an ibi Suratul Ikhlas qul huwa Allahu ahad ó sì déédéé ìdá kan nínú ìdá mẹ́ta al-Qur'an hadith yẹn lọ́wọ́ dààmú ẹ̀ lọ́wọ́ pé lórí ọ̀pá kọ̀ọ̀kan wọ́n fẹ́ máa sọ al-Qur'an nìkalẹ̀ bí wọ́n ti máa ń wí ló fi wá ní wọ́n máa repeat kúlọ̀ wà lọ́ọ̀lẹ́ kí ló wá mú mẹ́ta sí máa ké mẹ́sàn-án kókó pé kúránì mẹ́ta ló ń ké lórí ọ̀pá kọ̀ọ̀kan wọn ò gbà wá bá ń látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìtí wọ́n gbà wá mi kúlọ̀ wà lọ́ọ̀ mẹ́ta náà ni ìran mẹ́ta ni àwòrán ìran mẹ́ta làwòrán ẹ̀ bí yàn sí bí wọ́n ti gba ọ̀rọ̀ kúlọ̀ wà lọ́ọ̀ wá tó jẹ mọ́lá kúlọ̀ torí pé hadith tí wọ́n gbà wá níbi ọkùnrin tí ń kírun nù lẹ́nu náfìlà ní kí ọkùnrin ọ̀jọ́ kírun ọ̀ràn yẹn nù lé mọ́sáàsì ti lọ kí tí pé kánà àbúrò rẹ̀ yọrọ ha yọrọ ha ni téèyàn ọba ronú dáadáa ó ń bí dáa lè pé yọrọ dídù ha ó mú tẹ̀sán báyìí lọ́wọ́ báyìí wọn kà kó kòlù aláwọ̀ ṣe kíni ní ti fi ń kírun ẹyọ kan tí wọ́n gbà wá nù àwòrán àkọ́kọ́ nù káfí kòlù aláwọ̀ kí gbogbo oorun tá a fẹ́ fi ṣe náfìlà lóru nínú ilé rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha aláwọ̀ a fi kí gbogbo mọ́kànlá tá a fẹ́ kí bẹ́ẹ̀ lọ aláwọ̀ lórí rákà iná Kini o èèyàn ó kírun Ihe èèyàn ìran ni o kọwa wá kí súrà níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ tàbí àyà kọ́ fi kùlù hùwà parí ẹ̀ ọ̀pá alákọ̀ọ́kọ́ mú tó wá débi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì kó kí ko kó wá fi kùlù hùwà kó tó fi parí ẹ̀ kọwa fi kírun ọ̀ràn èèyàn fún jàmáà àbí fúnra rẹ̀ àwòrán ẹlẹ́ẹ̀kejì nù eléyìí wọn tí wọ́n bá fẹ́ yan náfìlà nù lé kì í ṣe pé ọwọ́ àlóyún bẹ̀ ọ̀ràn yẹn lọ́wọ́ fún tiẹ̀ tí wọ́n bá fẹ́ practice dáadáa ẹlẹ́ẹ̀kẹta àwòrán rẹ̀ òun náà ni kí èèyàn kí ọ̀pá alákọ̀ọ́kọ́ kọ́ máa fi kòlówó ọlọ́ọ̀ parí súra yẹn wọ́n bí ọ̀pá ẹlẹ́ẹ̀kejì kọ́ wá fi kòlówó ọlọ́ọ̀ kó fi ṣe kí ni kò fi parí ẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí àdéhìí ẹ̀ wà nípa kòlówó ọlọ́ọ̀ ahad mọ̀ kí èèyàn sọ́ di pé mẹ́ta bákan náà yìí tá a wí yìí má sì gbọ́ kì í ṣe pé òun gangan ni hadiyu nabi yìí sallallahu alayhi wa sallam torí pé ìyàtọ̀ ń bẹ láàrin sunna nabi àti hadiyu nabi sallallahu alayhi wa sallam sàn pé sunna sunna sunna sunna sunna sunna kì í ṣe gbogbo sunna ni hadiyu ṣùgbọ́n gbogbo hadiyu ni sunna nabi sallallahu alayhi wa sallam ló fi jẹ́ sí pé inú khutbatul hajj àtàwọn pé wa khayrul hadiyi ni hadiyu muhammadin sallallahu alaihi ìtẹ́pẹ́ ní hadiyu ní ìtànàbí tẹramá tí sì máa ń ṣe jù òun náà ni hadiyu òun náà ni ìtànàbí ń ṣe jù bẹ́ẹ̀yàn ọba tí ìgbàgbọ́ yí ẹ̀kọ́ dé lẹ́fún yẹn wọ́n máa fi sunna practice lápèjúwe ní ìsìn kásálámà lórí irun ẹ rí i àwòrán mẹ́rin ló wà láti fi sálámà asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ó ní one first class nù ìtànàbí máa ṣe jù nù ìtẹ́ǹpẹ̀ ní hadiyu ẹ̀rí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tó kù súnà ni ọ̀ lè máa sílẹ̀ kọ̀ọ̀kan ẹlòmíì tí wàá fẹ́ practice súnà ó ti wàá fẹ́ sọ súnà di hadiyu ìdánkejì tí wọ́n lè fi ṣe sálámà salamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa rahmatulah ìdánkejì nu ìrìnlẹ́kẹta asalaamu alaykum wa rah asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum ó di mélòó bá ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní sálámà lásán asalaamu alaykum ẹlẹ́kẹ̀rin gbogbo àwọn tá a dárúkọ lẹ́yìn òun súnà ni wọ́n a lè máa sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti fi sóò fáwọn èèyàn pé súnà yóò kọ̀ gbọ́dọ̀ kú iná ni ṣùgbọ́n ìwòlànà bí máa ń ṣe dáadáa asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ṣe ronú kúrú wà lọ́wọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a mọ́ wáyé ni kì í ṣe hadiyu rasul sallallahu alaihi wasallam kìí ṣe ṣáájú ànábì ṣùgbọ́n tá a bá rẹni tó ṣe àgbọ̀dọ̀ ṣe kíni àgbọ̀dọ̀ takò ó tìmọ́tí bá ń ṣe ń gbogbo ìgbà a lè kọ́ ipò ọ̀gbá wáyé pé ó bá ti kírun tábà ẹ̀ kul huwa Allahu ahad bó tún kírun ọlẹ́ẹ̀pẹ́jì náà kul huwa Allahu ahad ó tún kí mọ́ ìṣáyìn náà the same thing ó kí fájì the same thing ẹ pé wá o má sọ súnà di kíni hadiyu. báyìí ní hikima nù sẹ̀ríà nù èèyàn wálẹ̀ pé no ó lè jù ṣùgbọ́n má sọ dáṣà fọ́ máa ṣe gbogbo ògbà sò ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé kúlù kò sáwòrán fún nínú sẹ̀ríà bàbá wa rẹ̀ ń tọ́ sọ yí pé ka ju kan lórí ọ̀pá àrùn bẹ́ẹ̀ ni fi kódà kò lọ kò sí nǹkan kan èèyàn ṣùgbọ́n yàtọ̀ sí kó repeat sórí ẹyọ kan lẹ́ẹ̀mejì wọn ò gbà wá mi ò sì mọ̀ pé wọ́n gbà wá pọ́n ànábì sallallahu alaihi wasallam ó repeat súra kan lẹ́ẹ̀mejì lórí rákà kan ibi tó yẹ kó ti repeat ẹ̀ gan kò repeat ẹ̀ ànábì wà lórí ìrìn àjò ìjọ kan sallallahu alaihi wasallam wọn kí salatul fajiri wa ni ànábì wa kí súratu zalzala idha anabi wa kí fatiha ó kí fatiha ó wá ké idha zulzilatil ardu níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ mo sì dìbí ọ̀pá ẹlẹ́ẹ̀kejì náà ó tún ké fatiha ó tún ké idha zulzilatil ardu àwọn èèyàn máa ń pè sunnatu salatil fajiri lil musafir sheikh wa sheikh salih ibn salih sahimi habibahullah nígbà tí wọ́n wá táwa ń lọ wọ́n padà àwa yà kírun ní ojú ọ̀nà àwọn ẹni wá wa mọ́sálásí kan ti ń bẹ ní táwọn kìnnì kọ́ yẹn àwọn haramain níbi Ifẹ̀ odò Ifẹ̀ níbi Ifẹ̀ road yẹn ibẹ̀ láti yà kírun jọ náà wọ́n practice ẹ̀ fún wa ìdásílẹ̀ ti láti láàrúdú fẹ̀rẹ̀dà aláha níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ níbi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jẹ́ tí wọ́n bá lẹ́tọ̀ ká rìpíìtì sóra lẹ́ẹ̀mejì ní àbí kìnnì kan ànábì yóò ṣe sallallahu alaihi wasallam tó nípa báyìí àwọn bídí àlámọ̀ pẹ̀lú ká máa kírun lọ́wọ́ kó mú tẹ̀sán bá a lọ́wọ́ mo sọ fún anu sámán lánàá pé tọ́ ọba ti rẹ́ni tí ń kírun tọ́ka wọ́n mọ́yà báyìí tó mú tẹ̀sán báyà lọ́wọ́ àbí káńtà àtìgbàlódé ló mú lọ́wọ́ ni kò ló kọ́ méjì ìrun bídíà ní kí àyè fi tẹ̀sán báyà ka nǹkan kan lórí ìrun nínú sẹ̀ríà ọlọ́run ọba òṣèré kọ́mẹ́ǹdì kankan fún àánú tá à ń kí tí ó kọjá làákàyè agbékàkà subhana rabbi alazim mélòó ni jama mẹ́ta ẹ dákun ẹni tí bá ń fi káńtà ka àbí tẹ̀sán báyà ka mẹ́ta ẹ lè borí ẹ ti kú tẹ́ńtì ẹ̀ náà bẹ́ẹ̀ sò nípa báyìí tọba ti tẹ̀sán bá lọ wé èèyàn lórí irun orúkọ rẹ̀ kì í tó méjì ju kí n lọ òǹbìdì torí pé irun wa bùkátà kìnìún rárá tán sò nípa báyìí bó ṣe jẹ́ nù ni wallahu ta'ala a'la wa ana. jazakumullahu khairan lọ́ba ní sàn àwọn ṣèfù wa ní ẹ̀sán lórí oníbèrè bèrè wípé ǹjẹ́ ní obìnrin tí ó ń ṣe nǹkan oṣù tàbí ó sì wà nínú ẹ̀jẹ̀ ìbímọ ṣé ó lè wọ mọ́sálásí náà. náà bẹ́ẹ̀ ni ó lè wọ mọ́sálásí torí ìdí pàtàkì tó ní náà ẹ̀jẹ̀ tí ń bẹ lára obìnrin ẹ̀gbin ni lóòótọ́ ẹ̀gbin ni lóòótọ́ àwọn hajjá ọlọ́run ọ̀rọ̀ sọ pé ilà ábìrì sẹ̀bìl ilà ábìrì sẹ̀bìl àyàfẹ́ni tí ń fẹ́ kọjá ọ sọ àwọn jẹ́nàbà ó jẹ́ nọ́mbà lọ́wọ́ ọ̀gá mẹ́sàn-án alukur'an ṣùgbọ́n lẹ́fù kan náà ló ní jẹ́nọ́bà àti ní hayo àti nífàsì wà nínú inú ẹ inú ká pé ìmọ́ra àti ẹ̀gbin tí ń bẹ lára wọn. wọ́n yọ̀ǹda fún nírìn àjò ẹni tó fẹ́ kọjá lójú ọ̀nà ní mọ́sálásí pé kọ́ kọjá arábìnrin sẹ̀bì kí ló fà tí wọ́n fi ní kọ́ kọjá mọ́sálásí ta ni fún mi ṣé hájà ni O bùkátà rẹ̀ ni àbí kò bùkátà rẹ̀ ẹ̀ dáhùn ní jama ó bùkátà rẹ̀ ìtì ẹ̀ńlá nínú sẹ̀ríà èèyàn máa ń tọ́dí àwọn násù tọ́ba wa sẹ̀ríà ọ̀rọ̀ ọlọ́run rà nínábì pé kí ló fà á nígbà tí ẹni kíní yẹ ọ̀dà kí ló fà á tí wọ́n fi wá sí expression fáwọn báyìí pé kàn kọjá àwọn pé kí ló fà á kí ló fà á tí wọ́n fi ní kí ẹni tó ń jẹ́ náà bà lára tó bá fẹ́ kọjá mọ́ sára tó lè kọjá ń bẹ̀ torí pé ó bùkátà àti kọjá ni ó bùkátà àti kọjá ọlọ́run ọba òtítọ́ yí pé tọ́nà míì sì wà ńlẹ̀ gan ẹni pé tọ́nà míì ọba sí ńlẹ̀ ní kó tó gbabẹ̀ wọn ò sọ bẹ́ẹ̀ gan torí pé nafsu wa mutlaqan ọ̀kọ̀ sọ fún wa pé ó fẹ́ kọjá kọ̀wá arọ́nà tí ó gbà àyàfi masalasi kọ̀sọ́ bá ń fún àwọn ò fi ti akọ ó fi ya pé gbogbo wàkíwà tí ẹni tó ní jẹ́nàbà lára bá ní bùkátà sí masalasi ó lè ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó ń ṣe kíni haib àti nifas bùkátà wo lọ́wọ́ tó mímọ̀ jama bùkátà wo la ní bùkátà sí tó kakẹ́kọ̀ọ́ bùkátà wo la ní bùkátà sí tó kágbá mímọ̀ ká nípa ẹ̀sìn wa tòtò báyìí káfọ́ kútó ní bùkátà ni láti wá kẹ́kọ̀ọ́ ó yàn ká Kùránì ni o àwọn kọ́ irú lẹ́kṣọ̀ tí wọ́n ń ṣe báyìí ni o lè wá láti wá ṣe àǹfààní kó o sì gbà wípé n tó jókòó yìí ò ní ráìtì ẹ̀ nípìnlẹ̀ torí n tó fi wáyìn ni tẹ́ bá ti ń parí ẹ̀ ọ̀bọ̀dọ̀ dùn ó mọ́ tọ́ba tún ti dúró lẹ́yìn lẹ́kṣọ̀ àjẹ́ pé o ti ń lù o ti ń tàpá sí kẹ́ni sófin ọlọ́run ọba ni so bùkátà yẹn tó bá ti tán àbọ̀dọ̀ dùn bẹ́ẹ̀ mọ́ torí pé ń tọ́ kọjá masalasi náà taba kàǹtì àkókò tó fi kọjá ó dúró náà ó lo masalasi náà kì í sàtàtẹ́gùn tó fẹ́ fúrú kọ́lọ́ fúrú náà ó rìn ní ìrẹsẹ̀ bẹ́ẹ̀ mọ́sáàsì tiwa tọ́fẹ̀ díẹ̀ báyìí kó tó rìn láti bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ ní àárẹ̀ bíi bóyá ṣẹ́jú kan àbí méjì tó ṣẹlẹ̀ àrùn nù tó obìnrin lè wọ mọ́sáàsì tó bá fẹ́ gbọ́ bùkátà náà. jazakumullahu khayr náà oníbèrè bèrè wípé gẹ́gẹ́ bí ẹ ti fi kọ́ wa wípé tí a bá ti ní àlùwàlá tẹ́lẹ̀ tá a sì wọ sọ́ọ̀kì táwa fẹ́ tún àlùwàlá yẹn ṣe ó àlùwàlá yẹn já pé àá pa orí orí yẹn pé ṣùgbọ́n tó bá ṣe pé sọ́ọ̀kì yẹn bá ti ya ǹjẹ́ ní ṣe a lè ṣe bẹ́ẹ̀ náà. báwo ló ṣe ya ṣe lẹ́yìn ìgbà tó sáàrọ̀ àrà tán lọ ya àti kó tó wọ̀. kó tó wọ̀ kó tó di kó wọ̀. ẹ̀ tó bá jẹ́ sí pé ńgbà tó wọ̀ ìṣẹ̀lẹ̀ abẹ ni pé tá a bá wò ó tó bá jẹ́ sí pé ńgbà tó wà lẹ́sẹ̀ rẹ̀ wọ́n sì tún ń pè ní sọ́ọ̀kì náà tí wọ́n bá ti lè pè ní sọ́ọ̀kì kò lè pa tí bá ti ń gba orúkọ sọ́ọ̀kì yọ pa ìdílé bá ti ń jẹ́ orúkọ sọ́ọ̀kì yọ pa màmá tó náà bá wò pé kínní yìí ya àwọn yàrá bá wò ó pé èkìsà ọlọ. ẹ jẹ́ àfarabalẹ̀ ẹ dákun. torí pé ọlọ́run ọba gbé ìdájọ́ ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n gbé ìdájọ́ lórí ẹni tá ń pè ní sọ́ọ̀kì ni téèyàn bá wà nílùú olòṣì tó jẹ́ sí wípé lọ́dọ̀ tiwọn ẹni tó ní sọ́ọ̀kì tuntun lẹ́sẹ̀ kò tó nǹkan sẹ́mọ̀ pé tí wọ́n ń pè sọ́ọ̀sì lọ́dọ̀ tí wọ́n àlẹ́ fi pé tí wọ́n ń pè sọ́ọ̀sì lọ́dọ̀ àwọn ìlú tó dáa bẹ́ẹ̀ nìkan bá wọ sọ́ọ̀sì irú tọ́dọ̀ wọn ń pè à ìwọ sọ́ọ̀sì kí wọ́wọ́ yìí àyè pé léyìn sọ́ọ̀sì lọ́dọ̀ wa èkì sà lọ so mẹ́sẹ̀ ewé ilé òun kò ní ti mọ́sẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ọ́n jẹ́ sọ́ọ̀sì bó ṣe rí àwọn yíya kan wà tó jẹ́ sí pé kò sí bẹ́ẹ̀ ti fẹ́ sí tẹ̀ ní pè sọ́ọ̀sì sọ́ọ̀sì náà lẹ́pẹ́ bí kò rárá lu kó ṣe gbá kankan kan àwọn owó ilé òun sọ́ọ̀sì ti máa wọ́n bẹ̀ ó kéré especially àwa tá a lò ó lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ bá sọ sẹ́ẹ̀kì kálukú bá yẹ ẹsẹ̀ jáde kó nu sọ́ọ̀sì ní ìṣẹ́ bá wá ẹ̀rì tó lu tàbí kó ti ràn kẹ́ ẹ̀ ti máa rẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ sísan jẹ́ sọ́ọ̀sì ìmùsà tí bá ti ń jẹ́ sọ́ọ̀sì máa pa tí wọn náà sì ń pé bá mú sọ́ọ̀sì yẹn ọmọ mi ó sì lọ́ọ́ mọ wá fún ẹ ó kọ sọ́ọ̀sì nìjẹ́ mi ṣùgbọ́n tí ọba ti lè jẹ́ sọ́ọ̀sì ò lè wọ̀ ò lè pa ah, oníbèrè béèrè pé kí ni ìdájọ́ irun sọ̀látù tàbí hmm. bákan náà ni pé ẹ dákun ìbéèrè kan wà tí wọ́n mú wá bí báyìí nígbà tí àwọn Dr. Lukman Idris wá wọ́n ti béèrè rẹ̀ tí wọ́n dáhùn. ẹ béèrè ní tí àwọn èèyàn mú wá nígbà tá a wà ń bẹ̀ ń jẹ́ àná ẹ fi ránṣẹ́ tẹ̀ tó ní ẹ fi ránṣẹ́ tó ní. <laughs> ìbéèrè náà ní ṣe pẹ̀lú. ẹ lọ fún tọ̀hún kó fi ó fa sí wa á fún àwọn ìjọba. ẹbéèrè rárá kọ́kọ́ tẹ ẹbéèrè kí ni ìdájọ́ ìrun sọ̀látù tẹ̀síbí. sọ̀látù tẹ̀síbí aláhùn sàn nǹkan ńlá lọ̀rọ̀ sọ̀látù tẹ̀síbí. ṣé ẹni tó jẹ́ kí gbèrè ọmọ akọ lórí ẹni pé àwọn kan fẹ́ràn bíi dé àpọ̀ tẹ́mátì wá ráwọn àfáà kan tó sọ pé hadith yẹn dáa ọ̀sá dáa lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wà fẹ́ máa broadcast ṣùgbọ́n mo kéfù táwa wà náà ni pé torí pé iṣẹ́ àṣegbọ́ rẹ ni tí hadith rẹ̀ mìíràn ẹ pọn àgbo ni tó ń mì tí ò tí jà bọ́ọ̀lẹ̀ ni bó sì ti já a mọ̀ hadith ni àwọn àfáà pín méjì mbẹ sọdá àbí ọdá bí ọ̀rọ̀ ká fọwọ́ bójú tá a bá ṣàdúrà ni àwọn bá bá ṣàdúrà tán ọlọ́run ṣàánú wa ọlọ́run kẹ́ wa amínà sẹ́mọ̀ pé ọgbà lẹ́gbọ̀kọ lọ́dọ̀ wa ká fọwọ́ bójú hadith sì wà fún lóòótọ́ ṣùgbọ́n ká gbà àwọn èèyàn tọwọ́ bíi ọgọ́rùn-ún ló sọ̀rọ̀ nípa hadith yẹn àwọn bíi ninety náà ní kódà àwọn bíi mẹ́wàá náà ní hadith yẹn ọlọ ọ̀dà èwo ni wọ́n wà mọ́ mẹ́jẹ mọ́ ẹni pé má fọwọ́ bọ́jú mọ́tò bá ti ṣàdúrà tán àǹdẹ̀ńdà bá fọwọ́ bọ́jú àdẹ́tẹ̀ káṣí ẹ̀pá dìísì rẹ̀ gan dà kánípá dìísì rẹ̀ gan dà tábà fọwọ́ bọ́jú sọ́lọ́ńlá adẹ́sẹ̀ ni ànábìlá adẹ́sẹ̀ ni àdẹ́sẹ̀ so káṣí wàá mọ̀ sí ọ́pẹ́ wà torí tá a bá ṣe tó bá lọ jẹ́ sí wàá díṣe rẹ̀ ọ̀dà kí ló kọ́ wọ́n máa jẹ́ òun bìí díà yá bẹ́ẹ̀ lọ́rọ̀ sọ̀látù tẹ̀síbí ẹ̀ sọ̀látù duha ń bẹ́ńlẹ̀ tádìsí ẹ̀ kìyàmù lẹ́yìn bẹ́ńlẹ̀ tádìsí ẹ̀ náfìlà tí ò lo kọ́ ń bẹ́ńlẹ̀ tó lè máa yan lọ tọ́lọ́hún tí ò ní nọ́mbà tádìsí ẹ̀ dáa kí wàá lóde táwa awo koko mọ́ sọ̀látù tẹ̀síbí ẹ̀ tó jẹ́ sí pé ayé ha rẹ̀ àwòrán bí wọ́n ti ń kí àmàrún kankan nù sẹ̀ríà tọ́wá bẹ́ẹ̀ ta ló kiri ọ wà dáadáa ṣùgbọ́n àwòrán bí a ṣe kí àwòrán rẹ̀ kankan sínú òun kankan nínú sísẹ̀rẹ̀ àwọn wa ó ní ọ̀tọ̀ kọ ẹ̀ nípa báyìí ni pé ká jìnà sí ká mọ̀mọ́ kí sọ̀lá tẹ̀sí bí ẹ̀ torí wípé àdìsí yẹn tí ọ̀bà dáa pẹ́pẹ́ kò sí àdìsí ànábì bá ń kí ó ń bí ọba sì dáa tọ́ sùkásì wà jìnnà sẹ́sẹ̀ ó pè é ju ká máa sin nǹkan kan tó jẹ́ sí pé kò dá wa lójú pé ẹ̀ṣẹ̀ ni yóò jẹ padà fún wa. ọlọ́run kó bá a san àwọn dọ́kítọ́rù wa ní ẹ̀sán lọ ah, pé a wò pé àsìkò ìrun ti. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته